èmi èmi èmi èmi nìkan ló yé àlóyé mi yeke kò lè yé nìkankan èmi èmi nìkan ló yé o. èmi ló yé. a kì í mọ̀ọ́rọ̀ bí ẹlẹ́jọ́. èmi ló yé. a kì máa ń gbọ́ tó èmi ló ní èmi ló yé. báyìí ni wọ́n ṣe nǹkan mi o. Oh. ẹ̀ka. èmi ló yẹ. ẹ á sọ pé yẹ ń pa tòótọ́. èmi ló yẹ. ẹ má dá mi lẹ́kùn. èmi ló yẹ. ó mi yéké ó yé mi jù yín lọ. èmi ló yẹ. èmi nìkan ò ló yẹ ọ́ èmi nìkan ò ló mọ̀ ọ́. ṣe gbé gàrí dání tọ́mọ ewúrẹ́ ń jó bá ṣe léṣu sílẹ̀ ooo tí pàǹdọ̀rọ̀ jalù bóyá ẹlẹ́ni o abẹ́ni èmi ló yẹ èmi ló mọ̀ ẹ bá farabalẹ̀ gbọ́ tẹnu ẹ̀gá. E kẹ tó sọ kó ń pa tètè ẹnu èmi èmi èmi. ẹ fọwọ́ sínú báyìí. ifá bá ọba lọ kọ́kọ́ dé ọ̀run nílà tó ọba lòdì kan bọ̀ àwòtúnwò lọmọdé wo dígí àná. ṣé ẹnìkan fún ẹnìkan láyè kí n lè dá yín lóhùn nìkọ̀ọ̀kan. ẹ dá wa lóhùn papọ̀ ni ẹ bàbá kò sí kò ti mẹ́nu adìẹ káwọ́ òbí òkè ọ̀hún mo ṣe wà gbogbo tí mẹ́nu rẹ mọ̀ mọ̀ gbogbo tí mẹ́nu kùn mí lọ́mọ abúlọ́dọ̀ ìdá wọ́ọ̀sì bẹ̀rù wípé tọ́pọ̀ ló kọ́ jáde ní tẹ́ bá sọ fún mi tí bá ti ń bọ̀ tà máa sọ fún mi. bó jẹ́ ìmọ̀nà bẹ́ẹ̀ kọ̀ọ̀kan <laughs> years. So fẹ́ ṣírò bàtọ́ lọ sí lálùkọ wọn. Ah, ṣé àmọ́ra ń gbé wà náà tó fẹ́ ṣírò bàtọ́ lálùkọ yìí. tàbá sí ìwé bàbá sí lẹ́nu àkọ́kọ́ ìfẹ́ forty years. forty two ló jẹ́. forty two ló jẹ́. ìbáraga ló jẹ́. ọpẹ́ ìwé pé. Ah, ṣé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pàdé lọ́wọ́ sọ́dún àbí bí ayé yóò ṣe dá. ẹ wo ìwọ ń tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ mọ́bọ bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ mọ́ ètùtù. Ah! ayé mi bàjẹ́ nǹkan ti ṣe mí sẹ́ yé àdìsá nìkan tó ní kó lè kó jẹ́ kó kó jẹ́ tuntun kó látò ṣe mi yẹ ẹ ṣe sùúrù ṣe mi wà nínú wọn láyé ni. bí tí ọba nílá tí ọba lẹ́kọ̀ọ́ tí ò lè tutù jẹ́ wọ́n wú tèmi tó wọ́n bá dọ́wọ́ tèmi ìwọ náà ló ní àgọ́ máa náwó tèmi ní èmi èmi ò ní dalẹ̀ rẹ̀ èmi ní dalẹ̀ rẹ̀. ẹ tẹ̀ farabalẹ̀ náà ẹ dànù mo dúpẹ́ o ṣeun. ẹ mo lọ́rọ̀ rẹ ọ̀jẹ̀mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò jẹmọ́ ìtùtù ìgbọràn lásán lọ̀rọ̀ rẹ jẹ mọ́ kọ́ gbọ́rọ̀ tó o bá ti gbọ́rọ̀ ó lówó ọ lọ́lá ọ tọ́ lọ́lá ni pé ọ máa purọ́ mọ́ra rẹ ni o ọ máa purọ́ mọ́ ara rẹ kẹ́nìkan ṣe nǹkan gbogbo ni wọ́n ṣe kẹ́nìkan jalè oníwọ̀n ni wọ́n jà á kẹ́yà ọ̀rọ̀ kan délẹ̀ kọ́ sàrà dàgbà ńbẹ̀ kó oníwọ̀n ni wọ́n wà ńbẹ̀ tó o ti ń ṣèlú láti tẹ̀ ọ́ ṣèlérí àdìsá tó bá dọ̀rọ̀ ní ọmọ dáhùn fún ní ọmọ dáhùn yóò sàmọ̀ parọ́ mọ́ rẹ wọ́n ní ọmọ parọ́ owó tèmi ò ti dé gbà náà yóò sì mọ bọ́ fi tán àbí ẹ́yìn. wo fọkànbalẹ̀ o kò sí wàhálà fọkànbalẹ̀ o. pàkámù ẹ̀yin rò ó arákùnrin. Ah, ẹ ṣe mo dúpẹ́ ojú òní tíyìn tó bá dé gbádùn mi ẹ gbádùn mi gidigidi fọkànbalẹ̀ o. tó sọ wá dà mí. ìrìn dà o. èmèrè ni ẹ o èmèrè ni ẹlẹ́mi kúkúrú sì ni ẹ mo sì pé wọ́n mo sì pé nísùúrù ọ̀gbọ́n tí wọ́n ní wọ́n ní wọ́n ní èmèrè ni wọ́n tún ní ẹlẹ́nu kúkúrú ẹ̀mí kúkúrú àmọ́ ṣe ẹ̀mí kúkúrú ẹ̀ sàn ya. o sì ní nǹkan. bẹ́ẹ̀ bá parọ́ mọ́ra mi tó o bá dé ìwà tuntun lójú kan ló á jó da ẹ̀yìn tó fi lè wò bá. kò dáa kí n kú báyìí ṣé gbà tí. kí ni máa ń ṣe yín báyìí ẹ jẹ́ kẹ́lẹ́ ẹ̀bí ọ̀pọ̀ ẹ̀dẹ́ ó ti ẹ̀ farabalẹ̀ ná ọ̀rọ̀ rẹ lẹ́bọ ó sì lè tutù. tó o bá ti lè ṣe é ni o ṣé ètùtù yẹn ni towó àbí tẹ̀mí ẹ̀. tẹ̀mí rẹ̀ ni. ẹ towó kọ́ ọkọ̀ ti tẹ̀mí lọ́kọ̀ tó lóun kó tó ṣe towó. tẹ̀mí mi ló fi lówó. bàbá ẹ kò kọ́ ní ẹ. báyìí mo fara pa ní ẹ tẹ́mi bá ti wọ̀ wọ́n kí wọ́n ṣiṣẹ́ kẹ́kẹ́ bí ẹ ló ti kókó ẹ̀mí lójú. ọkọ̀ sáré ẹ̀mí ẹ̀ náà. ọ̀dà àfẹ́ sáré ẹ̀mí o. òbúkọ méjì ewúrẹ́ tó lóyún ẹyọ kan ṣé lẹ́yìn òbúkọ méjì ló kàn ra abo ewúrẹ́ òye tán àgùntàn ẹyọ kan garawa epo ẹyọ kan garawa àdí ẹyọ kan àdí láìbẹ láìbẹ iṣu ayé mi ti bàjẹ́ ikú ti dé ikú ti dé ah! atare owó fún ọ látàrí pẹ̀tẹ̀wẹ̀ méjì sọ wá ní owó tá à ń ná lórílẹ̀‐èdè wa ràn yín látòrí èyí tó tóbi títí èdè yìí tó kéré ẹyọ kọ̀ọ̀kan lọ́ọ́ wà tó o bá ti wá wá àwọn àpapọ̀ lágúnṣe láṣẹ gbogbo láṣẹ tutù ìtọ́ máa fi wẹ̀ èyí tó lọ gbé sórí ta làdúrà rẹ bá gbà lọ bá délé ní gígùn. ṣé tabata ti rí gbogbo ẹ ọkàn ti bá lè. ilé láti fẹ́ rí ààrẹ rí ìwọ má wọ̀ rí tó ń lọ má wọ̀ rí. ilé mi fọ́ pamọ́ fún mi. bàbá bó ẹ̀mí gúngún bó ni yóò tó ṣe wọ́n ṣàgbádùn díẹ̀. wo wo fún ẹ lọ́sẹ̀ kan ọṣẹ èyí tó o bá ti wẹ̀ náà bọ̀ sún ọjọ́ òkú ẹ̀ sí bí ọ̀sẹ̀ bíi mélòó kan ló bẹ̀ sún síwájú díẹ̀ lóyún o nítorí pé bó ṣe wà yìí tó o bá kọsẹ̀ o lè kú mo jẹ ti fẹ́ kú gan tẹ́lẹ̀ tó ah, lọ́wọ́ yín. ọlọ́run ló ní kọ wá. ẹ tèmi kí ló fẹ́ fi mi. ọ̀rọ̀ tiẹ̀ ọjọ́ náà kọkàn kí ní tutù. bọ̀. ayé mi fẹ́. òdìdé o. Akin! Akin! Sọ tó bá fẹ́ sọ fún mi lóje fọwọ́ bí wà búrẹ́kù. kékeré àbọ̀ wọn náà fi tilẹ̀ kọ́ ọmọ gbọ́n sí sọ lẹ́nu. farabalẹ̀ ah! farabalẹ̀ ó lọ fẹ́ fún ẹ lọ́sẹ̀ tí wàá fi wẹ̀ o gbogbo sẹ́. ọ̀sẹ̀ wo kọ́ náà máa fọ́sẹ̀ wẹ tọ̀sọ̀ rẹ̀ di adájọ́ ku tí wọ́n ń da ọjọ́ pé mi ò kù lọ́sẹ̀ tí ń bọ̀ omi ò kù lọ́sẹ̀ tí ń bọ̀ wọ́n gbogbo ń tọ́kadà lẹ́hìn tí n bá ní gbogbo èèyàn sẹ́ẹ̀ ní sí ṣọ́ọ̀bù fún ara mi kódà kí n máa ta èso èmi dolówó ni gbogbo kémi ọ̀ lọ́ra kìíní kí n lọ́ra kìíní sọ́fẹ́ ń bọ̀ kí n ti rówó èèyàn. ó ṣe dáadáa fún ẹ o ó lè máa fẹ́ látàrí. ó jẹ̀bi ọ jẹ̀bi orúkọ meme kò pọ̀ wọ́n rì ìyẹn pupa mẹ́mẹ́ kò pọ̀ àdí mẹ́mẹ́ kò pọ̀ wọ́n àtàrí àtàrí fifty naira common fifty naira èmi ní tàn ó wà nínú ọwọ́ àwọn owó tótótótó owó ná ní kọ̀ọ̀kan ọ màá ṣàjọ màá lọ kó fún èmi ń tèmi o mi ò ní nǹkan ṣe pẹ̀lú mi ò dẹ̀ ní kankan òun ni ẹ ń bá pé ni ẹ ń bá pé kí n má bọ̀ ní ẹ ń bá pé kí n mọ́ kí ní láìpẹ́ lọ́sẹ̀ lóru ní ògbẹ́ ẹjọ́ ni ó fi lọ́ọ́ lù bó ṣe ní èmi ọlọ́run ní ọlọ́run gbogbo èrò tó gbà sí mi yọ padà sọ́dọ̀ rẹ ni. kí n bá kúrò fún ẹ mi nígbà pọ̀ kankan nu ẹ. ọlọ́run ẹ ni n bò a fẹ́ ni ọkùnrin ṣètò báwọn ọmọ rẹ̀ yóò ṣe jẹ́ nínú ilé èmi ò ní kí lọ kó délé yìí o òkè tán orí wa lọ yọ á àwọn àbò mi lọ. akíkún mi ah, má ṣe báyìí fún mi. pẹ̀lẹ́. ẹ̀ló níbo lẹ ti dé níbo lẹ wá ẹ ti lẹ́nu ọ̀nà ó yẹ máa wọlé bọ̀ mí ìtìlẹ̀kùn mí ìtìlẹ̀kùn ẹ ṣe ẹ ṣe akẹ́kọ̀ọ́ mi ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kí ló ṣe. mo ṣe bẹ̀rẹ̀ rẹ. dókítà mi kò gbé kọ́ ọ̀ gbé kọ́ ọ̀ ẹgbẹ́ kọ́ ọ̀ ló ń wọ̀ ẹni lọ́jọ́ sọ́jọ́ òun àlọ́ ọ̀dọ̀ bàbá ó dẹ̀ ní ẹlẹ́mìí kúkúrú ní ọ̀rẹ́ mi kò dẹ̀ tọ́jọ́ kò tọ́sẹ̀ akẹ́kọ̀ọ́ mi dẹ̀ fòkùn sálẹ̀ ó dẹ̀ kú àfi ìgbà tí ń lu àfọ̀ṣẹ́. Ah! kéèyàn bàbá sùn iná ò mà lè kú. n tí bàbá ìfi lè rí ọ̀rọ̀ akínkúnmi dáadáa tó dẹ̀ padà ṣe dájúdájú tọ̀dọ̀ mi náà máa fẹ́ ṣe ni. ṣé ẹ lè parọ́ ọmọ rẹ̀ kó lá? bí a fi ti ń bá parọ́ ọmọ ara mi ni màá tó là. ọlọ́run ò fẹ́rọ́ ayé ò fóòtọ́ ọ̀rọ̀ rẹ̀ pé mẹ́ta ká ọlọ́run tèmi dọ́wọ́ ẹ̀ o ọmọ wa bá mi ṣe ilé ayé mi o ah! akẹ́kọ̀ọ́ mi dẹ̀ síbẹ̀ o lọ. Gani ibi tèmi ti máa máa dọ́gbọ́n sọ́wọ́ ara mi lé hmm. tó bá gbọ́ wojú ẹ̀ kí ni mo pe wojú ẹ̀ wojú ẹ̀ ìyá ìlú ń yẹ bẹ́ẹ̀. tẹ bá gbọ́ ibi ni o máa kú sí eh, eh, eh. bóyá ni màá délé ibi ni màá máa gbé tí màá máa sùn tí màá máa jí ah, kò sí ibi abẹ́ẹ̀gì àánú ni àìjá gbádùn ayé ọlọ́run ká gbádùn ayé ara wa ìfọlọ́gbé àbẹ̀jà olùdíje lójú bílù gangan nìkan mọ́. ọkọ mi. báyọ̀ lọ́jà mi. adúpẹ́ o. ẹ sì mọ́ mi ni kí n gba owó àjọ yẹn wá mà. èmi gbọ́ ti ah, wá wọn wá ó tiẹ̀ dá kó ṣe gan kó ṣe wáyé torí mi tiẹ̀ mẹ́ni tí mo lè fi ràn rárá kó ṣe o. wọ́n mi jẹ́ kó sì mà. rárá. kí ló ṣẹlẹ̀ wọn ò lè rí báyìí wọn wà níbi ìkọjú mo ti sáré wá wo àwọn ọ̀rẹ́ mi lọ́kùnrin. Hmm, ní sùúrù ẹ skendo. mo ń bọ̀ máa pè é padà màmá. má bínú o kí ló ṣẹlẹ̀. kò sí kọ̀kọ́ má bínú nígbà tí mo ń jáde lẹ́kọ̀ọ́ tí mo ní ọba mi ní gbà ta lórí tó débi báàgì. àkùsẹ́ tó débi báàgì àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wà ń bí náà la wà ń bí dẹ́fídé. kí ló ṣẹlẹ̀. fifty thousand tí mo kó síbẹ̀ mi ò rí alájọ ló fẹ́ gbowó ní fifty thousand. ẹ wo dáadáa ẹ wo dáadáa ẹ wo owó yín dáadáa. skendo bá mi ṣeré kéré o ah. bá mi kó owó tó. ọ̀rọ̀ wo ni ṣeré kéré ẹ fara balẹ̀ kí ẹ tó lọ gbé bọ̀ ẹ kí ẹ tẹ̀lẹ̀. Ah, skendo mo mọ̀ ẹ́. fún kí ni. tó o bá ń kówó àwọn èèyàn owó tèmi ò ṣe fún. Mama, ẹ fara balẹ̀ ẹ má tẹ o. ẹ fara balẹ̀ tẹlifóònù mi ìmọ̀wọ́ àwọn mẹ́ta tá a wà mí lélẹ̀ tí n bá wà yìí. wá wá ta ni fifty thousand naira ó lè ṣe fún mi. ṣé ẹ fẹ́ máa pè lólè ni. Ah, ẹ̀yin lẹ̀ mọ́ ó lè ní. lákọ̀ọ́kọ́ ẹ̀ ẹ ọjà mi nù. ó dẹnu ó dẹnu ó dẹnu ọjà mi. kò sí tẹ̀lé tẹ. ẹ fún mọ̀ lẹ́wà. ó fún mọ̀ lẹ́wà. ó fún yìí ẹ tọ́ bẹ́ẹ̀ nà mí ní. màmá ẹ bẹ̀rẹ̀ náà ẹ nà màmá àwa tá a nà mí. àwa tá a náwó fún ilé rẹ̀. ẹ bá a bá a lọ ẹ bá a lọ. owó ilé owó ẹ̀yìn tẹ̀ tẹ̀ tó wà. ẹ tẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ Come in. Dúró dúró dúró dúró sọ́tì bọ́sọ̀ kàkú bọ́ ẹ̀ka ìpínlẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀. Ṣé kìí ṣe pé fìlà yẹn ti gbójú yìí? Ẹ gbójú sókè díẹ̀ díẹ̀ díẹ̀ sí ẹ̀ ọ̀dà bẹ̀ ọ̀dà bẹ̀ rẹ̀ díẹ̀ òrìrì. Ó dẹ̀ kí ẹ̀ o. Kí ló dẹ̀ bí yà mí? Ìwọ tó mo yà mo yára mi náà ọkọ̀ wọlé bẹ́ẹ̀ bá mi. Fúnmà kan ló lóun wá àwọn èèyàn tó máa máa bóun gbé ajá lọ sọ́spítù bíi dráìvà Amẹ́ríkà dẹ̀. Wọ́n bá àwọn kájà lọ sọ́spítù ẹ ti wà ní tèmi màá ní kí n sẹ́ndì fọ́tò mi sí tí màá dàgbà jù ọlọ́ba mi ṣe ìwọ́n náà dẹ̀ wọlé kò fi yàrá méjèèjì pọ̀ àwa apíkìn tó wù nú ẹ méjèèjì. èmi ni màmá bá wọn kájà lọ síbi tó ti bá tọ́jú ajá. nígbà tí ìṣe kò tí ì ṣe Ìbàdàn ṣebí lu òyìnbó Amẹ́ríkà. ọ̀rọ̀ ẹ̀wọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò tiẹ̀ lé sí ọ̀rọ̀ yóò lé sí ẹ dìlítì píkṣọ̀ mi kó lórí fóònù yẹn ẹ dìlítì ẹ kó bẹ̀. má jà dìlítì ẹ ó lè ṣe bẹ́ẹ̀ ṣe kó láìkí ẹ tàbí kó láìkí mi wọ́n máa ń fẹ́ yan aráàlú òyìnbó obìnrin. bẹ́ẹ̀ dáadáa. ẹ bá dìrì tẹ ẹ dìrì tẹ. àjẹwò ni ẹ o pẹ díẹ̀ kí ló dé. ẹ wo wàhálà tí ẹ pọ̀ lóríṣìí wo náà là ń bá káàkiri ara ẹ náà ní olú ìtẹ ìyà sórí fóònù ẹ kọ́ lọ ṣáàjẹ́ kí gbogbo ẹ kó bára wọn mu òun náà ni àti pé máa ń bọ̀ máa dúró ń bẹ̀ ẹ́ ọlọ́run ti ẹgbẹ̀mí náà tí mò ń wòran wèrè wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pariwo oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́dọ̀ wúmọ́ akọ tó ń tọ́ tí ń bẹ̀ tó ń ta pàdágà àbí kílẹ̀ forúkọ yẹn ojú ẹ̀ ariwo yẹn ti pọ̀ jù ariwo yẹn ti pọ̀ náà tẹ̀ ń pariwo tẹ̀ ń pariwo léra yín lórí báyìí tó bá jẹ́ lóyìnbó ni àwọn ọlọ́pàá ti kó yín dànù ọlọ́pàá ti kó yín. bọ́ọ̀jà bẹ́ẹ̀ lé ní wọ́n á ṣe nǹkan míì bẹ́ẹ̀ lọ́la kọ́ bá lọ jẹ́ kó jẹ́ tọ́lọ́pàá bá a kó wọn bẹ̀ ẹ̀yin máa ń wà wájú tẹ̀ máa lẹ́yìn gbàtẹ́gùn àkọ́kọ́ gbóyún papọ̀. ó mà ní láńsẹ̀sì pé ń tọ́tí àbótigbọ́ tó jẹ́ pọ́rọ̀ olè náà fà tó jẹ́ pé ọ̀rọ̀ olè náà fà ibi la gbé sí mi ò mẹ́ni bá mi kó mi ì mẹ́ni gbé ń bẹ̀ olè ni wọ́n wọ́n ti jalè ta ló jí mi ní nǹkan ariwo tó bẹ̀ sí ní pariwo ọwọ́ à ń pariwo gidi ọ̀dẹ̀ tí rẹ̀ tó mu tí mo fi bọ̀ yìí tí mo fi bọ̀ yìí o wọn ì rí o ariwo tí wọ́n pa gangan bẹ̀ yẹn olè ni yín kò ní dá fún yín o máa pè ṣọ̀pọ̀nà o máa payín lálá. gbọ́dọ̀ wojú burúkú wọ́n kọ́ lára ẹgbẹ́ bàbá mi jòjò lọ wọ́n kọ́ ara lọ nǹkan ọlọ́run wọ́n jí nǹkan mi ò ṣe é ah! Ah! Ah! hello jama jẹ̀ndọ́ ó ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ wojú ẹ̀ wò ó kẹ́nu wọn ti fọṣọ ẹ̀yà wọ́n ti fẹ́ nà pàǹsì yìí o kọ́lọ́ ti jalè pẹ̀lú irú ẹ̀rí o ó máa ń stupid ṣá ó máa ń ṣe eré a àdà lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀pá àjọ wọn lọ́wọ́ pé lọ́sì wo nìyẹn a ebi irú ẹ̀rọ ayẹtẹ̀ mi ẹ máa bọ́ máa bọ́ máa bọ́ ẹ wo. ẹ bá tòkòtò dì mí. máa gbà ẹ bá mi wọ́wọ́ mi ẹ bá mi wọ́wọ́ mi mi ò ní gbà kò lè kóyún lówó nà ó. kò lè kóyún lówó. ẹ̀ẹ́dọ́gbọ́n kí ló dé kí ló ojú ẹ̀ kí ló dé. mo kiri ti nínú. ọgbọ́n yọ sọ sọ excuse me excuse me. fi wa ọyà jẹ mi o nígbà tí bá jáde ni mo fi kẹ́dùn sí mi wà pé bá mi wo gbà kí n tó padà dé owó àjọ ní fifty thousand ló bá jẹ́ ó ti kó alájọ tó fẹ́ gbàjọ. ọ̀dà filẹ̀ filẹ̀. àmì ní filẹ̀. àní o filẹ̀. jọ̀bí filẹ̀ orí jọ filẹ̀. àmì ní filẹ̀. olùwẹ̀rẹ̀ ló fifty thousand ẹ̀ wá. bọ́kìrì tí pẹ̀lú gbogbo tó wà lẹ́yìn. akíni tí o dé. mo lè filẹ̀ ojú ẹ̀ ojú ẹ̀ ìjẹ̀bi ló ń já ìjẹ̀bi ló ń já. lọ́nà wo. ẹni ìkọ́ ló kówó ẹ̀. kẹ́ńdọ̀ ó lé ní òun owó mi. fifty thousand. nínú báàgì. ó kọ́ ló kó sọ fẹ́ gbọ́ èmi ni mo jí. dádì tọ́mi wa ẹ fẹ́ fọgbọ́n gba ẹsikẹ́dọ̀ lọ́wọ́ mi ni o mi ìbàdàn gbowó tẹ́mi mi ní fílẹ̀ o. kílẹ̀ wí lọ excuse me sókè sókè sọ fẹ́ gbọ́ èmi ni mo jí. rárá. tí ìbá ṣe ni mo jí kọ́ máa dà fún mi. èmi ni mo kọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ wo tí màmá yìí sèmi bá a látàrọ. èmi ò mọ̀ kó máa ṣe é báyìí. ẹ mọ̀ bẹ́ẹ̀. yóò tẹ̀lé. Àlóyé mi yeke, kò lè yé ní kankan, èmi èmi nìkan. Kí ló ń bọ̀? Mo ló ń yọ. Dára tó mi náà. Ọ̀gá ọlọ́pàá ẹwọ ẹ ṣàánú mi èmi kọ́ ni mo ní owó yìí owó àjọ ẹni tó máa gbàjọ wà lé ẹjọ́ torí Ọlọ́run. bàbá ẹ jẹ má bẹ̀rù ṣé ẹ mọ gíráfítì ẹ̀ṣẹ̀ fẹ́ ṣẹ ni. ẹ dàbí lóhùn ẹ ń pariwo kó ń wọ aṣọ yín kó ń wọ aṣọ yín kí nìyẹn ní í ṣe pẹ̀lú owó lówó tí mò ń bi ilé rẹ̀ tẹ̀ tí ì dàbí lóhùn ni wípé àníṣe ẹ̀yin lẹ jí owó màdámù yìí. èmi ni mo jí. ṣé kí n pa ọmọ ara mi ni mo lé mi mo jì. Oh. mi ṣé ẹ tí ìyọ̀nà sáǹkan tí mò ń sọ ni àní ṣé ẹ̀yin lẹ jí owó màdámù yẹn ṣàgbọ́n tí wọ́n ń sọ wípé àwọn fúnra àwọn lówó owó àjọ alájọ ni. èmi ni mo jí owó wọn. ẹ̀yin mo lówó wọn wà náà. mo ti náà. ẹ ti nù ṣé ẹ ti wá rẹ́ẹ̀dì láti dá owó olówó padà báyìí. rárá. ẹnu ẹgbẹ́ mi kí n ti rí. Ah. mi mọ̀ mi ṣé kí n lọ jalè ni. Ah, tèmi ti bá mi mo ti ka gbà kọ́ mo jẹ gbèsè pó à ah, láti tọ́ mi wá kí ni mo ṣe fún yín tó fi jẹ́ gbèsè ló kọ́ tẹ́ máa kó rọrùn. ojú ẹ wá sọ mi wá sọ mi. ẹ kí ni kí n wá ṣe sáṣọ ṣé aṣọ ni owó tẹ̀mí báyìí sọ. ẹ madam ẹyẹ sára jókòó kẹ ṣe ṣùgbọ́n ẹ ṣe wáyé owó yín máa jáde o ẹ fọkàn ara yín balẹ̀ ọ́fíìsà ó dàbẹ̀ ni pé máa yóò rò pé eré là ń ṣe níbàyẹn náà ó yá mú òun lọ tì wọ́n mú sẹ́ẹ̀ and make sure wípé sell six ni kò tì wọ́n mọ́. ó bẹ́ta ó bẹ́ta ó bẹ́ta sẹ́rí lójú ẹ̀ cell six ó bẹ́ta gbogbo tí ó fẹ́ ṣẹlẹ̀ á lè yọ èmi ló yẹ. ìgbà tọrọ ti dé ọ̀dọ̀ tiwa ń bí ẹ máa wọlé fọkùnrin balẹ̀. ọkàn pápá ẹ má bínú abẹ máa rí fifty thousand ìyá mi kí n tẹ̀sí lọ́ fi sọ mi fẹ́ yẹn má dẹ̀ máa dá padà tó bá ti dáwọ́ padà fún mi. madam ẹ dìde kí n máa lọ. kí n máa lọ. ẹ dìde kí n máa lọ jàre kò sí àtọ̀ láàrin ẹ̀ méjèèjì. bàbá ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ fọláṣadé. mo gbọ́rọ̀ yín sìn ẹ̀yin àti tẹ́lẹ̀ ìjọjà tó fi dọ̀rọ̀ police station. ó ṣe ṣadé ṣebí dádì tọ̀mí wá ni ó ló máa fẹ́ sọ mí do lórí burúkú kí ni mo ń tà ṣadé tí fifty thousand máa fi sọnù inú báàgì mi fifty thousand owó àjọ alájọ tí mo kó sínú báàgì ni dádì tọ̀mí wá mà lọ́kọ̀ bó ṣe wà ní police station yẹn ibẹ̀ ló máa kú sí tí yóò bá ti wá kú síbẹ̀ wọ́n máa gbé lọ sí court láti court ó ń lọ sẹ́wọ̀n ní straight ẹ̀wọ̀n yẹn ló dẹ̀ máa kú sí tí ó ti padà wálé mọ́ ó fẹ́ bá tẹ̀mí jẹ́ ló ti bá yé mi jẹ́ tán ah fifty thousand eh. tẹ kó sínú báàgì. òun ni. Ah, àǹtí mi ti fìyà já láìṣẹ̀ ah, àǹtí mi báwo lè ń ṣe báyìí. lọ́nà wo. bí mo yé lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni mo yé kí n yá ṣọ́ọ̀bù yín kí n kí yín bí mo dẹ̀ yé débẹ̀ mi ò bá yín bẹ̀ mo dẹ̀ rí i pé owó tẹ́ ẹ kó sínú báàgì ó wà nítòsí ni mo dẹ̀ kó pé kí n kó sínú báàgì mo ti pè yín nọ́mbà yín ò lọ gbà tí mo tún dọ́dọ̀ ọ̀rẹ́ mi náà mo tún pè yín títí nọ́mbà yín ò lọ tí bí mo ń bá yín sọ̀rọ̀ yìí nọ́mbà yín ò lọ switch off ni nọ́mbà yín wà owó tẹ̀ ń wá leléyìí. ah ọ̀daràn Fọláṣadé. má ìwọ ló kó wúlọ mi bá mi. ṣé tèmi wà sí bá mi báyìí ah! ṣé tèmi ò ah! eh, ti wá bá mi báyìí ah! ẹni wo ni kí n fi sọ ní police station wípé àbúrò mi ló kówó tí mo wá tí mo ti dúró mọ́ dáàdì tọ́ mi wá. ipa fóun yìí ni switch off mo dọ́dọ̀ ẹ̀ pàápàá mo dọ́dọ̀ ọ̀rẹ́ mi switch off ní nọ́mbà yìí. mi máa wà pa mi àfìgbà tó sọ mí lẹ́nu pòó. nígbà ìṣòro wípé ẹni tó rí owó yẹn ó ti wá dàgbàrà fún ó túmọ̀ sí wípé máa tó sọ wípé òun lòún mú owó yẹn òun kọ́ ló mú. bàbá ẹ má bínú ẹ jọ owó màdámù yìí tí wọ́n wá sẹ́yìn jẹ. èmi ni mo mú. ẹ bọ̀ ibo ló wọ́n wá wà nígbà yẹn mo ti náà síbẹ̀ ti bèèrè lẹ́ẹ̀kan ẹ má lọ fífọ lọ sí mọ́lẹ́dà. ẹ gbé ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú fún nǹkan tó fẹ́ sọ yìí ẹni tí ó rí owó tí màdámù yìí ń wá tẹ̀lé sọ wípé ẹ̀yin lẹ́mú yìí ó ti dá owó yẹn padà fún wọn ẹ jọ kí ni ìdí gangan náà tí ẹ fi ń parọ́ mọ́ra yín pé ẹ̀yin lẹ jí owó lọ. yes. ta ló fi. àbúrò mi ló kó o lè ti bẹ̀rẹ̀. ẹ ó ti lọ nìyẹn. ẹ bọ̀ sà kí ni ìdí gangan tẹ fi ń parọ́ mọ́ra yín kọ́tẹ́ ẹ̀ ṣe èmi eh, tó a jẹ tí wọ́n ti ti mọ́lé kí ni a jẹ ẹjọ́ láti mọ́lé yẹn mo ní kí lọ lé. ẹ ọ́fíìsà. sá. jọ lọ́ba mi ò ní lè sọ wọn bẹ́ẹ̀. wàhálà sọ wàhálà sọ wàhálà sọ. àwọn ọmọ lọ́jọ́ bá a bọ̀ ní ìfọ̀dọ̀ wọn. wọn àtàkùn gbogbo ìbàdàn. ẹ ẹ má ṣe kọ̀kọ̀ fún mi torí ọlọ́run ẹ fún mi lọ́lọ́pàá kọ́ tẹ̀ tẹ̀lé mi dédé kọ́ máa bá mi jáde kọ́ máa bá mi wọlé kọ́ máa ṣọ́ mi lọ tó ti ẹjọ́ torí ọlọ́run. ṣé bí ọlọ́pàá mẹ́fà wà òkè fún un. Ah. bí o tẹ ètò mẹ́fà ọgọ́ ọlọ́pàá kọ́ tẹ̀ máa ṣọ́ mi ní bí o tó mẹ́fà. kí máa lọ hmm. ah, fún mi lẹ́ máa gbọ́. madam màá ní kọ́ọ̀tì ìmọ̀lé nísìnyí eh. ẹgbẹ́ báyìí. láti tọ́ mi wá ní o kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ́ ó dákẹ́. ẹ èmi tiẹ̀ gbọ́ o wọ́n ní ọ̀sì gbà wọ́n sílẹ̀ wàhálà tí mo náà ti pọ̀ jù wọ́n máa parọ́ kiri wọ́n máa jalè kiri báyìí kiri kí ló ṣẹlẹ̀ ṣáwọn nìkan ni. no nǹkan tèmi gbọ́ ni pé Fọláṣadé ní pé òun lòun kó nígbà tí ojú ẹ̀ o sí níbẹ̀ ó dẹ̀ ti kówó lọ síbẹ̀. Fọláṣadé ò lè kówó Fọláṣadé kọ́ ló kówó àwọn gangan lọ́kọ́wó sórí inú olè yẹn inú ẹ̀jẹ̀ wọn báyìí ló wà. Hmm wọ́n fi parọ́ ni kán lè lọ release wọn. kí lè tó fi ní kó má sọ̀rọ̀ mọ́ kí lè tó fi ní kó má sọ̀rọ̀ mọ́. ẹ máa sùn nǹkan tẹ́ ẹ bá mọ̀ ọlọ́mọ ẹ̀kọ́ ló ń fọwọ́ gba yín lẹ́nu lọ́jọ́ kan. ẹ ṣé bùdá àdìsá ló ń kówó ni ṣé fọláṣadé ló kówó ó lè sọ pé òun lòun kó ń gbà tí wojú ó sì ń bẹ ó lè ti kó padà fọlọ́wọ́ kí wàá lẹ́jọ́ ọtí yín bíbà. bùdá àdìsá kọ́ ló kówó ṣáwọn fúnra kan lọ kí ló tó ń parọ́ mọ́ra wọn kiri tó ń sọ kiri pọ́n làwọn kówó ni ìyẹn lèmi wà mọ́ wọn. ẹ jẹ́ máa bá wọn sọ̀rọ̀ ẹ máa bá wọn sọ̀rọ̀. kọ́ máa bá wọn sọ̀rọ̀ ẹ̀yin méjèèjì ṣì dúró kẹsì máa wojọ́ òṣì kẹ máa wojọ́ ẹlẹ́yà mi ọ̀rọ̀ ọlọ́wọ̀ ni kẹ máa sọ kí iṣẹ́ ti gbọ́. ẹ kú sì dáná ìròyìn ìròyìn ń pè ẹ pé nígbà tá ń jà. gbèsè wa dákẹ́ rọ̀rọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ agrandi lèèyàn wà dákẹ́ bí gbàgbé pé wà ní bẹ̀rẹ̀ agrandi. bàtò gbé báyìí. ẹkẹlẹ ẹlẹ ẹkẹlẹ ah ẹfọn ayin o àdúgbò yẹn gbé eré àyìnlẹ wa ah, very good eh, ojú ò ní tí eh, ẹ jọ ẹ má bínú láti ibi two hours mo ti ń rìn káàkiri àdúgbò yìí mi ò gbúrò ariwo mi ò gbọ́ pé wọ́n jí nǹkan mi gbọ́ pé ó lè jà mi gbọ́ pé ẹ wá mú olè olè kí ló ṣe wọ́n ń jalè ládùúgbò yìí estate níbi tó ń pe bí àdúgbò tiwa bó dẹ̀ ṣe máa ń dákẹ́ kò sí kankan kò sí wàhálà kò sí jà bó ṣe máa ń dákẹ́ ọ̀rọ̀ rẹ̀. ó jalè ládùúgbò rárá. ni ò ń ṣe àdúgbò tiwa ń bí bọ́ ṣé kò sí sáà tẹ ṣe ń béèrè. ẹ ò sọ mi bó ṣe wà yìí àwọn ọlọ́pàá ni mo bá ṣiṣẹ́. okay. informant ni mí so ibi tí wàhálà bá ti wà tí ẹ ti ń jalè wọn jẹ ọmọ gbé o wàhálà kan ṣẹlẹ̀ iná ní káwa máa rìn kiri ẹ náà káwa sọ bọ̀sà id card ti yín kọ́ id card. bẹ́ẹ̀ni. àwọn ò tí fa wa àwọn jẹ recruit ni. ok ó ti yé mi. àdúgbò wa kò sí wàhálà bí gbogbo ẹ ṣe máa ń dákẹ́ peace ní gbogbo ẹ̀ but ah, wọ́n tún máa rọ yìí wọ́n fọ́lé lọ́dún àti yìí. lágbàá lóòótọ́. bẹ́ẹ̀ni sà. lóòótọ́. bẹ́ẹ̀ni sà. àwọn táwa nìyẹn àwọn táwa gan nìyẹn èrò ẹ̀ ó ti dariwo gan. ah ó fà lọ́wọ́lọ́wọ́ báyìí <laughs> very good ẹni jẹ torí ẹ kọ wá síta gangan pé ká máa ṣe nìyẹn ẹ máa mú mi débẹ̀ ah. ẹ jọ ẹ jọ ṣe lówó lọ́wọ́ ṣá. kí ló dé. ó máa ná yín lówó. fẹ́ lọ ṣiṣẹ́ ìlú bàtún náwó kí mo fẹ́ náwó fún. ṣèwọ́tò níbi tó mi lọ tẹ́lẹ̀ kẹ́ tó pè mí pé kí wàá mú yín débì kan. wọ́n ná yín tó two thousand sí three thousand o kí ni ṣe sọ̀rọ̀ báyìí ara nǹkan tí ó kì í jẹ́ kí mi tóró nìyẹn nígbà tí mo débi tí mo fẹ́ ràn mí lọ́wọ́ tẹ́ ló máa ná mi lọ́wọ́ ó dà ó dà ó dà ẹ bá wọlé gọ́fìmẹ̀ntì asán gọ́fìmẹ̀ntì asán padà pé fún wọ́n ń ta tàn bá yóò ràn kankan. ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ jàre ah, iṣẹ́ ìlú ṣe ẹ àṣẹ bẹ́ẹ̀ ọ̀yà mo n pé màámi náà kì í sọ fún un. Ah, ah, ọmọ dáadáa ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní òkè ká òbí ẹ̀kọ́ ìjọ lè jẹ. mama tẹ mo wá ni. màámi ẹ káàárọ̀ yes ma. Ah, mo ní ìdágbére fún yín ni pé èmi àti máàlù kan abẹ́sáré jọ dé kàlàbá lọ́dọ̀ àǹtí mi. Hm? bẹ́ẹ̀ ni mà ẹ oníṣèjọba ni wọ́n wọ́n ń wádìí kiri sọ́dọ̀ wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àǹtí mi wọ́n ní láti mú wádìí débẹ̀ so mo fẹ́ mú wọn débẹ̀ láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni ẹ ní kàlàbá mi ò ní pẹ́ rárá mà mi ní pẹ́ mà mà ṣe mà ó dàbọ̀ yes ma. Àbẹ̀rẹ̀ ibo ló lọ́ọ́ fẹ́ mú mi lọ. Kalaba ni. Sọ̀wọ́ wèrè ni. Wèrè báwo? Ah, ah. Wèrè báwo? Ṣé ìbẹ̀ bẹ̀ Kalaba láti bí? ẹ ṣe pé bèrè ṣe bẹ́yìn ní mùyín níbẹ̀ mo ṣe tán sí mùyín lọ ìwé làbọ̀ tó wá. màá tẹ̀lé lọ kàlà bẹ́lá tàtó. bàbá tàtó. owó wo. kí ni ká lu ẹ̀wọ̀. ní kí ni sọ́wọ́ ilé ẹ lè rí gbà mí. màá lójú o. ẹ gbà mí lójú. màá lọ ẹ lọ mi. ẹ ò máa já mi sí òsùn máa pa ìwọlé lé nípa ìfẹ́rẹ́ èpù mi ni. ìfẹ́rẹ́ èpù ẹ. bẹ́ẹ̀ni ìfẹ́rẹ́ èpù ẹ. bẹ́ẹ̀ni ìfẹ́rẹ́ èpù ẹ ẹyẹ ah, máa bọ tí mo bá ní pariwo mọ yẹn ẹ ṣe ẹ ṣe ẹ ní wọn ẹ ṣe ẹ ṣe ẹ̀yin náà láì níṣẹ́ olóhùn ó ṣe o one thousand naira láàárọ̀ kùtùkùtù láì gbé láì fà ó náà bí èmi pẹ́ nìkan ni nǹkan lóyìn kankan pè kòkó sówó lóyìn kòkó sí iná lóyìn fóònù tẹ́lẹ̀ tí mo fẹ́ fi pè mí ìkú pé èèyàn kankan tẹ́lẹ̀ nù. mo bá tó wí o mo bá tó wí o. ẹ̀yin kọ́ mọ̀ bá wí o ẹ̀yin kọ́ nẹ́tíwọ̀kì ni ọ̀dà o ẹ̀yin kọ́. ó pè yàn. ọ̀nẹ́ ọ̀nẹ́. kò ṣe ní màá rè fún ajagun gbò. ẹjọ ta ẹjọ ta ẹjọ ta ẹjọ ta ẹjọ ẹjọ ta ẹjọ ẹjọ máa gbá ojú ẹ o máa gbá ojú ẹ o o lè tó bẹ́lẹ̀ gà yẹn máa pa ọ̀rọ̀ mi ẹ̀ pa ẹ̀ fún un. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ́ àìkú mi ní sùúrù ẹni sùúrù àìkú mi ní sùúrù yé yé àìsàn mi ò yé àìkú mi ní sùúrù. ọkọ ọkọ ọkọ kílódé ẹ má kílódé ẹ dẹ gbọ́ nílò jà ó lè lọ́mọ bá jà kílódé. ó jalè kí ló jí ó jí laptop. ẹ ṣe sá. ẹ jọ báwo lẹ̀yin ṣe jẹ sí sọkàn yín rè. ìbú mi ni wọ́n jẹ́ àbúrò wọn ni mí. ẹ kí ló wàá ṣẹlẹ̀ tó wá bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ báyìí. ẹ ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ó jí laptop ni àdẹ̀kámọ́ lọ́wọ́ ó lè ní ó lè ní. ṣẹ̀ṣẹ̀ rí ọkú ṣẹlẹ yẹ bẹjẹ kẹmí advice yẹn ìfẹ́ ẹ̀ṣẹ̀ jaba ó máa ń pa alárùkà ni mo sáré bọ̀ nígbà tí mo rí látọ̀ kan ni o ṣẹ́ẹ́rì tí mọ́tò bá lọ sọ́nìjà tó lóòdù mọ́tò tó lóòdù rẹ̀ torí ẹnìkan ṣoṣo ó lè làtẹ́ǹtì kí lè jẹ́ mọ́ máa wùyà jẹ́ tí ó ṣe ẹni mọ́mọ́ fi ẹ̀jẹ̀ tó sẹ́ni fẹ́ pa lórí sábà pété àti lọ́rùn sí sábà dáná sún sábà kó sábà rí kóńkó ló ṣe nǹkan tá torí ẹ̀ nà ẹjọ́ kí lè máa kí ni géèmù yín ẹjọ́ kí n sọ̀rọ̀ fún yín laptop tẹ́yìn wá síbílẹ̀ <laughs> yín ìbílẹ̀ gbé laptop tẹ́yìn wá yẹn ṣebí kan máa ń ṣí báyìí kan máa ń tẹ̀ èmi ni mo pè é. ẹ̀yin lẹ́jì. of course ó wà ní ọ̀dọ̀ mo yẹ báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí. dádì ó ti jẹ́wọ́ pé òòlù ń gbé laptop yẹn kódà ọ̀rẹ́ ẹ̀ tó ní ti wá gbé láptọ̀pù mi báyìí ó ti lọ lé ẹ̀. lọ́dọ̀ yín ọlọ́ba yẹn jù ẹ̀. ṣé ẹ wà ókè. ẹ̀gbọ́n mi ṣé bọ́dọ̀ láti yóò wà ókè o. ṣé ẹjọ́ jí láptọ̀pù mi. àjòjì sá. wá wá wá jẹ́wọ́ fún mi o. kò sí wàhálà. àìkú tẹ̀ jẹ́ kọ́lẹ̀ àìkú tẹ̀ jẹ́ kọ́lẹ̀ ẹgbẹ̀rẹ̀ gan ẹṣẹ́ gan sa ẹ̀mọ́ àwò gbogbo ọ̀rọ̀ ṣe bá lè pèrò mí lọ́wọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ṣe báyìí àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n fọ́ọ̀sì mi pé kí n máa ṣiṣẹ́ mo dẹ̀ wò pé kò sọ̀gbọ́n kì í hàn sáṣiṣẹ́ náà ni. ẹ ẹ Mr. Adisa ẹ máa ń payàn lẹ́rìn táwọn ẹ̀gbọ́n yóò bá ní kẹ́ ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe tó gọ̀lọ̀tọ̀ gọ̀lọ̀tọ̀ yìí ọpọlọ yóò jí láti sọ pé ẹ máa ṣiṣẹ́. èmi mi ò fẹ́ ṣiṣẹ́ ṣé òkè ẹ gẹ́ tara yín ẹ jọ sà at your age ẹ̀yin lẹ máa bọ́ yàwó lẹ máa bọ́ ọmọ lẹ máa náwó fún mọ̀lẹ́bí tí èmi pọ́wọ́ tó bá dilẹ̀ òun lè ṣù ń lò mr adisa ẹ try láti ṣiṣẹ́ gidi ni o tó bá di monday kẹ́ ẹ débi. mo wá bẹ̀rẹ̀. mi tí ìnẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó mo ti fún àwọn kan náà monday ṣùgbọ́n táwọn yóò bá wá láàárọ̀ ó ṣe ìṣikáyìn bẹ̀rẹ̀ iṣẹ́ láago méjìlá. lọ́jọ́ monday. ẹ fọkàn sí o ẹ má lẹ tún sùn gbàgbé o mr adisa ẹ ṣáà lè operate machine ebó ń rè ebi bẹ́ẹ̀ da ọ́ìlì sí rè. ọ́ìlì ni. eléyìí ni gbogbo yẹ omi ó tán. ẹ ti lè ṣe. Ah, ọlọ́wọ́ aṣọ ìyànà ah, engine fine. Ah, kò sí mẹ́ta rà ó lè strike monday ó ṣe gbọ́ ẹ tètè dé. níta ní sáàbì. bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀ ń jókòó. bóyá kẹ́tí mo sọ wọn mí. ibi tó lọ báwo ni. ìlọ wọn ní kí o wá níjọ monday ìṣe kí wọn ti gbà mí o wọn láwọn kan ti wá apply pé ṣùgbọ́n tí n bá wá láago méjìlá jọ monday táwọn yìí ò bá wá màá bẹ̀rẹ̀ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. ọlọ́yin lọ́dún rẹ̀ kò ní jẹ́ kí wọ́n wá kí wọ́n lè gbà wọ́ wọ́n wá gbà ọ́ wọn ò gbà ọ́ èmi ò dúró mo tó ti bọ́rọ̀ mi sọ̀rọ̀. ní báńkì. báńkì bó o ní sọ́ọ̀mì èlì. ṣé wọ́n kàwé ni ẹ̀dẹ̀ ni mi ò kàwé ṣé mi ò lè ṣe ń báǹkì. ọ kàwé tó fi ṣe ń báǹkì. mo lè ṣe messenger mo lè ṣe security mo lè ṣe driver kò sí tí mi ò lè ṣe ń báǹkì. ó dà mí tí ìbẹ́ni kankan sọ̀rọ̀ ní báǹkì sọ mi ìlú mọ́ bá ń sọ̀rọ̀ kíkọ́ wa lọ́ bá ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ ti sọ pé bí ọba tí ì ríbi lọ àwọn gbà ọ́. sawmill màmá arúgbó akó sawmill. block industry tó ń lọ kì í ṣe block lọ́mọ kó ń bẹ̀. operator náà ni màá ṣe. wọ́n kọ́ sẹ́ operation ni. òkà nìyẹn yóò ṣe ń pákó. mo ti rú kọjá ni. ẹ tó kọjá yẹn èmi ò ṣiṣẹ́ ní sọ́ọ̀mù èlé o ẹ fèmí lẹ̀ ṣe rí ọ̀rọ̀ ara mi èmi ló yé kò lè yé yín fọ́ọ̀sì mi wà tí náà ni. ara rẹ ò ọ ọdẹ ló ọ kọ́ wá lọ ṣiṣẹ́ sọ́ọ̀mù èlé ò ní kò ọ. ọ̀dà àbòtí pẹ́ fún mi wá mílíọ̀n. ní kàn sí. lẹ̀ ti ṣe èso ti ṣe. Ah, ah. mo ló gbé sí fún. ọ̀rọ̀ ara mi èmi ló yẹ kó lè yé yín. Ah, ẹ bẹ́ẹ̀ kò sì yé ọ náà tó. ó yé mi. tọ́ba yé ọ ni ní block industry oko kó block. mi ò kó block operator ni mí. ní eh, sọ́ọ̀mẹ̀lì ó kó pákó ni. àṣẹ sotí ẹyẹ fèmí lẹ ṣé àwọn kẹmí ò fẹsẹ tẹ́lẹ̀ èyí náà lẹni kí n lọ ṣiṣẹ́ kí n lọ ṣiṣẹ́ kí n lọ ṣiṣẹ́. ọ̀fẹ́ ṣiṣẹ́. ìdíje máa jẹ́ ti wà lẹ́ ìwọ̀nba díẹ̀ ló kókó lè yé yín ní èmi ló yé. ẹ fọwọ́ mú block industry ọlọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ yóò sì jẹ́ oyé ọ lórí ọ̀rọ̀ ara rẹ kò yé ọ rárá rárá ọkàn tán rẹ jẹ ni ìwọ ló yẹ kò yé ọ rárá ọfẹ máa jalè ni ọfẹ kó pákó ọfẹ kó búlọọkù àti yẹyẹ. ọ̀pùsẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ọ̀gá kan anọ́ọ̀sì ilé wa ni. Ah, kí ló fà kanra sọ mọ̀ mi ní bọ́wá bí sátọ̀dé. ta ilé. èmi ni ta ilé mo náà gáàsì ilé o bá mi. Ah. Ah, ọdún. ta ilé gan. ṣẹlẹ̀ yìí ni níjọ́ tí mo wá bí ní ìjẹta. ọ̀gá kan. ọ̀gá òsì mi. níbo ni a lọ sí mo báyìí. ní màá mi ṣiṣẹ́ ọjọ́ ìgbàgbọ́ ó jì kan yọnu machine. ẹ wò ó jì ẹ̀yin ẹni sùúrù rẹ jọ ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ lè la ọlọ́run má bọ̀ mí má bọ̀ mí má tó ta kété ńkọ́. ọ́fíìsà àwọn ọmọọṣẹ́ mi. one two three four àwọn ọmọọṣẹ́ mi nìyẹn. àwọn ńkọ́. ẹ ọ̀tọ̀ láyé tiwọn ọ̀rọ̀ tiwọn ọ̀tọ̀ ni ó kò sí problem ẹ ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín o ṣé rí ṣe wà yẹn bóníkálukú yín ṣe ga tó òun tó tẹ̀léra yín you are under arrest. ẹ ẹ jọ ọ́fíìsà ẹ ní sùúrù ṣé ilé ayé yìí ìpín ẹ̀ṣẹ̀ ló pa lárúkà ẹ má jẹ́ ká fún ìyàjà wọn tí ó ṣe kí ló ṣẹlẹ̀ gangan ẹ ẹ kí ló kàn ẹ jọ kí ló ṣẹlẹ̀ mo béèrè. wọ́n yọ nǹkan nu ẹ́ńjìnì tá à ń lò ń bì òun là ń wá. kí lẹ ṣe pàpà ní ẹjì ẹ má má jẹ́ àfihàjẹ tí ó ṣe kí lẹ ṣe pàpà ní ẹjì. láti sátọ̀dé láti ṣẹ́ ń bì gbẹ̀yìn sunday tá a wá lọ́ fi ṣiṣẹ́ yẹn. Ah, bíbélì sọ wípé ká wá di ohun gbogbo dájú ká dẹ̀ di ṣíṣe òdodo mú kí ẹ̀jẹ̀ bá máa fi àjẹ́ tí ó ṣe. mr man kí ni ti yín ẹ wá ṣé ẹ fẹ́ disturb àwa láti ṣiṣẹ́ tiwa ni wọ́n ti sọ fún wa wípé ẹ ò sí nínú wọn a ò dé báyìí sọ̀rọ̀ èwo làbọ̀dọ̀ wọn máa fún wa ní problem pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe kí ló ṣẹlẹ̀ ẹ jọ ṣé ẹ̀yin mọ ẹni tó jí nǹkan ni. mo mọ ẹni tó jí. ta ni. èmi ni èmi ni mo jí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe mo fi mo wá bí níjọ́ sátọ̀dé. mo wá bí sátidé mo wá ṣe wá ṣé mo pé pàtí mo wá bí sátọ̀dé mo sọ fún yín pé máa ṣe yín ó tuntun. ẹ rántí ẹni ṣé mo mọ̀ ń pẹ̀ mo ní mo mọ̀ ń pẹ̀ dáadáa ìgbà yẹn mo jí èmi mo jí ìwọ ló yọ. alẹ́ ni mo padà wá ní àwọn ẹlẹ́tì lọ lẹ́tí pẹ́tipẹ́tipẹ́ alẹ́ ni mo padà wá. ọ̀gá ẹ̀gbọ́n ṣé lóòótọ́ wọ́n wá síbi lọ́jọ́ sáà. wọ́n wá bí sátidé lóòótọ́ wá ṣẹ́ wá bí. ẹ̀ẹ́ so ẹ̀yin lẹ jí àbí. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́sà ẹni sùn jẹ́ ẹ respect ara yòó ẹ respect ara yòó ọ̀rẹ́ màá jọ̀ sí ibẹ̀jọ̀ wáyé ọ̀ka ẹ̀yin lẹ jí ẹ̀jẹ̀ ti confirm ẹ̀fọ́ apẹ́ ìlẹ̀ jí. èmi ní ọmọ náà mi jẹ́ ọmọ kú akú ara pa. ikú akú ara pa. bẹ́ẹ̀ ni ṣe. ẹ o. jẹ́ ọmọ kú akú yọ̀ọ̀yọ̀. ikú akú yọ̀ọ̀yọ̀. gbajàmọ̀. lọ́jẹ́ àfiwé gidi. mò ń gbọ́rọ̀ yín. ẹ ẹ wò ó ẹ̀gbọ́n ẹ jáde sọ ohun tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún un. ẹ̀yin lẹ fẹ́ ìyàwó yín àmọ́ ohun tẹ́ ẹ ṣe ò dáa ẹ nílò láti máa ná obìnrin náà tó bá jẹ́ wípé ẹ̀yin lẹ fẹ́ lóòótọ́ fúnra ara yín ẹni ò ní ìyẹn ò ní kankan ṣe ìyẹn ò sọ pé kẹba nà ìyàwó yín náà ìwà tó kù díẹ̀ káàtó ni ṣe rí ìgbésẹ̀ tí ọmọbìnrin yẹn gbé òun ló ti dáa jù ẹ̀yin àti ẹ̀yà ó dẹ̀ wá sí station ó wá report yes bọ ẹ jẹ́ kí n sọ ọmọ fún gbà. tá a bá yọ ọwọ́ ojú wíyẹ̀mí àti ìjọ late ó yẹ kí ní káwọn ọlọ́pàá tẹ̀lé kó wá kó wá sí ni o ń tẹ̀ ṣe ò o. kí lè ṣe gbogbo yẹn fún ẹ fẹ́ ṣẹ́fẹ́ gbọ́ mi ṣẹfẹ́ gbọ́ mi ẹ má jẹ́ kí irú ẹ̀ tún repeat ara ẹ̀ mọ́ o tó bá ṣẹlẹ̀ tíyàwó yín tún wá report tí wọ́n dé arrest yín tí wọ́n mú yín dé ọ̀dọ̀ wa mi ò ní dá sí o mi ì ní sọ pé mo mọ̀ yín rí lájé mi ẹ mi ò dà kó burú ẹ ẹ bẹ́tà ìṣọ́ra ìṣà. tẹ́mi náà bá pọ̀ lọ́fíìsì máa yọjú sí ìṣọ́ra ìṣà ẹjọ ẹ má bẹ̀rù sàfà. Ah. Ah, <laughs> mò ń gbọ́ àlàyé sà. kò sálàyé rẹpẹtẹ kan èmi gan bẹ́ẹ̀ ṣe ń rí wa ẹ̀ àwa náà sì ń wà lá. àìsí nìkan lọ fi hàn tó bá ti lè dá ìkan tó ń yọ nínú ẹ́ńjìnì tó ń jí lọ tó bá dá a padà gẹ́gẹ́ ara wa ló ṣe ṣùgbọ́n tó bá dẹ̀ ti lè dá padà kọ́ lọ́ra míì ṣó ti yẹ yín nísìn kó dá padà kọ́ lọ́ra míì torí àìmọye gbèsè làwa náà ti jẹ́ bá a ti wà yìí àwọn kan sanwó búlọ́ọ̀kù àrí búlọ́ọ̀kù yọ fún wa máàmù kan tiẹ̀ wà two thousand block ni mo jẹ́ tó yẹ kí n ti supply ẹ̀ látọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. ẹ ẹ ó dà kó burú sá mo understand gbogbo nǹkan tẹ̀ ìjọba ata ṣẹ́ni tó jẹ́ kí mi náà ránṣẹ́ pè yín ni wípé àwọn mọ̀lẹ́bí bàbá yẹn gbogbo ìgbà ni wọ́n ń wá síbí tí wọ́n tún ń pè wá lórí fóònù. àmọ́ kò sí nǹkan kan tí àwa lè ṣe láì ṣe wípé a gbọ́ ọ̀rọ̀ láti ọ̀rọ̀ tí ń sà sà nǹkan kan ní bẹ́ẹ̀ ṣe ní ọ̀dọ̀ tìmáyé. àwa ò lẹ́tọ̀ọ́ láti delay suspect more than twenty four hours táwa wá rí wípé ó ti ń súnmọ́ twenty four hours yẹn àbó ti ń jù bẹ́ẹ̀ lọ àwa máa charge sí kóòtù. inú náà dáa táwa gbé kóòtù ló máa bá wa yanjú ẹ̀ ìyẹn náà dáa ó dáa bẹ́ẹ̀ kò sí ní tó fi ń ṣe yẹn náà bá ti lè sanwó àbíkọ́ra mi kọ́ lọ kọ́ ká lọ kóòtù ó bẹ́tà. ó dà kó ṣe rí ẹ̀yin méjèèjì ẹnu bẹ ṣe máa tètè rí ara yín ẹ̀wò ojú ẹ̀ ẹ jẹ́ kí mo bá ṣe ń lọ bá tètè fáwọn ọmọ kọ́kọ́ wá sọ́dọ̀ atọba mélòó ni blọọkì láti bẹ̀rẹ̀ síbẹ̀. seventy ni sà. seventy ìyẹn kọ́ láti bẹ̀rẹ̀ síbẹ̀. ninety ni sà. ninety kí wọ́n ní sẹ́tẹ̀ ń gbowó lọ́wọ́ mi fún. ẹ má bínú sà. a fẹ́ need nǹkan two thousand ẹ wá ní ẹ̀ṣẹ̀ ninety seventy ṣé yẹn lẹ́gbẹ̀wò dé lọ́wọ́ mi lánàá. ọ̀gá ojú àná ló fà á lẹ́yìn sá ojú ọjọ́ dalẹ́ ní aṣẹ́ dáadáa gan lẹ́yìn sá. ẹ jọ ẹ pírísà má dàmí gbèsè ẹ jọ torí tọlọ́run wọn ti sọ gbogbo eléyìí lẹ ẹ jọ ẹ jẹ àṣẹ kíákíá. ẹ ra block. irú block wo lẹ fẹ́ ṣé nine ni àbí six sa. nine ẹ mà mí mọ ni. mi ò da ojú mọ. ẹ ẹ bàbá oníyẹ̀pẹ̀ àbí. rárá adọ́pẹ́ ní police station. èmi àtẹ̀yìn. nípa àbúrò mi tí wọ́n ló jí ẹ́ńjìnì ẹ̀ rántí. ok ẹ̀yin ni. èèyàn mi nì. ẹ kí lẹ fẹ́. ẹ jọ a ti lọ sí tọlọ́pàá n tí wọ́n bá fi wa ni pé ká lọ rèé rí n tẹ́ bá ní káwọn ò ṣe ni àwọn ò ṣe bẹ́ẹ̀ bá ní káwọn ò filẹ̀ àwọn ò filẹ̀ bẹ́ẹ̀ bá ní káwọn ò filẹ̀ àwọn ká bẹ̀ ẹ jọ òun kọ́ ló dì ẹ jọ ẹ bá yọ̀ǹda rẹ̀. lẹ́nu lásán ní tèmi fẹ́ lẹ fẹ́ béèrè lọ́wọ́ àbí ní tẹ́yìn fẹ́ ṣe ó dá kí lẹ fẹ́ n tí mo fẹ́ ní pé nǹkan jọ nu machine bíi ẹ lọ rà padà fún mi. ó dá kásá sanwó ẹ́ńjìnì rẹ. ẹ́ńjìnì ni kẹ́ sanwó ẹ̀ sà. èlò ni. three hundred thousand. Peter ah! yọnu ẹ́ńjìnì èlò wọn ẹ́ńjìnì títí gan èmi rò pé bíi twenty five thousand ní tàbí twenty thousand tí wọ́n yọ ń bẹ̀. ẹ ṣe wá jí gbé àtúnlẹ̀ nìrọ̀ yín ló tó ó lè gidi ní. adé ẹ bá a fẹ́. jọ torí tọlọ máa wọ́ọ̀sì bàbá ìdàdà. èyí tẹ́lẹ̀ tí n bá mí sí bí tó ṣáà ti ló dún wọn mọ̀ ó dún wọn responsible. mo ti wọ́n sà. Ah! ẹ bẹ ẹ bẹ bàbá ẹ bẹ yọ̀ọ́ lápò mi. ẹ bẹ yọ̀ọ́ lápò mi. ẹ bẹ yọ̀ọ́ lápò mi. ìgbà yóò kọjá ní ìgbà ló kọjá lọ́wọ́. ìdí lè fẹ́ ká. o sọ pé three hundred thousand tó bá pé tó bá dẹ̀ pé ẹ lọ́ra máa ṣì ń wá. ó yẹ kó kíní lórí burúkú ìlú àwọn ògbé láti àwọn lóúnjẹ àti wọn wá tọrọ owó ni. ọ̀sán monday ẹ pẹ̀lú ọ̀gá. Um, bàbá ò ní bìlọ iṣẹ́ yóò ní bàjẹ́ àmín okọ yín ló sì ní bàjẹ́ torí èèyàn wà láti wà mo mọ̀ nígbà tó lọ́pàá báyìí àwa ni káwa bẹ ẹ dáhùn. ó kọ́lé yóò sì ní bàjẹ́ àmọ́ ó ti fẹ́ bà wá ló kọ́lé jẹ́ làwọn ni káwa bá ẹ ká bẹ́ẹ̀ ẹ dákun. ẹ ẹ ẹ ẹ wọ ẹ jẹ́ kí n sọ kankan fún yín o ẹnu ẹ̀bẹ̀ náà lẹ́yìn tí wá yìí o ṣé ẹ ọlọ́wọ́ ní gbàjẹ́ lẹ́nu yín o ayé ò ní gbẹ̀sẹ̀ lọ́wọ́ yín o bí ìgbà kan fẹ́ gba ìjẹ lẹ́nu mi ni ètò ìfi ṣiṣẹ́ kéèyàn dẹ̀ dájú lẹ̀ kó gbé ó lè ń sọ fún ẹ kó ń lòún gbé ẹwà tó ń tẹwọ́ níbí ẹyọ wọ́n ní tẹ́ni máa jẹ àbí àbúrò náà máa fi bọ́ ọmọ náà máa fi bọ́ ìyàwó ẹmu tó ẹgbẹ́ jọlẹ̀ tó wá fẹ́ tò àbúrò kílẹ̀ fẹ́ tà ẹ kiri lọ ẹgbẹ̀rún kúlù aláwọ̀ kọ́lẹ́gìrì kí ẹ wá ń sọ fún mi tẹ́ni tẹ́wọ́ bí asukúrojọ́. ẹ má bínú sáà ẹ má bínú sáà ẹni ayé bá ń ṣe olóògùn olóògùn àfi kẹnukẹnu kẹsẹkẹsẹ náà fi lè lójútùú sí tó wà lẹ àwọn kọ́ náà jì. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ wò ó ẹ fẹ́ kájà. ẹja bí a gbà kọjú ẹ tó tẹ fún ẹ ṣe bọ́dọ̀ sọ fún ẹ fún ló ń ṣe. bẹ́ẹ̀ni. ẹ bá tó fọ̀rọ̀ kù mà kí lè fẹ́ à ṣe. ẹ adàfún ayé ò ní gbàdé lẹ́nu ẹsẹ̀ tẹ fẹ́ràn ayé ò ní gbà lójú bí ìgbà tí èèyàn fẹ́ gbèsè ti fi rìn mo dẹ̀ fẹ́ gbóúnjẹ lọ. mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹn fẹ́ nú fún màálù owó nìkan ló lè ṣe bẹ́ẹ̀ báyìí ti lówó yín lọ́wọ́ ẹ lọ bẹ̀ kẹ́ bá mi ra màsín wa ṣùgbọ́n tẹ́ ẹ bá lówó lọ́wọ́ ẹ lè mú bọ̀dá kúngùn yín lọ́ọ́ bẹ̀ kẹ́ lọ fi dógò kẹ́ ṣàtìgbà màsín fèmí ni three hundred thousand. three hundred thousand. sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a lè ti dààmú káàkiri àti rí owó òun la ṣe wà bí. ẹ ti dáwọ́ jọ ẹ ti dáwọ́ jọ nínú lèmi máa dúró de ẹ kówó dání ẹsẹ ti dówó jọ. owó ti wà. ó ń dà. kí n transfer rẹ̀ sí lóko ẹ fún mi lákàtúntì nọ́mbà yìí. máa transfer owó sí i ní ìsìn a fẹ́ kí ọ̀rọ̀ parí kí lọ́ọ̀lẹ̀ ò tó rọ̀. ẹ kò ẹ jẹ́ kí n fún mi lákàtúntì nọ́mbà yìí sórí nǹkan bá ọ. bàbá hmm? bàbá hmm? ṣé kó tó di wípé àwa gbọ́njú ṣé bọ̀dá ẹ̀ wọ́n ti ṣí nǹkan wò rí ni àbí nǹkan fẹjú mọ́ wọn. kò yé mi o. àbí kí ni ti ń rán wọn láti kékeré. èmi gan ò rí irú ẹ̀ rí o bó ní ń sayé ní báyé ní ń ṣe ni kò yé mi o torí wọn aláyé ń ṣe èèyàn bó wọn ní ń sayé ní báyé ní ń ṣe ó ti dàrú mọ́ ẹ̀yẹ́ ò rí irú yóò bá sọ wípé tá a bá kórè ajá a gbọ́dọ̀ péré ìlú tá a fi ṣe. kò sí bá ṣe fẹ́ korúkọ yín nínú ìlú yìí tí wọn ò ní korúkọ bàbá wa kò wá sí gbogbo ìwà tẹ́ ń wù yìí tó bá fi lè korúkọ bàbá wa gbogbo mọ̀lẹ́bí pátápátá ló kàn torí gbogbo ìtẹ́ ń ṣe yìí ò yé wa ẹ̀yin lẹ máa sáré lọ síbì kan wọ́n jalè èmi ni wọ́n fẹ́ràn lórí èmi ni kí ló dé ṣé lásán ni báyìí kò tiẹ̀ yé mi. Adébáyọ̀ ìwọ last born bàbá wa ló ń bẹ́ mi sọ̀rọ̀ ṣàkàṣàkà báyìí ìwọ náà ti liver ó ti di Bruce Lee àbí ó ti lè sọ̀rọ̀ èmi nìwọ yín sọ́ọ̀tì ló sọ pé mi wúwà bí ẹ torí òpè ní à ń pèrè ajá ń pèrè kòkò tọ́fíìsì níwọ tí mo sanwó sukú ẹ tó máa máa sunkún tó máa wá pọ́n mú báyìí gẹ́gẹ́ sanwó sukú mi ẹsẹ̀ ló wá jẹ tó ń bá mi sọ̀rọ̀. àbọ̀ ìbáyọ̀ lọ́wọ́ máa tọ́ ah. ọ̀rọ̀ àbọ̀ ìbáyọ̀ kan èmi ni mo lọ pè mí tó kó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. ọmọ kékeré yìí. ọmọ kékeré dà èwo ló bẹ́ẹ̀ sọ tó gbọ́ àwọn tó jágbàlagbà ti wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó rò lọ́mọ kékeré ni nígbà táwọn tó dàgbà jù yín lọ tó jẹ́ bàbá ẹ̀ ti bẹ́ẹ̀ sọ òórí kankan sọ fún wọn a ní bóyá tọmọ kékeré bá bẹ́ẹ̀ sọ bóyá wà á gbọ́ torí n tó ń wí fún wọn kò yé mi èmi ló yé èmi ló yé n tó ń pariwo nìyẹn làṣẹ ní bóyá tóun tó jẹ́ àbúrò ẹ̀ bá wá bẹ́ẹ̀ sọ bóyá n tó yé ẹ yẹn wàá lè pọ̀ síta. àbí bọ́ọ̀ ti ya wèrè o. Ah! ó ṣí èrè gidi o. ẹ̀yin gangan lè ń sin kí ni mo ti ẹ̀ sọ tí mo lẹ́yìn fún ìwọ gangan ìwọ ló ń sinwín bàbá ò ń sinwín ìwọ ló ń sinwín ò ń sinwín kiri gbogbo àdúgbò ó ti bà gbogbo orúkọ mọ̀lẹ́bí bàbá ẹ̀ ó ti bà jẹ́ èmi gángan mọ̀lẹ́bí mi ò ti ń mi ò lè lajú mi lẹ́kìtà lùbọ́ kó wọ̀tọ́ ìwọ gángan ló ń síwìn kiri. èmi dáná sunlé yín. tó bá tẹ̀ wá dáná sunlé ọ̀rọ̀ á mọ níwọ̀nba ó dáná sunlé o a ti kú òlẹ̀ ṣùgbọ́n eléyìí tó ń ṣe kiri yìí tó ń borúkọ mọ̀lẹ́bí jẹ́ tó ń tàn káàkiri àgbáyé yìí ìyẹn ń kọ́ ṣé yẹn da. ẹ̀yin lẹfẹ fura yín jẹ torí tí o kẹlẹ fẹ kúlẹ lórí ẹ bíi sori Débáyọ̀ mo họnu ẹmí mi sọ sori bó ṣe fọ lẹran yẹn àbá bẹ́ẹ̀ ni kò ṣe fọ lẹran ilé fi lè hẹpù mi torí èmi ni yé tí mo ṣe èmi ló yé èmi ló yé o. àbí tó yẹ ẹ yẹ tó tó ẹ tó yẹ ẹ yẹ bàbá tó ló lè tó bá ìlú tó yẹ ẹ yẹ ẹ bẹ jọ jẹ kó yé wa jẹ kó yé mi jẹ kó yé wa jẹ kó yé wa ọmọkùnrin yìí ti bá yọ mí jẹ kiri àdúgbò ìbọ̀dọ̀ ti fà. àwọn wo ìbò. ni ṣe ìyá ọgbà bẹ́ẹ̀. ẹ ẹ wo kí ló ti wọ ẹ yìí má pàyẹ́ ní kẹ́ ẹ wọ́n wá ọdún tí ń bọ̀. Eh, lọ sọ́dọ̀ onísìmẹ́ǹtì yẹn sọ fún wọn pé twenty five bags la nídìí lẹ́nì twenty five bag ní kókó wa lẹ́nì twenty five tó kù ìyẹn ọ̀túnla la máa lò jọ̀ọ́ bá mi sáré lọ kó ètè kó wa lọ́sàn-án yìí please. twenty five bag wọ́n ìwà ní ṣọ́ọ̀bù báyìí wọ́n wà ní ṣọ́ọ̀bù báyìí tètè tètè bá mi lọ sọ́dọ̀ ẹ̀ jọ. ẹ sà omi náà àṣemídìí máa wọ̀ ọ́ rí. ṣé mi ìmọ̀ pọ̀ mi ti tán mo ti pé olómi kó tó di pé mo náà ń ṣẹ́. ẹ má bẹ̀rẹ̀ sà. ní tí mo fẹ́ ràn ọ̀tọ̀ tí mo tó ní kó wá síbí ẹ máa kọ́ yòó fìgbà tí yòó mọ tó ń ṣe ẹ ká sọ. aláyé ẹ sáré rẹ. ee ee láti bo. láàbìnú sà. jákè sáré rí ẹja rẹ kí ló ṣe àwọn sáré pé mo wà lọ́dọ̀ ọ̀gá kí ló tó ṣe. kí ló pa yín pọ̀ ẹ sọ tó mẹ́rin tuntun ìfúwa tó bá máa bá a sọ nísìn. ẹ yẹ sà ẹ ń sọ pé ó ta nǹkan fún mi ni nǹkan tó ta fún mi ò kí ni tó tà fún ẹ. kí ló tó wà lára ayé tó wọ́n ló yọ kíní ẹ́ńjìn tá à ń wáyé. èmi ni gbà. mo dáràn. tó jẹ́ àmọ́ fìyà jẹ́ náà ìṣẹ̀ sọ̀rọ̀. mi mọ̀ mọ̀ ọlọ́run ọba ò máa sọ̀rọ̀. níwọ̀n tó yẹ pé wọ́n ló ń wọ́ wá alàgbà wọ́n tẹ wọ́n kàn máa bá mi ṣe yìí ah! wà á jẹ́ ẹlẹ́rìí fún wa. ó ti gbowó. mo mọ̀ mo mọ̀ wọ́n wà á jẹ́ ẹlẹ́rìí wá tako. ẹlẹ́rìí fún wa kí ló. ẹwọ tìkún lẹ́nu kò ní ta ah! fún nǹkan lọ́dọ̀ àwọn kejì. dádì wa dádì wa èmi ò mọ. nǹkan lọ́dọ̀ kejì wọn kọ́ kàn án lọ sọ ni. kí ló kọ́ èmi èmi ò mọ ọkọ. ṣẹ́gun ni wọ́n ah. ọmọ ìgùn ni ẹ. ẹgbà ẹgbà lọ́kọ̀ la ẹgbà ìjàlè pa bọ̀ ah. olùṣègùn ni ẹ. ẹ pẹ̀lẹ́ ẹ tún dùn ọmọ ilé dúdú sa mi ìrírí yín pé méjì láyé yìí. ẹ wo tọ̀mí wá ẹjọ́ ní pàtẹ́yìn sá máa wọlé lọ. tọ̀mí wá jókòó kí ló ń tẹ̀lé kò wọlé. Ah, mo wò pé àgbàlagbà ló ń sọ̀rọ̀ wọn. àgbàlagbà kan tó wá wà bí tó ń ṣe nǹkan tí ò yẹ kọ́mọdé ṣe nǹkan sọmọdé tó wà bí ò ní kẹ́kọ̀ọ́ jókòó ẹ ah, ṣé fóònù ẹ ṣiṣẹ́ fídíò ẹ ń kọ́ fídíò orí fóònù ẹ tó ṣiṣẹ́ dáadáa máa rìkọ́ọ̀dù gbogbo nǹkan tá à ń ṣe bí tó bá lè snap kó snap kó gbé sórí Instagram gbà. wo ọlọ́wọ̀n ni kúrú làákàyè ọ máa ń fi ń kẹ́kọ̀ọ́ ni jẹ́ kọ́mọ yẹn fi kẹ́kọ̀ọ́ ẹ wo tí bá ní mo rí yín pé méjì rí mo tara mi jẹ gẹ́gẹ́ bí n ṣe sọ ni kéèyàn má ṣe nǹkan kó lè máa purọ́ mọ́ rẹ̀ pé òun lòún ṣe òun lòún ṣe ẹjọ́ tá a bá rẹni tó jí irinṣẹ́ wa tá à ń wá tá a bá rí nǹkan ẹ̀jẹ̀ yẹn ń yà ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ọdún wọn máa mú nǹkan fún yín lágodi o àwọn àbúrò yín àwọn ìyàwó yín wọn máa mẹ́pà àbíkan rárá ìsìn wa bódẹ̀ tó wó díẹ̀díẹ̀ wọn máa fún yín lágodi kí lè rò nǹkan ṣe wọn o nǹkan ṣe wọn o ṣùgbọ́n àwa tá a wà ń bè ajẹ́dá kan tí ìdóògùn olóògùn mọ́ ògùn wọ́n ti wọ́n mọ́ àìjẹ́ ògùn olóògùn owó tẹ̀ ẹ́ dá fún mi pé ká fi ra irinṣẹ́ wa ta fi yọ búlọ́ọ̀kù fọ́nkú ẹ̀yẹ gbà owó yẹn ni three hundred thousand tẹ́ ẹ̀ kó fún wa pé ká fi ra ẹ̀rọ mi ò nira. Ẹ madam ẹ owó yìí kẹ́ mi tọ́jú ìyá nǹkan ṣe wọ́n o nǹkan ṣe gan o. ẹ lè má mọ̀ o wọ́n sì gan o. àpẹjọ kí ló ṣe wọn. ẹni ò mọ pàrọ̀ ẹ̀ ṣe wọn. ẹ wo ẹ wo wọ́n lè dàgbà lóòótọ́ àwọn téèyàn ò bá mọ̀ kò wọ́n ni irú kí lorúkọ àìsàn tó ń ṣe wọ́n torí àtàárọ̀ lẹ ti ń sọ gbogbo ẹ̀ lẹ ń sọ gbogbo ẹ̀ ìtí òye wa pọ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ìtó mi jù yìí ṣé mo pé tóbìnrin mi bá bímọ àbísí ni a máa ṣe wọn á dẹ̀ máa rán wọn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọkùnrin sọ mi wò a máa ṣe wọn á dẹ̀ ti máa sọ wò tipẹ́ tó yẹ yín ẹ̀ẹ̀kan fúra ni o bí ó ti máa rọdún wọn à rọdún wọn à. ó dàbí bàbá yín sínú yàbí. kí ni mo sọ fún. bí táwọn ọmọ yín yà wèrè soso ṣe èmi yà wèrè àbí. síbẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa dùn yẹn ẹ̀yin náà fura ẹ̀rù wà lára ẹ̀ sẹ́yìn ẹ̀rù wà lára ẹ̀ èmi wẹ̀rẹ̀ èmi tí ọkọ̀ tí òun lọ́jọ́ bàtà ọ̀dà ọ̀dà èmi ló fẹ́ wẹ̀ ọ̀dà ọ̀dà nínú ṣe ń gbé mi. ẹ ṣe ti mi wọlé ẹ ti mi wọlé ẹ má bẹ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ olóòdì sí. tó yẹ ká ìjù lẹ́nu ọ̀rọ̀ èmi ló pè pé o. tó yẹ ká ìjù lẹ́nu ọ̀rọ̀ ìwọ́dẹ́ wà bẹ́ẹ̀ yóò pè mí wẹ́rẹ̀. bí n bá ro bí inú ṣe ń bí mi ni tí ò bá jẹ́ bọ́ lóun ṣe ń pin ni kó lọ jẹ́ pé àbúrò mi lẹ́gẹ́ ni ṣé màá lajú lè máa máa wò yín báyìí màá ti gbé yín sọ̀lẹ̀ lójú ọmọ yín ẹ dójú tì wá náà ẹ gbà wá lójú jẹ èmi àti yín ti jọ lọ síbi kan rí tẹ yẹ̀yẹ́ mi níbẹ̀ ẹ dẹ̀ promise mi pé ẹ ò ní ṣerú nǹkan báyìí mọ́ kí ni ìtumọ̀ eléyìí sí. ẹ tó wọ bọ́ ṣe ṣe. odindi machine odindi odindi machine tó fi tó fi ń yọ blọọkù odindi báwo lẹ́yìn ṣe ń tú ṣé spirit lẹ fi tú ni àbáwọn òṣìṣẹ́ wo lẹ pè tí wọ́n wá tú kúrò mbẹ́ tẹ̀sí sọ pé ẹ̀yin lẹ jí ìgbà wo lẹ ráyè jí èmi àti yín jọ wà ní ìgbà wo lẹ jí nǹkan ṣe yín lóòótọ́ o tó bá wá dé ìbọn ni wọ́n mú tí wọ́n yìn fún yín lórí tẹ́ ẹ kú dànù kí lè rè wá nínú ẹbí yìí àbí kí lẹ̀yin gogogogo fẹ́ géènì fúnra yín gbà tẹ́ bá kú tán. kò lè yé èmi lóyún ṣá. èmi lóyún náà ni èmi lóyún náà ni sọ̀rọ̀ ìgbọ́ èmi ló yé fún yín lórí ẹlẹ́yìn ló yé hmm. èmi ló yé yìí náà ni. màmá hmm, èmi ló yé ni. màmá màmá tọ̀mí wá. màmá àbí màmá tọ́lá. ẹ wo ṣe ìdí mi ni mo. ó ti yẹ iná. ó ṣe ìdí mi. ó ti yẹ ìgbà tí wọ́n sọ wípé kó lè yé wa yẹn hmm. ó ní ọpọlọ tèmi fúnra mi ṣe sọ jù ẹ fifty thousand naira yẹn rẹ. ẹ ṣe ẹ ṣe kò kò ní bàjẹ́ fún yín ìgbàgbọ́ tẹ nínú mi kò ní dìbàjẹ́ káàní ah, sunkún lórí wọn àmín àmín o abẹ́gbọ́ àmín mo fẹ́ lo owó yìí fún fún nǹkan kan irú nǹkan ohun tó wúlò fún ohun tó wà nílẹ̀ náà ni ṣé lè yóò bá ká máa yọnu ilé ìkún kó lè balance. fún ìtọ́ni tẹ́niyàn sọ tó wọ́n ọ̀dọ́ wọn sọ ọwọ́ àyè lára wọn yẹn ká tọ́jú wọn lóòótọ́ mo fẹ́ lówó yìí. èmi mọ babaláwo ni o tó máa tọ́jú yín o nǹkan ṣe yín lóòótọ́ o nǹkan wà lára yín lóòótọ́ nǹkan wà lára yín lóòótọ́ tá a bá sí yín bá ti máa máa wòrè èmi mọ babaláwo. ẹ̀wọ̀n lórí ẹ̀kọ́ tó wẹ̀. mi gbọ́ ọ̀pá aláwọ̀. màá nà yín màá nà yín màá nà yín màá nà yín. tó bá kó sínú ọ̀rẹ́ ta ọ̀sán lọ ẹ̀bí lónìí ẹ̀bí lónìí àti fífi. ṣé fẹ́ bí ìrìn ọba jù. ẹ̀bí lónìí kò fún fìlà yìí. wọ́n ní nǹkan kan ṣe. màá nà yín kò fún ṣe bí. màá nà yín kò fún ṣe bí. àyè ń ṣe yín. àyè ń ṣe yín. àyè ń ṣe yín. àyè ń ṣe yín. ó ń sọ màá tí ẹ yín wọlé ẹ yín wọlé ògùn àná ẹgbà ẹgbà ẹgbà owó ẹbí ẹgbà ẹgbà owó ẹbí owó ẹbí nìyẹn eléyìí máa fi tọ́jú yín ni kò ṣe màá gbà yẹ ọ̀pá mi mo rò pé mo rò pé mo rò pé mo rò pé nǹkan ṣe yìí. <sighs> Ah! ah ẹ ok ṣe ẹ sìn ṣe fifty thousand ni màá wá rí ni tí màá sọ pé ẹ mo kúrò mọ́ra mi o mo ti ké ìyá tí mo ti jẹ gan-an ó ti lẹ́yìn àtẹ mílíọ̀n ah, èmi ò rò pé kí ni ẹ lè ṣe o mi ò rò pé ó lè wọ́ọ̀kù kò lè wẹ́ẹ̀kì kò lè wọ́ọ̀kì kò lè wẹ́ẹ̀kì ah, ìjẹyà kiri ìlò àrí fifty thousand àrí thirty thousand lẹ́nu wa ní ìgbẹ́gẹ́ nìyí nígbà yẹn máa bá lọ gbẹ́ bá twenty thousand fifty thousand nílé. หลวงพ่อกลับแล้วAllô, ça Ṣé wà lé? Ẹ̀kú kan. Ẹ ṣe lọ. Ẹ má bẹ̀rẹ̀ sáà. Fún ìgbà àkọ́kọ́, mi ò gbogbo tẹ́lẹ̀ kì í ṣe mo ṣe ìyà tó ti jẹ mí ó ju ìyà fifty million lọ owó tí mo rí just fifty thousand ẹjọ ṣé fifty thousand máa fi là gbogbo rọra mi ó dá mi lójú gbogbo ọmọra mi ó dọ̀rọ̀ ọlọ́pàá ó di wàhálà ó di ìlú embarrassment orúkọ ti bàjẹ́ síbẹ̀síbẹ̀ fifty thousand péré mo rí ẹjọ ṣe ẹni máa bẹ̀rù owó tí àwọn ẹbí mi dá fún oní blọọkù three hundred thousand ẹsikísà tí n bá gbà yín gan máa ṣoríire tí wàá fi ṣí ṣọ́ọ̀bù kékeré ẹjọ́ èmi ò kò yé mi náà ṣó nígbà tí wọ́n bá yìnbọn pa mí. mo ń bọ̀ ní sísú. yóò ọ̀sọ́pọ́pọ́ ní sáwọ́ ọ̀sọ́pọ́pọ́ kùtùkùtù ní sáwọ́ òwúrọ̀ adébábéjì ogbè wọn ní kejì ògbè rúbọ ìjì ògbè rúbọ ẹbọ fún ẹbọ dà ẹbọ rẹ̀rìn lọ tààrà sọ́dún olúwa àjàgùnmọ̀lẹ̀ tí sàmẹ́kọ̀ọ́. ìṣe mọ fún. kankan náà ní jáde lórí ọ̀rọ̀ rẹ̀ wo arákùnrin nígbà ọba ya ọ́ là ó lù ó lówó lọ́wọ́. mo mọ ẹbí ọkọ fọkànlá mi pé mo tẹ́ máa yọ lẹ́nu yẹn. ọ́ là ó lù. fọkànlá rẹ balẹ̀. ẹ wo bí bàbá ẹ jọ ẹ sọ oògùn owó fún mi òótọ́ ètò ìbíyà ti tó ẹ sọ oògùn owó fún mi oògùn owó ọ̀sọ̀bẹ̀rí ọ̀sọ̀bẹ̀rí ọ̀sọ̀bẹ̀rí kí ni oògùn owó ọ̀rọ̀ mi. Yes. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí mò ń kọ́ṣẹ́ fashion designer lọ́wọ́ ni àwọn bíọ́lì kì í ti kù. ẹ sọrí o. ìṣẹ́sà sọ láti gbà yẹn kò sẹ́nì kankan àfọlọ́hún mo ti wá kọ́ tán báyìí ó wá kun owó tí màá fi ra máṣe owó yẹn ni mo wá káàkiri tí òun ṣe wá báyìí sá kẹjọ kẹjọ náà. fẹ́ ra machine ẹ lọ ṣiṣẹ́ kó fi rówó ra Eh, machine tí mo bá wà yẹn náà ni mo máa fi ṣiṣẹ́ tí mo máa fi rówó sá. ok o abẹ́ ṣiṣẹ́ kankan rárá ṣé mo lè advise ẹ. ẹ ò ṣe lọ bá àwọn bíríkìlà kó lọ bá wọn ṣiṣẹ́ wọn ṣe pọ̀ ní site tó bá lọ bá àwọn bíríkìlà wọn máa fún ẹ lówó gidi wàá rí ìtújọ wàá fi ṣiṣẹ́ tàbí kó lọ ṣe ọmọ ọ̀dọ̀ àwọn ọlọ́kà yá kò sí nǹkan tójú òrírí wàá tuwó jọ ń bẹ̀ wàá fẹ́ra machine ẹ wo àwa náà mọ ọmọ tuntun wá ní so gbìyànjú sódà tí wọn náà bá wọ yẹn wàá lè mọ bí ṣe máa ń ná ẹ wọ́n má bínú bá mi. mo fi ìṣẹ̀lẹ̀ ya mo ti káàkiri mi ò rí sá ọ̀dọ́ nínú ìgbẹ́kẹ̀lé mi wà ìgbẹ́kẹ̀lé yóò ní jáde afọ́fà ìjọ ìjọyọ̀ lọ sá. ẹ jọ kí ló dé tẹ máa ń fọ lọ́nkọ́ yàn lọ́rùn ọ̀rọ̀ tí ò kan lọ́wọ́n bá rárá ẹ̀ẹ́dẹ̀fẹ́ fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ máa fọ́ kọ́ lọ́nkùn jọ kí ló kọ lọ lórí ipò ní kí n ra machine fún ẹ mo gbẹ mọ̀ràn pé kó lọ ṣiṣẹ́ jọ kí ni tọ́lọ́run tó fi ń kọ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò kan lọ́rùn rárá ni náà ò lè ṣòfò pọ̀ lọ́rùn sí ṣó ti gbọ́ ẹ káàbọ̀. bí màá lọ sà. mo ti bẹ́ẹ̀ sọ tipẹ́tipẹ́. ìjọ sọ ìṣàmú mi jọ ìjọ ìjọ nítorí ọlọ́run sà. ẹ àwọn ọ̀sẹ̀ bá gbé nínú ìjọ ìfún mi ìjọ. dàbí pé ti má dọ̀tí ẹ̀ Eh, torí wàyà lé tí lápá ọ̀rọ̀ yẹn mi ò tẹ̀kí sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì mi mo yàn lẹ́ ẹ káàbọ̀. ìrọ̀ má dìde tẹ́lẹ̀ kò sùn síbi iṣẹ́ ọmọ pẹ̀lú èyí ni. ṣùgbọ́n kí ló dé tẹ̀yìn fi máa ń lówó tẹ́ẹ̀ tó fi ń ṣàánú máa gbọ́ tí o máa gún wa. Fúnsàrí àdìgbòwò ẹ̀dẹ́ o. Fúnsàrí àdìgbòwò ẹ̀dẹ́ o. Fúnsàrí àdìgbòwò ẹ̀dẹ́ o. Ẹ̀yin ajé, o dúpẹ́. Ó máa káàbọ̀. Gẹ́gẹ́ bó ti mọ̀ pé àsìkò tó gbowó ti tó. Oṣù màpótó bá ti gbowó náà tán ó tún ní nǹkan tó máa ń gbà. bẹ́ẹ̀ ni. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. ẹ kí mo fẹ́ ṣe báyìí ẹ kí mo fẹ́ ṣe báyìí. ẹyin sọ gbọ́ mi kádàrá rẹ ò ṣògùn owó kádàrá rẹ̀ oṣù ògùn owó sórí ọ̀rọ̀ tí mo bá ọ sọ náà ní kọ́ tẹ̀fámọ́ o bó pẹ́ bóyá ọ pàdé aláàánú yóò fún ọ lówó ńláńlá bẹ́ẹ̀ mo sọ fún ọ o máa parọ́ mọ́ra rẹ ọ òdodo ọ̀rọ̀ mo sọ máa parọ́ mọ́ra rẹ. èlò ni wọ́n gbà owó kí owó kí lọ rẹ fún mi. owó gbà ọ bá yá òun fún ara ẹ báyìí ló wàá fi nǹkan kan dúpẹ́ níwájú rẹ̀ kí àwọn tó wà. ṣé kí n kú máa lọlé tó bá ti ṣe tán bí àkẹsẹ̀ tí wàá máa padà sí nípìn wa. bá fún ìkànnì fún a máa ṣe nípìn ìta kò gbọ́dọ̀ lọ láti parí ojú ọ̀rọ̀ yìí. mo ń bọ̀ ẹ̀sùn má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀. kí lè ṣe pàtó lórí ọ̀sẹ̀ yìí bí kò ní máa wù mí kó máa kọ̀ máa parọ́ mọ́ra wọn káàkiri gbogbo àdúgbò kí ló dé kí lè ṣe gbọ̀ngàn ẹ sọ fún mi. ẹni ìjókòó èmi náà jáde lórí ọ̀rọ̀ ẹ̀ nígbà tí mi ò ń ṣàròbó mọ́mọ́ tí mò ń ṣe gbogbo ibi tí mò ń dé pátá lórí ọ̀rọ̀ ẹ̀ fún àdúrà ohun tó ń sọ fún mi náà ni pé àdúrà ni kí n tẹra mọ́ pé kí n dẹ̀ ṣe sùúrù. sùúrù àǹtí mi sùúrù ẹ wo ẹ máa sọ fún yín ọmọ ìyá ọmọ bàbá ni wá ní ìdẹ́lẹ́ máa wò yín báyìí ẹjọ́ nítorí Ọlọ́run irú ẹni tó lè wò ṣùṣù tó parọ́ mọ́ra ẹ̀ tó wá nà níta gbangba tẹ́jẹ̀ ẹ̀ bò bẹ́yìn ọlọ́pàá ẹjọ́ tó bá jí lọ́jọ́ kan lóru tó wá mú àdá tó fi ṣá olódì yín ẹjọ́ mo nídìí yín o especially èmi ọmọ ẹ̀mí mo tẹ̀lé yín tí mi ò lè gbà yín mọ̀ràn ni fi wọ́n sílẹ̀ ẹ má bá ti yín lọ ṣé dandan ni. irú ọ̀ràn wo ló fún mi irú ọ̀ràn kí n fi ọkọ̀ àárọ̀ mi sílẹ̀ tí mo bímọ fún níbo ni mo fẹ́ gbà kí ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí èyí irinwó ni mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní rìn sí ah ọlọ́run má jẹ́ rírú ẹ̀ ẹ̀jọ̀ ṣé n tó fẹ́ bá mi sọ nìyẹn tó ṣe wọ́ mi wáta tó lè sọ nulẹ̀ kí ló wà nù ẹ̀. ó tó nítorí o àǹtí mi ṣe tiẹ̀ rí ìtò bọ́ta yìí tí ẹ bá sọ̀rọ̀ lójú ẹ̀ kílẹ̀ tó ṣú á tó three hundred èèyàn tó máa gbọ́ sóbẹ́ta kíyàn lọ rédíò nàìjíríà ó lọ pariwo ayẹ̀ síta kí wọ́n á sọ lójú ẹ̀ ẹ wà tí mi ẹrù ọ̀rọ̀ tí mo sọ fún mi. ọmọ tí mo ní mo ti tó ibi tó ìmọ̀ràn tó mú àyàn ò ṣe àlẹ́ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ kọ́ fún mi ní nǹkan fúláṣí. ẹ̀yin dà tọ̀mí wá tọ́lá ẹ kẹ́rù bọ́dẹ̀ jàre. mọ́mì wọ́n wí fún mi mo dẹ̀ bá bẹ́ẹ̀ ibo lẹ́ ń lọ pẹ̀lú gbogbo àwọn ẹrù yìí. èmi ń bá tèmi lọ nìyẹn. sùúrù lẹ̀ bá ṣe. à èmi ń bá tèmi lọ ni alùbàtà kò ń darin ẹ́ ọlọ́run má jẹ́ ń dárùn. àwọn wọ̀nyí wọ́n ti dàgbà débi pé kẹ́ máa kó wọn káàkiri sùúrù lẹ̀ bá ṣe. kí ló dé tí wàhálà wa pọ̀ tó yìí èmi ò lè lajú mi lẹ̀ kí jẹ́ kí bàbá wọn ba yé wọn jẹ́ mò ń kó nǹkan mi lọ èmi náà ń lọ nìyẹn kí ló dé tí wàhálà pọ̀ tó yìí. ah ìbò mú mi eh? sùúrù lẹ máa ṣe kò sí nǹkan tàdúrà ṣe tì í. àdúrà mo ti gbàdúrà gbàdúrà mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ gbàwẹ̀ ọ̀sà pàápàá ti mú mi lórí wípé kó lè dáwọ́ gbogbo ohun tó ṣe ìdúró ṣùgbọ́n kọ̀rọ̀ kọ́sọ̀ lára ọmọ ìyá ìjẹ́ níṣẹ́ ló tún peléke sí èmi kọ́. ẹyin náà ẹ wá kó ẹ kó báàgì pọ̀. kí wọ́n fi wọ́n lẹ̀ síbí ọlọ́wọ̀n ò ní jẹ́ ẹ̀yin ò mọ nǹkan tó dùn tèmi máa ń rí nínú ilé pẹ̀lú bàbá wọn ni kò ṣe ẹ̀dìgbà tí bá bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ tí mò ń ròyìn kiri ni lẹ́ni tó jẹ́ pé tàbá jókòó sínú ilé báyìí a máa sọ pé kí ló dé tí gbogbo àdúgbò tó dákẹ́ rọ́rọ́ tí ò sí wàhálà tí wọ́n tiẹ̀ fàjọgbọ̀n nínú àdúgbò yìí rárá bó ṣe máa máa ṣe tó máa máa garùn láti inú ilé nìyẹn. èmi ṣé kí n ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó dìgbà tí ó bá tún lọ ṣe nǹkan kan tó wá tọ́ka sọ́mọ mi tó lọ́mọ mi kó wá lu ọmọ mi kó dáná sun àbẹ́mi gangan ló sọ pé èmi ni mo mú nǹkan tán wá ọlọ́run ò ní jẹ́ kó tó dì bẹ́ẹ̀ ebele mo kẹ́rù mi. ṣùgbọ́n ọmọ mi sùúrù náà lè máa ṣe àbí ẹ̀yin ti gbàgbé Yorùbá kan tó sọ wípé ikú wa àjọkú. àwọn ẹwà àjọpá ní máa ní sùúrù. ẹ̀yin máa jọ lọ kú kẹjọ lọ gbàgbé ẹ fẹ́ ẹ bọ́ lẹ̀ jàre. ọmọ mi ẹ pẹ́ ìfòrí. ìyá ìbọn má ti bá ìkẹ́ ẹ. ẹ wọ ẹ pẹ́ ẹ pẹ́ ẹ ti lọ. mi èmi èmi nìkan ló yẹ owó èmi ló yẹ. a kì í kúrò èmi ló yẹ. a kì tó èmi ló ní òwe. èmi báyìí ni wọ́n ṣe nǹkan mi ò. èmi ló yẹ. yẹ ò dẹ̀kun bàbá ẹnì kọ̀ọ̀kan. èmi ló yẹ. èmi ló yẹ o èmi ló yẹ. èmi ló yẹ gbọ́ tẹnu ẹ̀gà. ọ̀rọ̀ bàbá àlùkò mm, bí wọn ò bá dé lónìí dájúdájú wọn ò dé lọ́la. ọ̀la ọ̀la ọ̀la bí òde ní pẹ́ jù báyìí ọlọ́run. ẹ lè ẹrún mi sí wọn ẹrún mi sí bàbá. kí n sọ fún ọ. n jìṣẹ́ fún ọ. Ah, ọmọ wa kan ní àbúrò ní àdìsá àdìsá ni dẹ́dẹ́ ní máa lọ kí báyìí ajá kì í dẹ̀ mójútó sẹ́ rẹ̀ kódà iṣẹ́ tí ń wá èmi gan jẹ́kànú ẹni tí ń bá wá sẹ́ka tí ń dààmú tí ń lọ tí ń bọ̀ àfi bó ṣe bẹ̀rẹ̀ gan gan gan kọ̀ wá yíà gbogbo mọ̀ràn wọn gbà wá wọn ni a mọ̀ lọ sí ọgbà wèrè tí wọ́n ti ń wo wèrè àṣírí bíi wèrè ọ̀rọ̀ rẹ̀ dáńgbà míì ṣùgbọ́n ẹ wò ní tó burú tí í ṣe bí wọ́n bá wọlé alága mẹ́fà ń bẹ̀rù ní í ṣe kò sí ń bẹ̀rù ó lè kó lòun káàkiri tó ń wò ètò tó ń yà wá lẹ́nu gan-an nù. àjọ̀nú ni wọ́n fojú kàn kódà àjọ̀nú olójú mẹ́fà ni olórí mẹ́ta ojú mẹ́fà ládàánú tó lù. bẹ́ẹ̀ni tí wọn ò bá tí ì débi tí wọn ò ti lù wọn pa kò ní padà lẹ́yìn wọn. àti a àfi kẹ́ má fi jẹ́ fara. wọ́n ti ti ń lù lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà wọ́n ti ń lù lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ wò bóyá kẹ lọ máa ná pọ sílẹ̀ tọ́ bá tètè ṣe. tí bàbá ò bá bá rí bàbá kíákíá kí la lè ṣe sí. ẹ agbẹnibà mi ò ṣe fún wọn kódà bí wọn ò ṣe èmi ò ṣe. o ti mọ tí wọn ò ṣe fún. Ah, ẹ mọ́tò tí bá mo tún bẹ lẹ́kùlé. wọ́n lẹ́kùlé rẹ̀ a ah, bàbá dáadáa ń bàbá rẹ̀ inú níṣe àbá ah, lé ọ̀gá lè ṣe ṣùgbọ́n bá ń sọ fún àtẹ̀kùlé àtìlé ni ẹ bá pawọ́ pọ̀ wọn má lọ rò lù pa sọ́jà o. apá àwọn olúmọlẹ̀ ọ̀gá báyìí sẹ́fọ̀n gbogbo iye tí ọba sì ń dá wa àti dá àlùsà ẹjọ́ ẹ dákun ẹ dákun àlejò yóò. kò ní sísòro ìyá àwọn kan lèmi kan ṣe lọ́wọ́ mísù mísù bí gbogbo kó ṣe dá lẹ́sà àti àpọ̀n àti orí tiẹ̀ pẹ̀lẹ́. ìgbà tí mo fẹ́ máa bọ̀ wọ́n gbé àwọn ilé fún mi ṣe rí méjèèjì yìí ni wọ́n máa lò lálẹ́ yìí eléyìí wọn ò ní mú tán èyí tó bá kù ńbẹ̀ wọ́n á mix ẹ̀ mọ́ ilé ìyẹn lọ́lọ́ ṣẹ́wárí lè wọ́n máa mú tán nù pátápátá kò ní kù kankan torí àwọn ewé ẹ̀ wọ́n lè wé kinní ni wọ́n dárúkọ ẹ̀mí mọ́ so wọ́n wá ní ọjọ́ mẹ́ta mẹ́ta ni kó má kọjá ọjọ́ mẹ́ta mẹ́ta wọ́n nítorí kan tẹ́ ṣàlàyé fún àwọn pé bó ṣe lè tó kẹ́ẹ̀dẹ̀ pé àwọn. àmúlálẹ̀ àmúlọ́la àwa tó máa mú jọ́mẹ́ta jọ́mẹ́ta òní adúpẹ́ lọ́dọ̀ wọn wọn ṣe wọn kó àgbálẹ̀ wa o tí wọn dà fún ọ. ilé ìlú sọ pé máa mú tẹ́ wọn ní mi lè tẹ́ àbí. àtòlẹ̀ bẹ́ẹ̀ ẹni ló fi sọ̀rọ̀ bó o ṣe fílẹ̀ wọ́n fílẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ìlú ọmọ mi lọ sọlẹ̀ ní èdè lọ. Sọ wa ló báyìí. Tí a fẹ́ fi tọ́jú ẹgbẹ́ rẹ̀ ni a kó dé báwo ni ó ṣe lò. Àdìsá ẹjọ ẹ sọ torí nǹkan tẹ ṣe ní kí n wá bí gangan ẹjọ. Ṣé yóò tó pé ọ̀ sí àbí kí lọ sọ yìí? Ọ̀rọ̀ àdìsá ò tó pé ọ̀ sí. Tọ́ba gbogbo wa lójú jẹ́ tán. Bàbá kò bí mi lórúkọ jẹ́ o olúkálùkù lórúkọ tiẹ̀ ah, ṣégbà tán léèyàn kan sọ pé òun ló tó parọ́ mọ́ rẹ̀ pé òun jalè káàkiri sẹ́mi náà wá mú ni. ọ bà wá lójú jẹ́ o ọ bà wá lójú jẹ́ o ọtẹ ọ bà wá lójú jẹ́ o kò bà wá lójú jẹ́ èmi ràn sẹ́nu ọgbọ́n ò ládàá tí ó fi lò ọ lọ pé wá làárọ̀ bí ẹ ń rọ àgbo sí lẹ́nu ni àbí ògbè lọ́ba pé kó lò. ìtorí tiẹ̀ lẹ́sẹ̀ wá kó gbélé sílẹ̀. bàbá tọ̀míwọ́ ò ní lò ó àfi tí n bá ti lẹ́gbọ́n mi àjọ ríra lójoojúmọ́ ni ẹ̀kọ́ kan lẹ́yìn ríra kò nílò. dance of war. kò sí dá lè ṣe kò lè lò ẹ lè dìá ká fowó sí i bí akájọ bet kò nílò. ẹ̀sìn gba gbogbo nǹkan dànù lọ́wọ́ wa àfọ̀sẹ́ lọ́yẹ ká mú lọ́ọ́ báyìí èèyàn fẹ́ ló gbé mu yóò sì ohun tó ń ṣe ẹ̀gbọ́n mi àdìsá àfọ̀sẹ́ ti kọjá ẹ̀ kò lè ràn. gbẹtugbẹtu yín gbẹtugbẹtu ṣé gbẹtugbẹtu kẹsàn-án ṣó strong ju àfọ̀sẹ́ lọ jẹ bákan náà kì í fẹ́ yóò mú yàn ṣe tó fẹ́ ṣe. wọ́n bá ti jẹ bákan náà kò lè ṣiṣẹ́ fún wọn. kódà ibi tèmi mọ̀ tó burú dé tó bá dáná àdògán tí wọ́n bá gbé orí wọn sínú iná kò lè jó wọn mọ́. ẹ wo ẹ má jẹ tọ̀ yín jẹ. kí ló ń sọ báyìí. ẹ ṣe ayé ti da yé ọ̀làjú ẹ yọ̀ǹda ìfẹ́ mi ẹ yọ̀ǹda ìfẹ́ mi ní mọ̀nà tí màá gbà láti jẹ́ kí n tó ń ṣe wálẹ̀ lára ẹ̀ gbogbo ọ̀nà tí mo bá mọ̀ tí mo lè fi jẹ́ kára wọn balẹ̀ kára wọn yá ó ní kẹ́ yọ̀ǹda wọn fún mi. ọba ti sọ fún mi. mo ti sọ tipẹ́ ẹ̀gbọ́n tèmi. mo yọ̀ǹda fún rí i pé ara rẹ̀ yá kọ́ mọ́ bàa lójú tẹ́ mọ́. n tí mo fẹ́ sọ fún mi. mo ti kọ́ lọ́wọ́ mi ẹ̀jọ̀ mo fẹ́ rí inú mi mo bẹ̀ ti fi bá mi ṣe. mo ní di two hundred and twenty thousand naira lálẹ́ ìsàrọ̀ la. kí ló fẹ́ ṣe kí ló tẹ̀ bí mi lè rìn nǹkan tí mo fẹ́ fowó ṣe níbi tí mo dàgbà dé. mi ò lè bí ọ. ẹ lè bí mi o kí ni ah! mi ò lè fowó ṣe. láàbò ìfàjálẹ̀ mo mà dára o àwọn alárùn ló kó sí fámìlì wa kí lè rí àìsàn tí ṣèwọ gan ju ti ẹni tá a ṣàgbo fún lọ. torí pé mo ní kẹ́ fún mi ní twenty thousand naira. wọ́n fẹ́ lo two hundred twenty thousand onímọ̀ọ́ ní ìsìn láàárọ̀ la mò ń dáwọ́ ni mò ń pọ́n kànga ni. kẹ́mi fúnra mi mọ̀ ẹ lówó ojú mi lọ́rùn ọmọ wa. ilẹ̀ fámìlì ọwọ́ yín ló wà o. èmi ń dálẹ̀ ta. ẹ̀ ń ta o. èmi ń dálẹ̀ ta. ṣé torí ilé omi gbé gbèsè wá bá mi mọ èmi ọ̀tá lẹ́yìn o ilẹ̀ yìí wà bẹ́ẹ̀. kẹ́ni. mo wọn yín dìde. èmi mọ bẹ́ẹ̀ mi ò lè rí kọ́bọ̀ lọ́wọ́ mi àwọn bẹ́ẹ̀ mi lórí two twenty. ṣé bó ní mọ̀ ń talẹ̀ ìwọ náà lọ ta. ẹjọ two twenty ni mo. à sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ẹ̀ dọ́gbọ́n wèrè ìwọ tó fi tiẹ̀ bọ̀ wo tọ́ba kẹ́ ẹ lè jọ gbádùn. nítorí owó ọ̀dà mo fẹ́ ṣe ni rí i pé lálẹ́ ẹgbẹ́ ẹ̀ máa borí ìwọ náà sì mọ̀ ń bẹ̀ tọ́ba dọ̀tún lẹ wá ẹ ti gbádùn. kò sí wàhálà ẹ má dààmú ara yín àlẹ́ mi ní ìsìnkú pẹ̀lú tiẹ̀. túnjí túnjí. ẹ̀jọ̀ bá mi mú kọ̀ọ̀tù kan wá jọ mo fẹ́ múnú àgbo tó gbé wá yìí o lè jẹ́ kó jẹ́ méjì torí wọn náà máa mú bẹ̀. ọmọ tèmi ò yá wèrè. ẹni tó bá dẹ̀ kún lé a lè fún òun náà mu kí gbogbo àjọ mu àgbo papọ̀. kí ló fi ẹ àdìsá la ṣe fún wọn á ní pé wọn fẹ́. bàbá níbi ò bá gba owó kúrò bí mi ní lọ. dáadé ah. kílódé fúnẹ sílẹ̀ kò já a kílódé kílódé kílódé kí ló fẹ́. mo ti ń ronú ọjọ́ tó máa jẹ́ plan lọ́kàn mi pé ìgbà wo ni mo lè fi sí mo ń wò lọ́tún lọ́sẹ̀ pé ìgbó máa dá lé ní àbẹ̀wò ní dálé ni mo ti wá rò ó dálé ni mo ti mọ̀ pé èmi kankan lọ́tún tí mo lè ṣe tí ìbá ṣe lẹ́nu kò lè wọ́ọ̀kì. ètò kí ló ṣẹlẹ̀ sẹ́ kí ni kí lè tara wọlé. ìpinnu tí mo ní nú gangan fún yín máa ṣe lè ní bẹ́ẹ̀ oh! <laughs> Ah! akọrin ọ̀nà gbajàmọ̀ lọ́jẹ́ àfiwé gbajàmọ̀ bẹ́ẹ̀ ni àfàìsinmi fojoojúmọ́ fẹ́ yí kẹ́kẹ́ wèrè náà fi mí wé ọjà rẹ̀. ìkojú òsùn. mi ò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì tó máa lọ fa dídí fún wọn lábẹ́rẹ́ tó lọ gbòdì lára wọn kọ́ tó lọ bà wọ́n lẹ́sẹ̀ jẹ́ <gasps> tó ń fẹ́ ṣe o. Ah, báwo ẹ̀rẹ́ àbá ah, má ṣe yọrùn tọrọ lómìdé o hmm? ṣe. báwa ni ọ̀rọ̀ skul tiẹ̀ báyìí. wọ́n ní tí bá ti ní five credits pé mo wọlé skul. ọ̀rọ̀ mẹ́ta lé ní mẹ́ta lónìí. mo kàn náwó dànù ni. lákòóso gbogbo ti wọlé ní ọdún wọ́n jáde sí aṣọ ni bí àlùbọ́sà aṣọ ni bí àlùbọ́sà ìyá ẹ̀ lójú ó takọ̀jú mẹ́ta lónìí. ọmọ tó fọ́ ni kò tó ní english kò ní mass aṣọ ni bí àlùbọ́sà ìyá ẹ̀ lójú àbọ̀ ó sọ fún mi kó ń bọ̀. kí èsì ṣe máa sọ fún yín kó tó di pé máa wá sọ́dọ̀ yìí. Hm? ẹ̀dẹ́ nìyẹn jàre mú kiri wá ẹ mú kiri wá jàre ah, mo fi nǹkan lẹ̀ tí mọ bó ṣe jẹ́ ẹ̀dẹ̀ kan déédéé gbé. Ah, ṣẹ́gun ṣẹ́gun mú kàdé lè gbà lọ́wọ́ mi bó ṣe wà ó lera ó fún ẹ ní. mo a máa jà o. báwo kí ló ń ṣe. a máa jà o. Ah, ẹ jẹ́ ìrẹ́lẹ́sẹ̀ ní kí ẹ̀jẹ̀ mú ẹ kí ló ṣẹlẹ̀. wà á máa bá yín jà o. ṣẹ́gun máa bá yín jà o. kí ló dé ti báyìí. ṣé bàbá kan lọ́wọ́ ẹ̀ tì ní. ẹ̀ẹ́ ó dà kò sí wàhálà mo tiẹ̀ mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa. màá gbé nǹkan sílẹ̀ ẹ̀ wá mú láì ṣe pé mo ní kẹ́ ẹ ṣe àbí kẹ́ ẹ mú ẹ̀ wá mú ẹ ò tó bẹ́ẹ̀. èmi ò tó bẹ́ẹ̀. ẹ ò tó bẹ́ẹ̀. èmi ò tó bẹ́ẹ̀. ọmọ kẹ́mi náà máa lè ní ọmọ kẹ́mi náà máa lè. wọ́n ìwọ fún mi lómi fún mi lómi ẹ̀kọ́ jọ fún mi lómi ẹ̀kọ́ yẹn gbàgbọ́ mi. Eh. ok gbọ́ tó fún mi lómi fún mi ló kò sí wàhálà máa lọ tiẹ̀ máa lọ tiẹ̀ máa lọ tiẹ̀. after two years mo ti mo ti lè yìí kò sí wàhálà. wọ́n fún wọn náà ni o lè fowó ẹ̀dá. ẹ máa ṣe tọ́lọ́ ẹ lè fowó ẹ̀dá. ẹ máa ṣe tiyín màá tó ṣe tọ́lọ́ bẹ́ẹ̀. ó lè fowó ẹ̀dá. ẹ ẹ ẹ ní ẹ ó ní àlè. mo fowó mi rà mi ò fowó mi rà tó ti yé yín sìn ẹ máa ṣe tiyín lọ gbẹlẹ ẹ ti jẹ kí n mọ ẹ ti mọ tó wà bẹ ẹ ti mọ bó ṣe jẹ ẹ kò tún lánà ọdẹ ìjà yìí. oyè àtẹ̀jẹ̀ lọ́sùn ló rà fún èyí wá bọ́ wẹ́rẹ́ àbí tí ó jẹ tẹ́tẹ́ ni. mi ò ṣoríire débi àbí àbí. sí wàhálà no problem ọ̀rọ̀ lẹ wa ni mo á bá yín sọ ọ̀rọ̀ lẹ fámìlì tó wà lọ́rọ̀ ṣòfò àwọn ọmọ ti wá àmọ́rọ̀ tó ń sọ mi ò mú mi ò mú ẹ fi lẹ ẹ kúkú mú. bá mi bá mi bá mi bá mi fẹsẹ̀ kàtó wẹ̀ ẹnu mi rún ló ṣe lè mú káàmù kùtù mọ́ mú ni. bẹ́ẹ̀ ẹnu tèmi rùn bẹ́ẹ̀ ẹnu tèmi rùn bẹ́ẹ̀ ṣẹ́gun proud. ó ti yé mi ṣẹ́gun proud. ó ti yé mi. <laughs> ẹ sí wàhálà ẹ pẹ̀lẹ́ ẹ ṣó débẹ̀. Ah, for the past two years mi ò mọ juice. ẹ ti mọ. Ah ó yẹ kó bẹ́ẹ̀ díẹ̀ o. ẹ onílẹ̀ mo sọ̀rọ̀ lẹ́rẹ̀ kan. ó náà mo ṣe sọ. mo wá rí yín fún ọ̀rọ̀ ilẹ̀ mọ̀lẹ́bí ni tó wà ní ọlọ́ọ̀ṣogo lọ́lọ́ọ̀ṣogo wọ́n ṣà ń sọ̀rọ̀ bákanbákan àwọn tó dẹ̀ sọ ọ̀rọ̀ wọn ò tí ì yé mi ni mo máa fẹ́ bí yín léèrè pé kí ni ká ṣe sí. olúwa rẹ̀ nílẹ̀. àtẹ̀kùn ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ toró fìdí ilẹ̀ sọ̀rọ̀ sórí òkun tí mo bá jù sí. èwo ni tẹ́yìn wí títa èwo lẹ́ ń wí títa ayé. ọkùnrin làdá. ó ti yé mi kí ni ká ṣe lórí ẹ̀ ẹ jọ ẹ bá mi parí òwe yìí wọ́n níbi tá a fẹ́ gbin obì sí. obì ò bẹ́ẹ̀. obì ti lalẹ̀ wù ú bẹ́ẹ̀ hmm. mo ń gbọ́ yín lórí ọ̀rọ̀ lẹ̀ ẹ jọba parí orin wọ́n ní bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí ìran ò ní yàn sí ìran ò ní yàn sí kirigbé kirigbé kirigbé kirigbẹ èmi la níyì ni mo fi àtàgbẹ́ ìdúró sí ẹsẹ̀ níjọ pílò. Eba. Henri Café. Ah. continent fẹ̀yìn náà ah. <laughs> àgbáyé fẹ̀yìn gan ẹ pẹ̀lẹ́. hello jẹnẹrétọ̀ kan wọ́n hanrun ni o kíni ànijẹ́ nìkan àná wọn hanrun ni wọ́n ti sùn o ibi tẹ́yìn báwo ẹ̀ tètè bá bọ̀ èmi ti ṣe tèmi o ẹ tètè máa pọ̀ sọ̀sọ̀sọ̀sọ̀ irọ́ ni gbogbo ọrùn tẹ̀ ń gbọ́ yẹn tẹ̀ ń gbọ́ bíi pé jẹnẹrétọ̀ ń dún irọ́ ni ó máa jíìsì o. ok ẹjọ ẹjọ. tọ́nu wá. máa bọ̀ jọ. jọ kí lórúkọ wúmà tí ó wà ní junction yìí bíi tó ń ta ọtí. ojú ẹ ojú ẹ ojú ẹ. ojú ẹ jọ jẹ kájọ débẹ̀. jájọ débẹ̀ jájọ débẹ̀ máa mú nǹkan kan máa wọ máa ti wọ́n ní sọ kí a jọ délẹ̀ pẹ̀lẹ́ abẹ́rẹ́ mi wà lé. iṣẹ́ ni ẹ̀sọ́ mi ló kọ́ lóko sí. bàbá wa bí. bọ̀dá ẹni sùn ẹni sùn wọ́n ní láti sọ yín. Ah. wọ́n ti mi fún kí ni ṣe ṣe wọ́n ya wèrè ni. yóò fi kálẹ̀ ya wèrè ọba bẹ́tà. bàbá wa bí ẹ̀yin dọ́tọ̀ ẹ̀yin òfin ní ìtẹ̀sọ́ mi báyìí ṣe ṣe ṣe àrùkọ́ mọ́ ya wèrè ni. ẹ ẹ ya wèrè sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé a kò ní láti fún yín ní àwọn treatment kọ̀ọ̀kan ní sá ẹ má fẹ́ mi wèrè o ẹ má kí lè jẹ́ gbẹ̀wò àṣàrò kí ló ń ṣe mí dókítà ọ̀rẹ́ ẹ má kọ́ kẹ́lẹ́ mọ̀ kí mi ò yá wèrè aṣọ blu lè wọ̀ ṣẹ́ẹ̀tì long sleeve ẹni tẹ́lẹ̀ ẹni rọ àgbọ̀. ẹ má tú wọn lẹ o. máa yọ tí a bá fún lábẹ́rẹ́ wèrè wàhálà ló wá o. lágbọ́n dáadé wà ní o ẹbí lè rè lágbọ́n dáadé wà ní o báyọ̀ ló jẹ́ ibi mọ́sán ọ̀sùn ẹ̀ka tó wà dọ́tò tẹ́ bá tọ́ ọba kò bẹ̀rẹ̀ wọ́n dára pẹ̀ kò sọ́dà kò mọ̀ yọ̀ọ́ mi ò yá wèrè ẹ̀ẹ́dẹ̀ lókun àpọ̀ ọ̀tún ẹ̀ẹ́dẹ̀ lókun àpọ̀ òsì ẹ̀ẹ́dẹ̀ lẹ́sẹ̀ lókun méjèèjì lẹ́tọ̀ ìfipò wọ́n braga fi kọ́ṣẹ́ lára mi ò yà wèrè n tó ń ṣe ní èmi ló yé kọ́ṣẹ́ tó ń tọ́ oh God dókítà ẹ̀jọ̀ tún mi ẹ̀jọ̀ tún mi ẹ má fún mi lábẹ́rẹ́ wèrè o. Ehm, ẹ sà ẹ yà wèrè sà ehm, ẹ fún mi ní three minutes mo ń bọ̀ sà. ẹ bẹ̀rù kọ́sà máa dá yín lọ dọ́kítọ̀ dọ́kítọ̀ ẹ bẹ̀rù kọ́sà máa dá yín ẹ ẹ àpárá bàbí ìjẹ́ o ẹ má tún mi o mi ò dáwọ́ ẹ o. ok ok. Um, ehm, Mr. Adébáyọ̀ reason tí mo fi ní kẹ́lí mi ni pé ṣe rí ẹ̀gbọ́n yín tó wà lórí bẹ́ẹ̀dì kò sí nǹkan tó ṣe wọn medically a ti ṣe gbogbo treatment ẹ̀ka ṣe fún wọn wọn ò yáwèrè ìbẹ́ ṣe sọ pọ́n yáwèrè yẹn. ẹ dọ́kọ̀ ṣe ẹ̀rọ bí àwa náà mọ̀ pé wọ́n yá wò gbogbo wa pátápátá la mọ̀ ṣùgbọ́n tó ti ń hùwà tó ti ń jọ ti wèrè gbogbo ìwà tó ń hù pátápátá bíi ti wèrè ni bíi kí wọ́n máa lọ káwọn yẹn máa pariwo kán máa dá sí nǹkan tí ò kàn wọ́n àbí kán láwọn ṣe nǹkan tí wọ́n ṣe tó ń gbogbo ẹ̀ pátápátá ni gbogbo mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ni last born family èmi mo kéré jù ṣùgbọ́n mi mo ráyè àtijọ́ tí òun la ṣe dá ọgbọ́n tá a dá yẹn tẹ́ fi gbé wọn bára wọn bí tá a bá ṣe bẹ́ẹ̀ kó má lọ kọjá nǹkan tá a rò. mo understand the plight yín ẹ̀yin náà try láti understand mi ṣe rí nǹkan tó kàn nídìí pé ká sit wọn down ká bá wọn sọ̀rọ̀ amicably ṣe ti understand ọkàn need counseling ní kakùn ẹ ti understand nǹkan tí mo try láti sọ because bí wọ́n ṣe ń sọ èmi lóye èmi lóye èmi lóye yẹn wọ́n máa ní reason tó fi sọ bẹ́ẹ̀ náà so mo dey believe pé tá a bá sit wọn down ó máa rí nǹkan kan sọ. ẹrù bẹ́ẹ̀ tẹ bá cancel bọ̀dá mi bọ̀dá àdìsá wọn lè change ẹ̀yin ní kẹ́ ẹrù nǹkan tó máa work tẹ bá fìbò máa work fine bọ́ ẹ bá mi rò ọ̀rọ̀ wọn ti sú wa. <laughs> of course ó máa ó máa work ṣe to understand wọ́n máa lọ tún wọn sìn so tẹ bá ti wá débẹ̀ yín méjèèjì kẹwàá rí mi. Thank you very much adébáfó olúkòso làlúbàmbí ọmọ arípọ̀ ta ṣẹ́gun ńgbà tí ń bẹ láàrin ọ̀tá jẹ́kí làrìlá fi sẹ́tẹ̀ ìgbà ọ̀tá làrìlá fi sẹ́tẹ̀ ìgbà ọ̀tá ǹjẹ́kí làrìlá fi sẹ́tẹ̀ ìgbà ọ̀tá làrìlá fi sẹ́tẹ̀ ìgbà ọ̀tá atárẹ́ká mojú ọmọ olúgbé o atárẹ́ká mojú ọmọ olúgbé o mo dò ṣàdúdú tí dámọ nígìrì lọ́gẹ̀jọ́ njọ́ mẹ́kẹ́ bá fojú kan dígí njọ́ náà ní pẹ́lẹ́dà rẹ̀ pàdé wá wá lọ́dẹ ilé ayé gbóríyìn ọdẹ ọ̀run ti bọ́dà lọ́dẹ bá méjì gbọ̀nà àgbà bínú àgbà fún sọ́pà adífáfúyè ìyá àgbègbò tó lóun orókè gbẹ́ ti tẹ̀dó ìwó ilé onídẹrẹ́ ìbàdàn nílé àwòdì ìbàrìbá ilé àti òro àjàgbá yìí ń tẹ̀kùn. <coughs> òkú kì í palẹ̀ oko mọ́sìgìdì kọ̀nà dà àbámọ́dá ò ní dá tiẹ̀ ọmọ sí ọ̀sẹ̀ tura ò ní dá tiẹ̀ ọmọ gbà. <coughs> ojú ni mo mú wòran kankan ilé awo gìgìrì ẹsẹ̀ ni mo mú rìnà kàtà ló tún fẹ̀ àdágbéladá dẹ́nu àgùngbẹ́lẹ́dọ̀ gàgbọ́n. alàmọ̀ bó bá jẹbọ tán àjọ àwọ̀ ẹ̀ àjàlólóòtú àtọ̀ lẹ́yìn pírí lọ́tà yẹ gbọ̀rọ̀ wẹ̀yìn ó ti dò yigiyigi ọ̀tá nú omi ó ti kọ́ta jẹ́ ọ̀tá ò ní bí ó ṣe kankan ipa ọ̀tá ò ká ọ ipa wọn níwọ̀n ìkági oko ipa àtẹlẹsẹ̀ kì í kálẹ̀ ọ̀dàgbò dìwọ́n dìwọ́n dàgbò sojú ògiri sákọ́là ń jẹṣu àmọ́dún sojú ẹ̀mú lásìkò alágbẹ̀dẹ nǹkan kan ò ní ṣí ọ. àṣẹ. gbogbo ẹ̀ ń bá ti dojú bí kọ́ ibi ọmọ bá wọn ni. àṣẹ bàbá. ọ̀ya báyọ̀ máa jẹ máa jẹ o ti kọ́ta mi àdó rẹ ti gbádùn mi o ti do yigiyigi ọta nú omi ọta kan ò ní pa ọ. àṣẹ. ẹ mọ̀kàn mọ̀kàn mọ̀kàn mọ̀kàn mọ̀kàn sí i. Hmm, hmm, o tó 两千五。ọ̀dà. ẹ ìjẹkújẹ ìṣèṣù mi kankan. ẹ̀yà mọ̀ wọ̀ ẹ̀ wá. kárí. bí tá a wí ládé àwọn ọmọ yẹn ni wọ́n bá ń jẹ́rìí ògùn yìí lára rẹ̀ <laughs> ọ ń yọ̀ lẹ́nu má jẹ́ èmi tó ń wò yìí tó yàn tì rí lẹ́yìn tó o ti wẹ wíwẹ̀ o sín sínsín ọ̀jẹ̀ jíjẹ omumumu inú tèmi náà ò ní dùn bí wọn ò bá jẹ́rìí ògùn wò lára rẹ̀ wọ́n ń yìnbọn sí ọ. Ah! kò sí nǹkan kan tí ó sì ọ bẹ́ẹ̀ ni mo sọ ẹ lẹ́yìn ọmọ yìí ẹ pẹ̀lẹ́ ọ̀ya ẹ bá ń jẹ́rìí ògùn lára ẹ̀. ọ̀ya jẹ́ ilé. Ah. Avant, du coup báyọ̀ má jì ọyọ lẹ́nu àbákẹ́ o ǹdẹ́lẹ̀ ìtàkùn ara gbè ní gbàgbé dìde òkìkà ìdùbúlẹ̀ kó kú ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́lẹ̀ rọra rọra rọra rọra pẹ̀lẹ́ nǹkan kan ò ní sí ọ pẹ̀lẹ́ èmi náà ni èmi ni. àyìnà òkìkà ẹ̀dùbúlẹ̀ kó kú bọ́kẹ́ bá yọ abọ́nà wá ànàmútọ́gà ndé dìde ndé ndé fúkàrí fúkàrí fúkàrí farabalẹ̀ farabalẹ̀ gbójú òkè sórí mi èmi náà ni náà ni káàbọ̀ ìwọ́dà ni Báyọ̀. Bàbá. Ọyọ̀ lẹ́nu má jẹ́ ọ yọ̀ lẹ́nu fọkàn ẹ balẹ̀ o rí báyìí lẹ́yìn tó o ti mu múmu tó o jẹ jíjẹ tó o sín sínsín tó o sì wẹ wíwẹ̀ o ti dànjànú sójà báyìí hmm. gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá fi rin rọ ò lè sí ọ ní nǹkan kan ìjẹkújẹ ìpèsò èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bọ́ọ̀ bá wá ṣe tán àti lọ ibi tó o fẹ́ lọ báyìí ò lè lọ. sórí àwọn tí wọ́n yìnbọn sí ọ tí wọ́n fìdí lélẹ̀ tí wọ́n kú kó tó di pé mo jí wọn padà iṣẹ́ ń bẹ lára wọn ni ó rí i pé tó o bá wò bọ́n wọn aṣọ pupa ń bẹ lẹ́nu hmm. èyí tó túmọ̀ sí wípé béèyàn bá tiẹ̀ lọ rí fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ tó lọ rí róban tó ṣàgùn sára àbọn bó ti wulẹ̀ kíbọn náà lágbára tó tó bá dojú bọ̀ nǹkan ìbọn ó tì díjò yọ pa olú dànù ni o ti do yigiyigi ọta nù mí ọmọ yí gbirigbiri sí ẹ lọ́rùn ni àpá èkúté ilé ìkawùsà àpá àwọn ni wọn ìkagi oko àpá yìí ò ní ká hmm. o ò wá rí báyìí lọ́ọ́ rí fọkàn rẹ balẹ̀ gbogbo tí wọn bá fi rin sí pátá kò lè pa ọ. àti ìbọn òyìnbó ak forty seven. ìwo náà ń pè ní bèèbò ṣé kí ni wọ́n ṣe bèèbò. mẹ́bìrin náà ni Ogun lálágbẹ̀dẹ àkọ́kọ́ tọrọ rìn àti tẹ́ èbó lò àti táwa ń lò nílẹ̀ ògùn lọ́rọ̀ gbogbo ẹ̀ gbogbo tí a bá fi rin rọ kò sí tí ó fi bú ọ lọ́gbẹ́ irọ́ ni ọgbọ́n ọkàn rẹ balẹ̀ o ò kí ìyá mi ni àfijọ́ àdàbà tí í jẹ láàrin òrùfọ́ àfijọ́ ẹyẹ tí í jẹ gbangba oko àárín ẹbí mi <laughs> ká lọ wá lọ rí wọ́sọ̀ hmm. wá lọ rí wọ́sọ̀ ẹ̀ lọ rí wọ́sọ̀. tẹnu ẹ̀ka. Ẹ̀mí ló yẹ. Ẹ á sọ pé yẹ ń pa òtútù. Ẹ̀mí ló yẹ. Ẹ má dá mi lù. Wọ́n sọ fún mi. Ojú wa ń bí. Mo á ní kí n sáré yẹ kí n tó lọ. Ẹ ìgbà tó ti ṣàlàyé fún mi pé dọ̀dọ̀ gbọ́dọ̀ fi olé mi. Ẹ àwọn fi stupid tí màá lè wà ń bí gbà tó máa lọ. Lágbára náà wà lórí. Gbogbo nǹkan ológun kàkà kan náà ojú ń ro wá àfi ah, ah, ọlọ́run sìn ẹ náà torí bá ṣe ń gbọ́rọ̀ yín bẹ́ẹ̀ àfi sòrò. Ah, well kò sí báyìí fẹ́ ṣe we have to do it. of course. <laughs> o ti mí ìsìn ọkọ ẹ rẹ ni kí ló ń ṣe ẹ. o gbọ́dọ̀ mí ìsìn ẹ come on take it easy. kò sẹ́ni tó máa jẹ́ tójú òní o <laughs> ọ̀tá lọ rí abọ́ rẹ̀. sèrè o mọ̀ pé ọmọ tuntun ni kì í ṣàkópa jẹ́ okay and you know tí n bá ṣe ń lọ mo máa ń padà dé i will surely go for this war and i will come back hmm? i will win the war for nigeria first then for my lovely wife. Hmm? don't worry. Hmm? èmi ló yé èmi ló mọ̀ ẹ bá farabalẹ̀ kọ́ńtẹ́ ẹ̀ka ẹ̀ tó sọ fún pàtẹ́tẹ́ ẹ̀nu èmi èmi èmi èmi nìkan ló yé mi yéke kò nìkan kan èmi èmi nìkan ló yẹ o. èmi ló yẹ. a kì í mòórò orí ẹlẹ́jọ́. èmi ló yẹ. a kì máa yí kan tó èmi lónìí o. èmi ló báyìí ni wọ́n ṣe fọ́ mi o. èmi ló yẹ. ìyẹn ò dẹ̀ kan bàbá ẹni èmi ló yẹ o èmi ló yẹ ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀ ga ìyá sọ pé yẹ pa tòtò ẹ má dá mi lẹ́kùn ó mi yéké ó mi jù yìí lọ oúnjẹ kan tó rẹ́dì láìpẹ́. ǹjẹ́ o tiẹ̀ ń gbúrò bàbá yìí ọkọ ẹ̀. Um, of course ó sì pè mí níjẹta. ọkọ ẹ pè é ní ìjẹta. bẹ́ẹ̀ni. ní ìwé social ní àlàáfíà ló ń wà òtítọ́ ohun tá a ní ìdùnnà nìyẹn torí ó ṣẹ̀mí mi kàn fẹ́ sọ̀rọ̀ ni mo ti ń pe ọkọ ẹ̀ ń sìn láti bíi two ni kò gbágó mi agbẹ́tì ẹ̀ agbẹ́tì ìyàwó ẹ̀ tẹnitẹni àkísà níta tán. ọkọ kìkì kò rí bẹ́ẹ̀. ó possible pé ìgbà tẹ́ ẹ̀yìn pè yẹn ó lè wà lórí field ẹ̀ dẹ̀ mọ̀ pé kò possible kò gbé fóònù. ṣẹ́gbọ́n ẹ má bínú ọdẹ rí o tún rí yẹn sọ̀rọ̀ èèyàn ò lè gbébọn at the same time kò tún gbé fóònù. <laughs> kó <laughs> hmm. má lọ ṣúta rẹ. adélayọ lọgbọrọ lọrùn. àmì jésù. báwo ló ń kó kún lé ìwọ nìkan. of course. àyè méjì náà lẹ́wà lé ìwọ àtọlọ́hún. <laughs> bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe ó fẹ́ yẹ́yìn màmá ẹ̀ padà wèrè owó yún lọ́wọ́ ni ó lówó lọ́wọ́ mo wá fẹ́ lọ pẹ̀lú àwọn èèyàn kan àwọn obìnrin náà tó máa tẹ̀lé mi lọ àtàwọn ọkùnrin bá máa lọ ṣé wàá kófin yẹn kàn fi ní nice time jáde kó tí wàá lọ. kò sí problem ọjọ́ wo lẹ pé pàtí náà. Mm, ọjọ́ friday jẹ́ kí n sọ kí n lè kàn fún ọ ní láti dọ́ọ̀lù ara yìí sórí tọmọkùnrin yẹn lè lọ́dọ̀ ẹ̀ kò jàdúrà lọ kọ́lọ́n bá wa ṣọ́ lọ kó lè bá wa ṣọ́ bọ̀ lágbára ọlọ́run búrọ́gìnì ẹ̀dì yẹn tó kó ìmọ̀ ọ́ bọ̀ adélayọ̀. Mm. ẹ jẹ́ kí n sáré check oúnjẹ yẹn lè lọ sí ẹ má lè láti dúró jẹun ṣe. Ah. ó bẹ́ẹ̀ jẹ́ kí n fẹ́ nílé. ẹ máa dúró jẹun jà ìlú ń bọ̀. oúnjẹ ṣá mhm. wáìtí mò ń mú ìtura ó. irọ́ irọ́. Mhm èyí ni ìròyìn tó dé sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ Mr Latin TV ajẹ́nifújà tèmítọ́pẹ́ ni oníròyìn yín ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà ìjọba àpapọ̀ ṣe ìlérí láti kó bílíọ̀nù mẹ́fà sí ẹ̀ka ààbò orílẹ̀-èdè yìí pagan orílẹ̀-èdè pàdánù ọmọ ogun méjìdínláàádọ́rin nígbà tí wọ́n kọjú àwọn ọmọ ogun ajàmámàlà ètò ẹ̀kọ́ yóò tún gbéwúra sí i lórílẹ̀‐èdè yìí. ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ìjọba orílẹ̀‐èdè yìí ṣèlérí láti kó bílíọ̀nù mẹ́fà sí ètò ààbò ní orílẹ̀‐èdè yìí. ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ọ̀gágun Rasaki níbi tí ó ti tẹ́wọ́ gba àwọn ọmọ ogun tuntun sí ẹ̀kọ́ ológun. kò dín ní ọmọ ogun méjìdínláàádọ́rùn-ún tí wọ́n fẹ̀mí ṣòfò nígbà tí àwọn ikọ̀ àwọn ọmọ ogun ajàmámàlà kọlù wọ́n. àwọn àmì. tí wọ́n sì pa wọn. nǹkan ò ṣẹnure fún àwọn jagunjagun orílẹ̀-èdè nígbà tí àwọn ikọ̀ ajàmámàlà yìí kọlù wọ́n. Ah ẹ̀lú mọ́ni tó sìn ah, ṣé ẹ̀wọ̀n oníwèsì ẹ̀gbọ́n nǹkan tó ló ṣẹlẹ̀ ní gbogbo àwọn sójà tó lọ sójú ogun ló ti kú ah, lékè dẹ́ tẹ̀lé wọn lọ lékè ti kú náà nìyẹn orí mi ò ayé mi ò ayé mi ayé mi ò lékè ti kú o ayé mi ayé mi ayé mi orí mi ò báyìí kò wọ́n jóná. Mm. ẹ pẹ̀lẹ́ mà ẹ jẹ́ kí mi máa lọ́n tèmi. ṣé gan-an o ṣe fi now tí wọn lò gágbèjà lọ́wọ́ lọsọpọ máa ràn mí lọ́wọ́ táwọn bá dá ọmọ ara mi jẹ fún mi. ẹ wo tí kú bá máa pààyàn kò ní sọ fẹ́nì kankan gbogbo aládágbádá kú gbogbo wa là ń lọ gbogbo wa là ń lọ. ìwọ mo ní bá sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báwo ti ṣẹlẹ̀ lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí má fẹ́ kún ṣe rẹ̀ léṣe látànà látànà. Ah! àló ti tó arábìnrin yìí mo sọ fún ẹ mo ní kó dákẹ́ ẹkún sísun see it as an act of God àmúwá ọlọ́run ni ọ̀dọ́ kò sẹ́ni tó lè ṣe wọn ló ní kángun kángun ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kéèyàn sunkún látàárọ̀ dalẹ́ olójoojúmọ́ lọ́sẹ̀ lóṣù lọ́dún that cannot bring him back to life again ọlọ́mọ pé ibi iṣẹ́ ẹ̀ ló lọ tírú ẹ̀ fi ṣẹlẹ̀. olùṣàlẹ̀ sọ wípé torí pé jàǹbá kan máa wà bẹ́ẹ̀ kó má lọ lóṣẹ́ rẹ̀ ìṣọ́ tó ti gba sẹ́yìn ló ti bìlí pé ibi tó bá já sí ó já sí. ọlọ́run àwa wo ọlá pé iṣẹ́ ẹ̀ lọ yẹn kì í ṣe pé bóyá ó rìnrìn ìranu lọ ọlọ́run á ọlá ẹ̀ á bojú wẹ̀yìn láti wá dúró tìwọ́ tó jẹ́ ẹ̀ àní rírú ẹ̀ mọ́ ṣùgbọ́n jọ torí ti ọlọ́run dákẹ́ ẹkún sísun kéèyàn má tún lọ di nǹkan tí ó dá sí wọn lára. madam ìjọ tí ẹ ti jẹun. Ah, oúnjẹ kẹ kò fi nǹkan kan sẹ́nu látànà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí. kò jẹun látàtànà. oúnjẹ oríṣiríṣi láti gbọ́n tó wà nílé bẹ́ẹ̀ tí ò jẹ. anyway tí nǹkan tó lè jẹ bá wà nílé ẹ wọ kitchen kẹgbọn oúnjẹ fún wa bí a á jẹ àfi kó jẹun. Oh. It's okay. You move. I told you. Ah, hello? Shorty, ti rí mi Ah ah, mo ṣe ń lọ bí Oh yeah. Ah ah, Oh, ẹrú gan wa pa. Oh yeah, Mo No, ẹ dáadáa mọ́ o, nẹ́tíwọ̀kì yóò dá mọ́ o. Mi that ẹ dáadáa Okay ok ok ok wọ́n ti rí bẹ́ẹ̀ yẹn ok. àǹtí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ orí bí mo ẹ pẹ̀lẹ́ ọlọ́kadà ó sì máa padà ẹ ṣáà ká gbé ní ẹgbẹ́ dáadáa ẹgbẹ́ dáadáa ọmọ àti o. ọlọ́kadà ni mí mo bá ọ̀kan bẹ́ẹ̀ ni ọba fẹ́ dáná sí mi mo ṣe sá lọ. o de su òkè tó sọ òótọ́ bẹ́ẹ̀ ni sá o kò kọ́ mi yẹn bẹ́ẹ̀ ni sẹ́ kò kú. kò kú sá kò kú sá kò kú bẹ́ẹ̀ ni sá ìsọ̀rí mẹ́tì ni mi ò ti fẹ́ gbọ́kadà rẹ̀ gan ló ń ṣe mi ẹ̀jọ̀ sá ọ̀dà ọ̀dà mo lè bẹ gbọ́ ẹ máa sọ pé mi ni mo gbà kò sí wàhálà ẹ ṣe gbèsà ẹ ṣe gbèsà ṣe kó má gbowó o má gbowó o ọ̀dà bọ̀ sá ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe sá. ẹ̀wẹ̀ ọ̀rọ̀ sìgá ọmọ sìgá mi. gbàá ló ní gbàá ojú ò bá fọ́ ràwọ̀ràwọ̀ rẹ̀ ń fọ́ èè abẹ́ ò ráyé ṣìgìdì alámọ̀ tó ní kán gbé ń wò ó kán gbé ń jù sójó pápá tí ń nìtàn ń kìdìrì orí gangan ò dáwọ́ dúró. máa rẹ́rìn ṣànílọ́gbẹ́ ó máa pé kí bẹ́ẹ̀ má ṣẹ̀jẹ̀ o ìbùkún ọlọ́run ló mú ní làlùyọ́ ìsì làálàá o. bẹ́ẹ̀ ni ṣe kò jẹ́ àmọ́kúwakú arapa àbẹ́ẹ̀ ni ṣe kò jẹ́ àmọ́kúwakú yányán. apárí ẹnu ẹkọ díẹ̀ sí mi ẹkọ díẹ̀ sí mi. òǹdọ̀gbọ́n ni eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà yìí tó bá ti mọ̀ ń kú wọn ọ̀pọ̀lọpọ̀ tó yé yín. Adisa, Adisa gbọ́n tí mo fẹ́ mọ̀ sọ yìí wo ọwọ́ òsì ni mo fi sí mo fi sọ́wọ́ ọ̀tún ọmọ bá fi jẹun. èmi ò tó ń wò yìí olórí ẹbí mo yọ ọwọ́ àti ẹsẹ̀ kó nínú ọ̀rọ̀ rẹ látòmí lọ torí pé o fẹ́ ṣàwa náà di wèrè bíi tiẹ̀ ọ̀tọ̀ kadà rí ọ̀rọ̀ kadà láti tó ti dáyé ìhìn òfòwò ẹ̀rọ̀ kadà rí ìwọ bóyá ló gun ọ̀kadà ó gẹ̀rí bó ṣe wá sọ pé wọ́n ló fi ọ̀kadà kọlu yàn tí wọ́n èlò ọ débi ọlọ́sọ́sítù ó ti tó gẹ́ èèyàn dá sí ọ̀rọ̀ rẹ̀ mọ́. gẹ́gẹ́ bí ìwọ ti sọ wípé káfàlẹ́ ọlọ́ ọ̀yá máa lọ rí mójútó kẹ́ẹ̀yanjú rẹ̀. ọwọ́ àtẹsẹ̀lẹ̀ yìí yọ kúrò nínú ọ̀rọ̀ wọn gbogbo ayé tèmi lèmi yọ kúrò nínú mi sẹ́wọ̀n fẹ́ ṣe mi. kí ni a fi sẹ́wọ̀n mo wà lọ sípítù ṣé àwọn káwà wò mí. ká ní ọwọ́ awú ọ. òun náà wà wò mí. kò lè wọ. ẹ tún wá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ tún ní kó wá jókòó. ẹ hàn pé yẹn lásán bí mi nú. ẹ èmi rẹ̀ la ládéhùn nípa ọ̀rọ̀ rẹ̀ adó ń dààmú ni. tó bá rí nǹkan tí wọ́n ṣe mo pe nọ́mbà. ẹ má tọrọ ìyàn lọ mí jọ. gbọ́rọ̀ ẹgbẹ́ gbọ́rọ̀ kúrò wọ́n fẹ́ dọ́gbọ́n bẹ̀bẹ̀ ẹ má bẹ̀ mí mi ìdẹ parí ìjà pẹ̀lú yín lọ́dún yìí àti tẹ́ bá sọ tó ṣe ẹsẹ̀ tẹ́sẹ̀ mi kejì rèé o mo pe nọ́mbà yín títí títí títí ó ríǹgì ríǹgì ẹ gbé mo wá lọ fi fóònù mi pè yín sí ẹrántí ẹ wá níta ló sọ̀rọ̀ mo wá dárúkọ mi ẹ dẹ̀ kọ́ọ̀tù fóònù ẹ dẹ̀ pa fóònù yín. mo ṣe béèyàn gidi ló fẹ́ bá mi sọ̀rọ̀ ni. ẹ jọ ṣé kí lè mi. kì í ṣe béèyàn burúkú wèrè. a bọ̀dà sọ ọmọ rẹ ni. wèrè o kì í ṣe pé dàpọ̀ wèrè ni ọ ọ gbádùn. anyway gbogbo tí mò ń ṣe èmi ló yẹ kó lè yé yín. a wọ́n lù yín tó yẹn níbi tẹ́ ti parọ́ pẹ̀yìn lẹ gbà yàn wọ́n lọ gba yín lẹ́sẹ̀ lórí apá èlò ìwà lórí yín bẹ́ẹ̀ ni pé wọ́n gba yín lẹ́sẹ̀ lórí ríǹgì tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe kéèyàn kúrò ń bẹ̀ kó ti lọ hangi handglove síbi kan tí ò lè mọ̀ kó tó padà lọ́bẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe é ṣe kọ́ nìyẹn nígbà tí wọ́n lọ gba yín lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ tí wàá débí ìsìn ẹ̀ tún sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ẹ̀ tún sọ pé èmi ló yé sẹ́ni pé kan ti ṣe yín ìjọ tí nǹkan tó ń ṣe yín tó bá ti yé yín ìjọ yẹn ni kẹ́ ẹ padà wàá pè mí ó yé mi ẹ̀yin ni ò yé. níjọ́ tí ọ̀rọ̀ ara yín bá tó yéra yín tẹ́ ẹ fẹ́ sọ. èmi àti sọ níyẹn ò bẹbí. ọ̀tọ̀ ni tí èmi rò tẹ́lẹ̀ bí mo ṣe súnmọ́ wọn tó ọ̀tọ̀ ni tí mo rí. ẹ rí fọ́nrán ẹlẹ́rìí ló tún mú dé sí ìwé nǹkan tí ẹ fẹ́ ṣẹlẹ̀. ẹ ṣe wọ ọmọ tẹ́lẹ̀ jẹ́ kí ebi tètè máa lọ. ẹ mọ̀ pé kò sí ìyọnu ilé ẹ tètè lé wọn kúrò bí kọ́ máa lọ já yín jẹ o. ẹ rò pé mo yá wèrè ni. ẹ ṣe wèrè ah, ah, wèrè ni ó ti yé mi ó ti yé mi báyìí ẹ̀sìn tí mo sọ bàbá mi lò bàbá mo ti gbà bí lọ. ọ̀rọ̀ àti ọ̀yà wèrè mi. ọ̀yà wèrè. èmi ló yé. àkíní ah, yọ. wá mọ̀dẹ̀ wá. kí ni wá ṣe. èmi kọ. ẹ wá kàṣọ. ẹ yé kí ni ẹ lọ́kọ̀. Ah! yorùbá ní tá a bá ta à ń tọ ni tá a bá tọ àdẹ̀rùn nídìí mo ta mo tọ̀ síbẹ̀síbẹ̀ náà tó fẹ́ dẹ̀rùn nídìí ẹni tí bá parọ́ mọ́ra mi ò ní máa la àparọ́parọ́ àpakán àpurọ́ mọ́ra ẹni títí ẹ̀gbẹ́ ṣèdè ẹṣú dìgbà tí ọba yìnbọn pa mí àbí tí mo bá wá kú ọlọ́ba yìí kẹ́yìn kú kógo ẹ̀ tó dé. ele, wa sú mi o àgbàbá yóò mọ̀ sẹ́ni àbí òríran ni. bàbá ṣé kí bá pọ̀ fún yín lẹ́yìn ọlọ́run ẹ̀yìn ló tún kù. mo nígbàgbọ́ ní gidi ni o kódà tẹ́ ẹ bá ní kí n má jẹun ọlọ́pàá mú mi báyìí kó ní kí n lọ jọ lọ́rọ̀ yàn àbí kó ló lórílẹ̀‐èdè ìyẹn president kó ní kí n jẹ́ mi lè dá lóhùn. Ah! ẹ ọ̀rọ̀ tó wá ń sọ yé mi ẹ̀ là lọ̀rọ̀ tá a bá là kì í yé ni ṣé ẹ mọ̀ pé bí àtọ̀rẹ́ mi jọ wá bí. Ah, èmi ò rántí àwọn tó ń wọ́yàn yín pọ̀ ń rántí. Ah, ẹgbẹ́ afẹ́ bì tẹ́ fi ní ẹlẹ́mìí kúkúrú ni pé kó lọ ṣe tutù. tó sì ṣe. kò ṣe ah. ó ti kú. kò gbọ́dọ̀ má kú ó mú fámìkì mi ó pèsè ọ̀daràn lólè ó wá wojú ẹ̀rù hàn hàn bí ẹni tí ò ní kú. ó dùn mí o ó dùn mí gan fún un. ó gbọ́dọ̀ wá gbọ́ ẹ̀yin kí ni ìwọ gangan wá fẹ́ báyìí kí ni nǹkan tó fẹ́. ẹ ṣe ṣé mo pé tẹ́ ẹ sọ fún mi ni wípé tèmi ò bá parọ́ mọ́ra mi mi ò lè lówó ẹ jẹ́ bá mi wò sọ́nà mi wà kó dá kí ẹ parọ́ mọ́ra yẹn. ọ̀dà tó bọ́ sínú ìwà yìí tó ọ̀ṣọ́ pọ́npọ́n láwọ̀ ọ̀ṣọ́ pọ́npọ́n kùtùkùtù láwọ̀ òwúrọ̀ adéfá fún ìjì ogbè wọn ní kéjì ogbè rúbọ ìjì ogbè rúbọ ẹbọ fín ẹbọ dà ẹbọ rìn lọtara sọ́dọ̀ olúwo. Ah, arákùnrin wo tí n bá fẹnu mi tí n bá fi gíràn fún ọ má jẹ o àmọ́ tí n bá fi sọ̀rọ̀ fún ẹ ṣe ní kọ́ gbà o tó o bá kú ọmọra rẹ o lè làlùyọ ní ayé o bẹ́ẹ̀ ni bó o bá kú ọmọra rẹ o lè jẹ́yàn títí tó fi kú àyàfi lókù ọkàn máa ṣiṣẹ́ bí erin ọmọ àjẹjẹ ìlérí lásán ni òdodo ọ̀rọ̀ mo sọ fún àwọn o. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́bọ̀ kò dé tutù. bó ti jẹ́nu bó ti jẹ́nu. kó má lọ jẹ́ pé tọ̀rẹ́ mi yẹn sì sí ni o jẹ́ dàbí tèmi dọ́wọ́ ẹ̀ o wọ́n lọ́wọ́ bá ntí bá máa ṣe kílẹ̀ tó mọ́ fakọ́ mi mọ́ ṣe o dúró tí ó tiẹ̀ wá sú mi báyìí ara lè sá fún wa ara àtàrí wa sá ẹbí sá ìyàwó lọ ọmọ lọ owó ló dẹ̀kọ̀ tí ò wáyìí ọ̀daràn báyìí o ibo fẹ́ ṣe lé bàbá yìí ìyá tí mo ti jẹ́ ti ju ya twenty five million lọ. ẹnlá wọn bá o wọn wèrè ẹnà yàtì kò ṣe nǹkan báyìí o báyìí kọ́ ni yóò máa rí lọ gbogbo ìṣòro tá a kò bí mi mọ́ gbogbo ìṣòro tá a kò bí mọ́ mi lórúkọ Jésù mo ń gba ládùúrà wípé báyìí kọ́ ni yóò máa rí lọ kó tètè change ni ó ti dágbére kó ti lọ tí ó dà lọ ewu lẹ́yìn. ó máa dágbére kó lè wá ní ibi kílódé tó fi kílódé tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ tẹ ìwọ̀n ìdíwọ́ máa fẹ́rẹ̀ tí máa dágbére fún kí mo ṣe kó lọ́dọ̀ ẹbí tí wọ́n á dé géètì yẹn stéètì wa tọ́tì tọ́tì tì. mi lè wọlé. ẹ ń bọ ní sùúrù náà ṣé àwọn ọlọ́dẹ estate ẹ ò mọ̀ pé wò ni ṣé ó kò yẹ kó ṣílẹ̀kùn fún ẹni. kí ló ń ṣe ẹ the estate ti gbogbo èèyàn parapọ̀ tá ṣe meeting pé tó bá ti di twelve o'clock o kó má ṣe gate for anybody mọ́ or after twelve ó dẹ̀ mọ̀ pé nísìnyí one thirty la wà mo débẹ̀ mo dé ọ̀dọ̀ wa níbi one mo bá wọn mo gbá bẹ́ẹ̀ mo ṣe gbogbo ẹ̀ wọn dáhùn. Ah, àmọ́ ṣá tó bá tiẹ̀ máa sùn inú guest room ló máa sùn sí torí gbogbo wàhálà tó fi mí ṣe kó tó kúrò nígbà gbogbo everywhere ló ń ta mí gbogbo ara ló ń rún. fara balẹ̀ ṣàkárà ẹ̀ pọ̀ ni kí ló máa ń ṣe ṣé mo ṣiṣẹ́ ń sún bí ni. ìwà àtọ́lùmí ṣe guest room ìwà lọ sí sínú yàrá yìí kí ló kí ló special bí. ìṣọ yàrá yẹn kí n ṣe bí. ọmọ mi ẹ ẹ ṣòrí tó bá tiẹ̀ máa sọ yàrá mi tẹ̀ fọwọ́ kàn mí. wọ́n lọ mọ̀ mo ti gbọ́. Ìmọ̀ àti kó mi láti fà bọ̀. Eh, àwọn obìnrin á lè ṣe bí ẹ̀. àǹtí kí ni gbogbo ilé ìṣẹ́jú gbọ̀ngàn fún ọkọ yín ṣe ṣé kò yẹ fáyé ní ọwọ́ sọ̀rọ̀ ọkọ yín báyìí àbí kí ni gbogbo ilé ìgbọ̀ngàn náà. màámi inú ewu fi wà ká má gbọdọ̀ kọjá mọ́ hmm, ọmọ bàbá onírọ́ nìyẹn ewu náà tiẹ̀ ti sú èmi gbogbo báyìí ìwọ èmi náà ní jókòó ẹ wò ní kòpẹ́kòpẹ́ ní kíákíá ni máa wá nǹkan ṣe sí ní kíákíá mo máa wá nǹkan ṣe sí tó tiẹ̀ fi lè mú ẹ̀yin ọmọ mi máa sọ pé ibi tẹ níyìdí ẹ ti tẹ ẹ̀ ní tẹ́ máa wá nǹkan ṣe sí. mú mi ẹ jọ torí Ọlọ́run ẹ tètè bá wa wá nǹkan ṣe sí i ojú títì wà ládùúgbò fífún ta bá ń lọ ládùúgbò ń sìn orúkọ tẹ ìsọ wa ló ń pè wá ń sìn á ní ẹ̀rí ọmọ bàbá onírọ́ ló ń lọ yẹn ó dẹ̀ ń dojú tí wàá mú mi ẹ jọ ọlọ́run adẹ́ràn yín lọ́wọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí i. kò sí wàhálà ọkọ mi ẹ fọkọ yín balẹ̀ màá wá nǹkan ṣe máa wọlé lọ. ẹ wá nǹkan sí ni. ẹ tí ì mú un gbogbo ibi tí a bá lè tẹsẹ̀ bọ̀ ó yá ń bẹ̀ o mo kàn fi gbígbọ́ ṣaláìgbò ni bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú mi kò tẹ́ mi lọ́rùn gbogbo ibi tá a bá lè tẹsẹ̀ bọ̀ báyìí gbogbo o gbọ́dọ̀ nínú ojútùú ṣé ti gbọ́ torí ó ti sú mi kó ṣe bí mo ṣe mọ bọ̀dá àdìsá líle ṣé ti gbọ́ mi. mo ti gbọ́ ọlọ́run àbá mi yọrí ọ̀rọ̀ àdìsá síbi rẹ̀ torí mi mọ bí ọ̀rọ̀ àdìsá ṣe wá rí tó wá dà báyìí ọkọ mi ò kì í ṣe báyìí tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ mi mo lè sọ wá ẹ. tójú sú mi kò ṣe bí mo ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ nìyẹn. ló wá di tí gbogbo ayé lù lálù àlùgbàlùgbà ẹ tó do onírọ́ tó parọ́ mọ́ rẹ̀ ah mo ti yóò ṣe ṣùgbọ́n. lórí kí ló ṣe tẹ̀ ń jáyà báyìí. ìpè jáyà ló pè mí pé kí n máa bọ kí n máa bọ kí n fẹ́ rí mo fẹ́ rí mo fẹ́ rí. kí ló ṣe ń kọ́lé tó gbogbo yẹn jàre ṣé mo kó tó ṣe rẹ̀. mi ò mọ bí ara ṣe ń ṣe mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n á ní pé kí n lọ sí hospital dókítà wa sọ pé mi ti lóyún. Ah, ah! kí ló ṣẹlẹ̀. ẹ oh. eh, kì í ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ ó ṣàn ṣọmọdé but kó má dàbí pé it's early and again àwọn èèyàn máa sọ sọdẹmọ náà pé wọ́n mọ closeness èmi àtolóògbé wọn tó yẹ kí n kí n react bẹ́ẹ̀ ni. so nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ fún mi ni pé inú yín ò dùn sí bí mo ṣe lóyún àbí. Ah, ah, i'm very happy if not because of hearsay tí anybody lè sọ mo wà ok mo wà ok báwo ni lọ́nà ṣé dókítà ṣáà sọ pé ó ti wà ok pé kò sí wàhálà. wà ok ó ti tán. ẹ mọ nǹkan ẹ máa try láti smile, ẹ brighten up ojú yín ṣẹgbọn. kí ló dé wọn ló máa kọ mí yìí. <laughs> ẹ wọ ẹjọ àwọn níta ẹ. mo yẹ kọ́kọ́ sọ yìí. ṣe nǹkan mi ò ẹ̀mí ló yẹ. ìyẹn ò dẹ̀ kan bàbá ẹnì kọ̀ọ̀kan. èmi ló yẹ o èmi ló yẹ ẹni ò bá gbọ́ tẹnu ẹ̀gá ìlọyẹ ẹ á sọ pé yẹ ń pa tòótọ́. ẹ jọ báyọ̀ wo. Hello? òun báyọ̀. ṣé mo máa dá àwọn ọkọ mi mọ̀ sí ilé. màdá ah. ah. wàhálà wà. wàhálà wà o. wàhálà wà o. ó wà o. ó lóun máa dé nígbà wo ló fẹ́. next week. Ah! ẹdun náà jọ má bínú jọ. ṣé wọn pé at times àwọn network yẹn máa ń fọ́ni tí wọ́n bá sọ̀rọ̀ i mean from their voice over o de sọ pé kì í ṣe pé bẹ́ẹ̀ ni mix up ti wáyé. a ní mo mọ ọkọ tí mo gbọ́ ohun ohun ọkọ mi ni mo gbọ́ lórí fóònù kò kí n ṣe network. báyọ̀ pé ẹ báyọ̀ wà láyé. wà láyé o. Ah, a ti rúgi oyin a ti rúgi oyin ah, wàhálà ti dé wàhálà ti dé ah, a ti finá sórí òrùlé sùn a ti finá sórí òrùlé sùn mo gbé. okay my dear nkọkọ sọ sí mi lọ́kàn tábà fẹ́ fúnra ní wàhálà tó bá di ọ̀la eh. màá lè tó wá gbé e má yẹ ká tẹ̀ra wa láàmú síbọ̀ mo ti nífẹ̀ẹ́ mo ti nífẹ̀ẹ́. ǹjọ́ gbádùn ìgbọ́ yorùbá mi à tètè lọ ṣẹ́ oyún yìí straight away. Eh? ṣé oyún eléyìí. that is the that is the solution. lọ́rùn ò ní jẹ́ ẹ fẹ́ pa mí nìyẹn mi ti kú nìyẹn ẹ wò láti ìgbà tí mo ti wà kékeré lọ ni pé oyún àkọ́kọ́ tí màá kọ́kọ́ ní tí bá try láti ṣe mo máa kú ni kò lè wẹ́ẹ̀kì. kò lè wẹ́ẹ̀kì. ẹ fẹ́ pẹ́lẹ́lẹ́ kò lè wẹ́ẹ̀kì mi ò lè ṣẹ́yùn. Ah. so as a result of that kò lè wẹ́ẹ̀kì. kò lè wẹ́ẹ̀kì. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bí ìgbà tí o fẹ́ fi iná sórí òrùlé sùn fúnra rẹ̀ torí tí báyọ̀ bá dé ibo fẹ́ sọ fún pé o ti rí oyún yìí o tún yẹn nù wọn tún sọ yẹn náà fẹẹ bí kò máa kó sọ kó o mọ. mi ò ṣáà láìkì irú frustration bá mi ṣáà láìkì irú crisis bá mi ṣáà láìkì irú wàhálà bá. Ah! Ah! Shit. Iná ti jó torí kókó òjò ẹ̀sìn mà màmá lóṣù o oṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ bí aró ṣé káwá lájú wa sílẹ̀ ni pé kó kó kó kójò ẹ̀sìn wa lọ́rọ̀ lé wa lórí. ti lọ yan ẹ̀kọ́ níbi tí apẹ̀rẹ̀ ti ga tọwọ́ mi ò tó tí mo fi gọ̀gọ̀ fà fúnra mi mo dẹ̀ fa wàhálà síra mi lọ́rùn. a ní kò fọ́ ní ṣá ò níbi lè pé máa yẹn parọ́ wọn rẹ̀ yìí lọ́ fi nà án tẹ́jẹ̀ gbogbo ara ẹ̀ bẹ́yẹn. dọ̀kí. Okay. I know what to tell she don ṣe gan they are trying to look for means to escape the sin but kéèyàn kàn déédéé dìde kó dẹ̀ parọ́ mọ́ rẹ̀ nǹkan tó ṣe kó dẹ̀ níwọ̀ ló ṣe and you no even scared tó máa lọ nà pánkó ṣùgbọ́n wọn náà rí tó ṣe rí lánàá yẹn it was God in fact a ní to do live any. in fact my any psychiatric treatment bóyá ká refer lọ sí psychiatric Okay. ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí màá pè é padà jọ mo lálejò alright màá pè é old nonsense bó ni o ṣe máa ma parọ́ rẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ka sọ ẹ kújọ́ mẹ́ta o ẹ má bínú jàre má nǹkan lọ brush wá sí ibà. tí bá ní bá ṣe ń nọmọ yẹn blue and black lánàá a ní láti do láì rẹ ni. ó ń parọ́ mọ́ rẹ̀. ó kò dédé parọ́ mọ́ rẹ̀ kìdẹ́ ṣe first time second time or the third time. àbúrò dókítà jẹ́ ká gbé ti yẹn lẹ. àmàrí ìkìlọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ ló gòdò. ọ̀rẹ́ mi kan ní ó ní stroke wọ́n wá gbé wá sọ́dọ̀ yín bí wọ́n ní mo wá wò but ẹnu wọ́n ṣe ròyìn fún mi àyà mi jágun but ẹnu ẹ̀tọ́ ló wọ́ ó ti straight padà mo dẹ̀ ti rí wọn á ní ìgbọ́dọ̀ má yọjú sí ẹ ló jẹ́ kí n wá wù ẹ́ ṣé màá bá ẹ ní hospital ní ọjọ́ tuesday because mo fẹ́ wá ṣe general test mi tí má ti ṣe màá lè mọ̀ bí ti level everything dé. all right ṣe gbọ̀ngàn take care any nice day abami kí family. àmáwọn nǹkan kan ó sọ sí mi lọ́kàn àwọn ọ̀nà kan wà tá a lè gbọ́rọ̀ ìgbà èyí tó jẹ́ plan A jẹ́ kí n ṣàlàyé fún ẹ bóyá ó máa work láti ìgbà tó ti sọ fún mi pé ọkọ ẹ pé ẹ lọ́kàn mi ò ti balẹ̀ mi lè sùn dọ́kàn torí tí báyọ̀ bá dé ibo ló fẹ́ sọ fún pé o ti róyún. àmọ́ o iṣu lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ n tó wà lẹ́yìn róòlù tó máa play máa kù díẹ̀ o tí báyọ̀ bá dé máa bá ṣeré gan wò ní kọ́kọ́ sọ fún pé o lóyún wò ní kọ́kọ́ sọ fún pé o lóyún wàá bá ṣeré gidi. mọ́sọ̀ oyún yìí bó ti ń kó yọ tó bọ́ọ̀dì wà torí olè fi gbé e tí anybody ò ní mọ̀ wípé olóyún after all ó sanra bákálẹ̀ tó slim in station sin àbá sọ pé oyún àtètè yọ tí ẹ ò lè tètè yọ wà ra pamọ́ tó bá ti dé wà farabalẹ̀ wà bá ṣeré wà bá ṣeré tó máa fi rún ẹ gidi. Um, òkìkí o dẹ̀ sọ pé eléyìí tó sọ yìí máa work. Ah, it's gonna work. because wọ́n ti tọkọ mi bá dé nsìn tó bá ní eh, pẹ́pẹ́ sí o o rẹ̀ òun òun ò fẹ́ súnmọ́ mi nsìn kí ni mo máa ṣe. ara ò ló ń ro ẹ̀yin obìnrin ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń kó sí wa lórí mi tẹ́ pé ara ẹ̀ máa jí ó máa gbé bọ́ọ̀dì ẹ̀ tí wọ́n bá ti gbé bọ́ọ̀dì tiẹ̀ tó fi kọlu tiẹ̀ wọ́n á gbé bọ́ọ̀dì straight bọ́ọ̀dì tiẹ̀ máa lift ni débi tó máa fi kọlu ẹ̀ tó bá ṣeré gan bí ọjọ́ kìíní kejì kẹta tẹ́rẹ̀ yẹn lọ simultaneously akọ́ndẹ̀ sọ fún mi pé olóyún tó bá ti lo olóyún kò sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní ajọ́ òlòún dé tó ti ya lóyún ah, ah, oyún oṣù méje ò sí ni oṣù méje mẹ́jọ mẹ́sàn-án á dé dàbí pé méje ni tiẹ̀ because premature wà ló gbádùn mi so nípa bẹ́ẹ̀ please ọgbọ́n tá a máa dá nìyẹn plan a nìyẹn. Let's go to plan B. Yẹn o wa more original for the first one. Ṣùgbọ́n àwọn try méjèèjì. There is one man. Wọ́n ní ìwà ẹ̀ bíi kó máa cover àṣírí èèyàn pẹ̀lú tó bá ti rí páṣírí ẹ̀ fẹ́ tú ó mọ̀gbọ́n tó máa ń dá táṣírí onítọ̀hún ní tú. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn la máa wá lọ tábà ti fojú kan ọ̀nà tábà máa gbé gbà á sọ ọ jẹ́ plans méjì tó wà nílẹ̀ mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú lọ́wọ́n ọba á ṣe é ṣe. ọlọ́wà kọ́ wa mọ̀ ṣe àti pé ikú tó pa ọkùnrin ọwọ́ àwa obìnrin ló wà aláti ṣe ni ó máa mọ̀ ti ṣe ara there you are that is what i have been expecting àwọn tí mo fẹ́ kó sọ láti láti bàtà tí ó fa ọ̀rọ̀ yìí nìyẹn ètè system olówó àtẹ̀yìn obìnrin ò mọ̀ táwọn sáré táwọn crack brain you see bí ta fọ̀rọ̀ sí ni kò jọ wá ká ní kì í ṣe pé bóyá ò sí ní mòdì ṣùgbọ́n bóyá ká wọlé kí n tọ́ pẹ̀ nǹkan tó bá ti dé ń sìn àti màá ráyè rí ẹ oníṣẹ́ṣe. tọ́ pẹ̀lú náà ìyẹn ló ṣe i'm sorry i said i'm sorry. bọ̀dọ̀dà yín lè fa gbogbo wàhálà yìí náà. for Christ's sake why married woman why nínú gbogbo àwọn obìnrin tó wọ́n á ta tòdí sí ẹ̀pẹ́ tó lọ fún obìnrin yẹn lóyún. dókítà gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò sí tí mo kó dànù bẹ́ẹ̀ èmi ni mo fà á ṣùgbọ́n aṣọ ògbọ́mọyẹ mọ́ ọmọyẹ kiri ìhòòhò wọ̀jà it has happened it has happened kò síbi téèyàn fẹ́ gbọ́rọ̀ gbà ó kàn pé wọ́n ló lè yọ mẹ́nu tó wà lẹ́yìn how why me why how. èèyàn mẹ́ta kan ni kò yẹ kí ẹ̀dá máa fara pamọ́ fún dókítà èèyàn lọ́yà èèyàn àti àwọn òjíṣẹ́ ọlọ́run téèyàn ń lò and i'm very happy you are my doctor despite you are a sister dọ́kì gbogbo mo ṣe ń wá fún check up tí mo wá wò ẹ̀yìn that was the day tí mo wá bí ìjọkan tó ń sọ̀rọ̀ lórí fóònù through the conversations mo gbọ́ tí òun sọ wípé ìlú kan wà tó ń parọ́ mọ́ra ẹ̀. Okay, yes, yes, yes, I need him. But what for? Fún iṣu tó wà lẹ́yìn ni tí n bá fi lè fojú kan wàhálà ilé ayé mi lórí ọ̀rọ̀ yìí ó ká dànù. Please jọ mo fẹ́ kó link wa papọ̀. Ẹ wò ẹ má jẹ́ n parọ́ fún yín mi mọ where about máa yẹn In fact, at the discharge wọn mi mọ mi ṣe mu I don't even know anything about him again. Ah! dókítà kí ló yẹ tó ń ṣe báyìí ó fẹ́ ràn mí lọ́wọ́ ni kí ló yẹ tó ń ṣe ogbé lẹ́yìn báyìí. Ah. wáyé. bọ̀bá lè ṣe ń sọ̀rọ̀ báyìí kí ló yẹ tẹ ṣe máa ní mi ò fẹ́ ràn yín lọ́wọ́ kì í ṣe gbogbo píṣẹ̀ tó bá kó wálé èèyàn náà máa mọlé ẹ̀ náà báwo mo ṣe fẹ́ mọlé ẹ̀ mi ò mọ nọ́ọ̀bà ẹ̀ mi ì mọ anything. Oh, ẹ̀yin tá a ti sá. ọlọ́run àwọ̀ pẹ̀lú tó máa lè jẹ mí lọ ọlọ́run lè jẹ kẹrin wọn á fọkàn bu abalẹ̀. mo dààmú gan gbà tí mo wà yẹn. ìgbà ah, tó tó bí wà pọ̀ tẹ́lẹ̀ dẹ̀ mọ̀ mi tẹ́lẹ̀ ẹ̀yẹ má dààmú. you are an essential commodity. ìfẹ́ tó bá nídìí mi. Ah! mo dààmú dààmú dààmú ó dé stage kan mo wà tired pé kíndà ní gbogbo eléyìí. ṣe sítórì èrè tẹ́rin lẹ fẹ́ sọ àbá ní nǹkan mẹ́ta fẹ́ sọ. Ah, sorry gẹ́gẹ́ lè mọ bí ẹ ṣe important sí ní pípé ta pè yín ni. ìyàwó yìí fine ah, gàgàgàgàgàgà so ẹ mójú lọ jà. nípa ọ̀rọ̀ tí ẹ ṣáà lísìtì sí mi. mo lísìtì sí mi. ẹ gbọ́dọ̀ tí mo sọ. ẹ mú kọ́ access ìyàwó yẹn ni. ok mo tún mo torí ẹ pè yín gangan ni wípé àwọn èèyàn ti ròyìn wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹ kì í fẹ́ ká ṣeré ẹ̀dá tú with that àṣírí tí náà ò ní tú ẹ̀yin kan ló ṣe mistake ṣùgbọ́n tí solution mistake ẹ̀yin ọwọ́ yín ló wà tó fi lè bọ́ ń bẹ̀ pátápátá. ọba lọ wọ mi. Ọlọ́run. ìjọba mi mọ ikọ́ lọ ṣe ni. ẹ̀yin kọ mo ṣe ń bọ̀rọ̀ bọ̀ mi àṣà ni orí ìtàmù láyé ṣẹlẹ̀ ní tíjà ò bá bá báyìí kó máa ń pẹrẹ lọkùnrin. ṣẹlẹ̀ àṣìṣe yẹn àṣìṣe tí ò yẹ kí àwọn èèyàn gbọ́ ni lóòótọ́ wọ́n ní nobody above mistake but mistake eléyìí ò tẹ̀ ṣe gbọ́ sí ti ọ̀rẹ́ mi kan ni èèyàn wá kan òun ló lọ fún ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lóyún. kò ní dáa fún un. Hmm? Ah mọ́tò ló máa pa. àná ah, ẹ má ẹ náà ẹ ṣe pé. ẹ jẹ́ nǹkan burúkú ni ọ̀dà ẹni yẹn náà gbọ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ ń bá dalẹ̀ àbálẹ̀ lọ. ẹ bẹ́ẹ̀ bọ́ ọ̀dà ẹja fẹ́ gbọ́ eh, eh, kò ní yẹ nìyẹn. àníkẹ́ ah, ẹ máa gbọ́ ẹ máa gbọ́ sà ṣé ìgbà rú ẹ kọ́ọ̀dà yín lọ fún ìyàwó yín tuntun. Ah. ó lè náà díẹ̀ sẹ́rí eh, nǹkan ọ̀dà kíní àwọn kankan tó máa ń bí mi inú gan ẹ ṣàṣẹ fẹ́ gbọ́ mm-hmm. tí n bá rí mo lè bẹ lórí. ẹ̀mí ni. ọlọ́run ẹ̀mí yẹn àṣìṣe yẹn wá lábọ̀wọ́ ẹ̀ ìyàwó rẹ̀ yẹn wá dà. mix up kankankan ni. ìyàwó rẹ̀ yẹn dà. tó bá lọ́rọ̀ yẹn lè já síbi tó já sí màá ní ọ̀rọ̀. ẹ̀ka ìyàwó rẹ̀ yìí tẹ fún lóyún òun náà lọ jókòó ẹ̀. ẹ̀yin ni ẹ lábìnrin ọ̀sẹ̀ ẹ mú tí yóò ní. mix up ni. ẹ yóò fún wọn. nù bá mo ti tẹ́lẹ̀ sọ àti mo ṣe pè ní àṣìṣe it wasn't intentional ó kàn wáyé bẹ́ẹ̀. ẹ jọ kí lè fẹ́ kí n ṣe báyìí. ah ẹ ṣe ẹ ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń kọ́fà èèyàn láṣẹ ìlòkè tó ti náà lè tó lágbára. àmì ẹ má bẹ̀rù ọkọ̀ ẹ̀kú ni àbí kò lè pàfọ́ọ̀mù tẹ́fì láì ṣe múra dáadáa láì. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. ẹ fáyín ju bóun tẹ́sẹ̀ yìí. ẹ má bínú ẹ òbí ṣẹ́rí bọ́rọ̀ ṣe lọ. ẹ lè tẹ́lẹ̀ ilẹ̀ fún ọ̀rẹ́ ọkọ yìí. excuse me ẹ jọ ẹ jọ kí ṣẹ́rí. kódà o. Ah, ah, ẹ wo bí ó bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ eh. ẹ̀yin ni kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yọ wá báyìí. ẹ eh, mọ̀ báyìí ṣe ni eh. ṣé kí n kàn sọ pé mi ni mo fún ọ lóyún. Ah! èmi tẹ fẹ́ nìyẹn. ó oh, báwo bínú ṣe rí lóbi ṣe yàn ó má máa dá fún yín pẹ̀lú tẹ sọ yìí. orí tó ti ń fọ yín. rárá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ọkàn mi balẹ̀ wa ni tá a fẹ́ kẹ́ ṣe fún wa gan-an. ló lè ṣe. ó oh, gàdẹ. olókéré jù ní tí mo lè ṣe. Ah, ìgbésẹ̀ wo ìgbésẹ̀ wo ìgbésẹ̀ wo ni? Ó tẹ̀sí ò dáa ta ní kí máa ka padà sáyìn mo mú agúrí. tẹ́lẹ̀wé màá ṣe ṣùgbọ́n ìwọ méjì mo ní. máa ṣe kò lè bọ́fẹ̀ wa ó máa gbowó o. kódà kò sí wàhálà. àdéhùn tá a bá dẹ̀ jọ ṣe tí ò bá ti wọ́ọ̀kù mọ́ ìṣòro tí mo ní ni pé wọ́n ń sọ àṣírí lójú mi o ṣé àdéhùn tàbá ṣe lórí ọ̀rọ̀ olówó ni. ẹ tẹ́bá dé ẹ̀kọ́ ẹ máa jẹ́ ògbà tẹ́ni kí n máa lọ ènìyàn ò mọ bí ẹ ṣe ń fọ̀rọ̀ pamọ́. ṣé pé ẹ ẹ́ expose sọ ó dáa ó fọ́ọ̀dù pé màá wọ́kọ̀ wọn lọ. Um, ẹ má ṣe bẹ́ẹ̀ gbọ̀ngàn àṣírí tí inú òyìnbó ẹ má tù wá láṣírí tí ọ̀rọ̀ yìí ọ̀rẹ́dì àti pé káàánú má regret pé a ṣe pẹ̀lú yín ẹjọ́. kí n sọ pé mi ni mo fún ọ lóyún ọ̀tá nǹkan tó kéré jù ní. thank you ah, àwọn èèyàn sọ̀rọ̀. ẹ má tó ṣẹlẹ̀ ẹ sọ twenty five million. Ah, twenty five million sẹ́fà bíi náírà sà. twenty five million naira. ẹ kí ni irú brand owó orú wo ni. náírà ni ah. seventy ni máa ń gbà fún rẹ seventy million eighty million mi máa ń gbà níyẹn. twenty five million naira. ẹ ó kéré ẹ wẹ́n jẹ́ kí n máa lọ ọ̀nà jíjìn ẹjọ́ tó yọ lọ èmi ò fẹ́ gbogbo ẹ̀ tètè sọ. ẹ obi ẹjọ́ má bínú. lẹ́tẹ̀ káwọn lórí iṣẹ́ òsì. débi kọ́ wọ́n yọ olùfọ́. ẹ ó wú jù bẹ́ẹ̀ lọ. ṣé báyìí lẹ́ni gbogbo léyìí. kàtà. ẹ mọ fọ́ọ̀lù léyìí ni àṣẹ a máa lọ ta ilé torí pé irú tó ṣẹlẹ̀ yìí ni. kílẹ̀ òní ṣe ká ilé bò. má ṣe bẹ́ẹ̀ ràn wá lọ́wọ́. ẹ kí fẹ́ san gàwórí gàwó na owó lọ́jà gàmbàrí ẹ sọ. before mm-hmm. kẹ́ ẹ tó dé one million la wá prepare. ẹ fẹ́ lè bí tí òrò wórí àbí ẹ ìmọ̀ràn tẹ́ ẹ dá sá ẹ fi àwọ̀ rẹ̀ yín lóyún tí tí tí ẹ bá tó sọ fún ẹ ká bọ́ tara sí kókó sọ pé ẹ wá wo wọ́kùnrin ṣe fáìn tó o ṣe nǹkan yàgò tẹ́kọ̀ bí yàgò nínú iṣẹ́ iṣẹ́ iṣẹ́ nínú ìmàdùn. ẹ mọ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ sọ seven million. ha ẹ sì ká o plan bẹ jẹ́ ká kúkú san one point five wa a máa san one point five million a máa san a máa san a máa san one point five ìyẹn ò tún wá tán síbẹ̀ o continuously lẹ́yìn tí a bá ràn wá lọ́wọ́ ta kó òun wàhálà yìí màmá tọ́jú yín lọ continuously. <laughs> kò rí bẹ́ẹ̀ mọ́. a rí bẹ́ẹ̀. àní ò rí bẹ́ẹ̀ mọ́ tẹ́ lè pa mí. yóò ṣó ló ṣẹlẹ̀ o. ẹ lè pa mí kò sí tí ó lè ṣẹlẹ̀ ẹ fẹ́ fara balẹ̀ ẹ wo tẹ́ fẹ́ ẹ sọ five million. mi ò ní táìmù ẹjọ́ púpọ̀ báyìí. ẹ má ẹjọ́ ẹ má tẹ̀sẹ̀ ẹ má tẹ̀sẹ̀ ẹjọ́ má tẹ̀sẹ̀ ẹjọ́ kí lè fẹ́ ká ṣe dálẹ̀. ọ̀gá o ìfẹ́ yẹn ti jìnnà gan o. rárá rárá àkùnà ní ká dúnàdúrà kọ́rọ́. kí lè fẹ́ ká ṣe. ẹ jẹ́ ká san ọ̀dà as fi five kun again two million. àjẹ two million ṣé fẹ́ kí n máa ṣe two point five jọlẹ̀ tẹ bá rí pé lè ṣe o tẹ bá lè ṣe ọlọ́ àjẹkẹ dáràn mi tí ẹ kò ah, pè mí. Ah, rárá rárá rárá asun asun. ẹ̀sán. a lọ on instrumental. instrumental náà ni mo náà máa ṣiṣẹ́ yìí. rárá ẹ má bá a ṣe at once. ayọ̀ àwọn ìṣe ah ẹmọ tó ṣẹlẹ̀ máa two million tí n bá parí iṣẹ́ fún mi five hundred thousand. ok sir a máa kọ́kọ́ san one point five million then a máa san one million tó kù later. ẹ̀yin ò lẹ́nu ọ̀rọ̀ aṣẹ́wó nìyí. Ah, ẹ má insult yẹn ẹ má insult. insult nìyẹn mi ò tí gbà ọ lójúlójú yín ah. pẹ̀lú jẹ́sí kó dáa ah. kí àtẹ́rí lẹ́fù yà wà fún ọ. ẹ ẹ ẹ ṣe ọbẹ ọlọṣẹrí. owó ló fa. no vote in the in. ṣe agree. agree. ẹ sọ two million. òṣìṣẹ́. Mr. Disa kí ni kí n lọ arrange fún yín jíjẹ àti mímu. ẹ jẹun kí n kà máa kú díẹ̀ díẹ̀ ẹ mọ̀ kí pẹ́sẹ̀ six months wà. rárá o. so tí bá fi máa parí contract àgbẹ̀ fún àmàkà wá kàn lọ ni àṣírí òní lè tù èmi ò ń tú àṣírí ẹ̀ dà tí n bá ti bá ń ṣe agreement bá ń ṣe agreement ni ṣẹ́gun. lọ́rọ̀ kọ ẹ̀ jẹun kọ́kọ́ ẹ̀ mú. àtọ̀ ẹ jẹun kẹ́ ẹ ní tó kú ọ̀nà mo ti rìkọ́ọ̀dù ọ̀dọ̀ yín lẹ̀ ṣé ẹ mọ̀ ni mo ti fọ́ọ̀rẹ́ sórí ímeèlì mi. <laughs> báwo lè ṣe wá fẹ́ gbóhùn ẹ̀ báyìí kí ni. màá ah, mú bọ̀. ẹ ká fún wọn chẹ́kì. ọ̀ya ẹ má fún mi chẹ́kì. Hmm. àkáàtì nọ́mbà mi lélẹ̀. ẹ ṣe kẹ ẹ sẹ́ǹdì ẹ̀sùn wa. irọ́ wa sẹ́ǹdì kẹ ẹ máa hu ẹ máa wò bí kẹ ẹ máa transfer lọ. ẹ ṣe pé kí n transfer owó yẹn. ẹ two million tó bá ti fi hàn báyìí iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. fi hàn. Hmm. mi ò tí ì rí o. wọn ò tí ì ṣe é. wọ́n pẹ́. wọ́n sì ṣe lọ́wọ́ nìyẹn ká. That mi fẹ́ kú o. Ah. Hello. mo ti ń bọ̀ mo ti ń bọ̀ sẹ́ mo ti ń bọ̀ àní mo ti ń bọ̀. àdìgàdì ibo lẹ́ ń lo mo ti pè yín látàárọ̀. ẹ wo bí sẹ́dúwọ̀ náà ni mo rí mo ti ń wú ẹ̀ náà kọ́ báyìí owó sọ owó ẹ̀ wá ṣòkòtò òfàgò sọ́wọ́ òde <laughs> fìlà sótán oh, mo ti rí ẹ lọ́kàn wọ̀ ẹ̀rọ yàrá àdọ́dọ̀ ẹ̀ two minutes ṣùgbọ́n ṣé bí màá sanwó fún ẹ ní à ah, má kẹ́ ẹ sí mi náà ah, ṣé mo fẹ́ gbé mi ni owó mo dẹ̀ máa fún ẹ ó máa dúró ní ìgbà tó bá ti yọ láàárẹ̀ ló yá kú. obi arábìnrin kò wọ́n obi obi obi má dùn wọn lábẹ́ fún mi lọ́rùn. o fẹ́ yapa mi jẹ. rárá. o fẹ́ yẹsẹ̀ mi jẹ o fẹ́ jẹ bọ́dì. rárá kákò máa rojú yín lásán inú wa ń dùn. o fẹ́ máa rojú mi ojú tó o ti rí lájọ mo ti bí ẹ jọ kí ló dà fún ẹ wo bí tí anybody bá béèrè mi lọ́wọ́ ẹ̀ sọ pé dáàdi ẹ ti travel o mọ̀ bí tí wọ́n lọ. a lè sọ pé dáàdi wa ti travel ẹ jọ mi lè sọ pé ti travel. ọ̀dà anybody wàá béèrè anything lọ́wọ́ ẹ̀ sọ̀n tó bá wù ẹ̀ fún wọn. mi lè sọ pé dáàdi ẹ jọ dáàdi ẹ jọ. mo mọ ma tí mo mọ gbà mo ní ìdásí lẹ́sìn ọlọ. kó má lọ jẹ́ pé nǹkan tí mo rò ni bàbá yìí fẹ́ ṣe àbí Mr. Adisa fẹ́ act smart ni nǹkan tí mo ń ròyìn ò lè ṣe rárá ṣé kò sí pé tààtà ti fẹ́ ṣe àlọ́ wọ́n bá àwọn òtún lọ. Try them, Àgbàfẹ́ dé Mr. Adisa. Kí ló dé? Kò sí. Kò sí ẹ̀ka sàn. Mo tẹ́ ẹ̀ sọ fún mi pé ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ mi. Ẹ̀m actually mo tẹ̀sí wò yín níwájú ta bẹ́ẹ̀. Mo ń pe fóònù yín látẹ̀ nǹkan kò lọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ mò ń cháàjì fóònù mi ni. Ṣé bẹ́ẹ̀ dẹ́ pé nígbà tó bá tàn? Kí lè ṣe bẹ́ẹ̀ nìkan kó mo kọ̀dọ̀ máa rí wa pò púpọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ wo ẹ má máa pa fóònù bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ pé mo ní láti máa wá wò yín time to time so that mo máa máa sọ àwọn nǹkan kan fún yín just in case tí ọkọ mi bá ti dé tó bá ti béèrè àwọn few questions ẹ nílé mi sẹ̀. Ṣé mo pé àwọn soldiers wọ́n wà highly kí ló ṣẹlẹ̀? Fúlàbí ló sà highly intelligent. highly intelligent. sójà lọkọ yín. bẹ́ẹ̀ni. sójà lọkọ yín. in fact kó náà lọkọ mi. kí ló ṣe yín. Ah, kí ló ṣe yín. kí ló ṣe kí ni. bẹ́ẹ̀ni. mo kí lè yí ìṣùpá ń gbà báyìí ẹ lóòótọ́ la yé yìí nítorí báyìí débi tẹ tẹ tẹ bara yìí dé tẹ lọ lórí fóònù ọkọ yìí náà ni. ẹ ẹ ẹ excuse me Mr. Disa I won't have you insult me kí ló fẹ́ fa gbogbo eléyìí náà. ọ̀rọ̀ ìṣọ́ọ̀tì kan sẹ́yìn òbúrò sọ fún mi sójà lọkọ yìí ṣé sọ fẹ́ mi ni. ó dà bóyá àti sọmọ́rọ̀ bóyá ìdẹ̀gbọ́ ni ẹ má bínú. àsọmọ́rọ̀ ni ayé mi ò so já. Ah! Well, tell me, Yes. ẹ má bínú sí òsì sórí ẹ. Karamsa. Are you Mr. Adisa? Bàbá Tọ̀míwá ni mò ń Are you Mr. Adisa? Ẹ dáàdi Tọ̀míwá sá. Invariably, when Mr. Adisa. Àwọn kan ló máa ń pè mí bẹ́ẹ̀ mi ò dẹ̀ gbọ́n sára dáhùn. ìjọba níkẹ́. ní kẹfẹ́ lásán. yàrá jẹ́ kí yẹ. yẹ ayọ́bíò ayọ́bíò lọ́tà bọ́ọ̀lù wọn kí wọ́n fún ọ yẹ. mi ò lọ́tà. na turn around. turn around now. yẹ́sà yẹ́sà mo ti wá ẹsẹ̀. so ìwọ èdè. this is just you. ni mo ti mo ti sọ. ó fún ìyàwó tèmi lóyún ìyàwó kọ́nẹ̀ a whole corner in the army. I'm sorry, sir. I'm sorry, sir. Ah, oh, sorry. Yes, sir. You are sorry. Very, sir. Tó bá rọ́ lọ́wọ́n ọba, I'm so sorry. Ah! Olúwa, ẹ mọ̀ sáré. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ sáré, ó ti yé mi. Ẹ bá lọ́ máa pè. Ah, bóyá kò sí nǹkan tẹ́ fẹ́ kí n bá ń kò sí nǹkan tó ẹ pé máa lọ sílẹ̀. ẹ ṣáà kẹtàn fóònù yìí. àní ẹ máa lọ. ẹ ṣọ. ẹ máa lọ yàgbẹ́ gan ti lọ báyìí. ẹ jẹ́ ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣọ. ẹ jẹ́ ìtọ́jú mọ́tò. ẹ ẹ máa tán fóònù yìí o. ìdá ah. tí yàn máa pè é kó máa lọ. Ah, mo fẹ́ yàgbẹ́ mo mú. ẹ ṣé kí n sìn yín lé ẹ má kí n sẹ́ ah, ẹ ọkọ mi bíbélì sọ pé búburú kan kì yóò ṣubú lù wá sórí látijọ́ tó ti lọ yẹn àdúrà ni mo fi ń sìn ẹ́ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ kò sígbà kankan tí mo dákẹ́ àdúrà lórí ọ̀rẹ́ mo dẹ̀ mo dájú pé kò sí nǹkan kan tó máa ṣe àmọ́ ìgbà tí mo wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn mo sunkún sunkún sunkún sunkún ah mo ní ṣe bí mo ṣe pàdánù ọkọ rẹ̀ but as God will have it ìwọ náà ló wá padà tó padà wá bá mi yé ọlọ́run ṣe. ah in fact ọlọ́run ṣe gbọ̀ngàn ni àwọn àgbàlagbà sọ pé a kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ hmm. my dear mm. ah we been going to war front ilé ìyàtọ̀ my dear àwọn pípù yẹn mi mọ bí tán ti rí ammunitions yẹn. Mm. ah wọ́n ṣe ń shoot ni wọ́n ń bọ̀n the whole squad ta lọ everybody perished including my two IC bó ṣe smart tó but ah ogun yẹn gbóná gan ni o ah ọjọ́ burúkú èṣù gbomi mu ìgbà tí máa lajú báyìí. yo today two weeks now you how are you? your people your people i don die you i don die plenty i die people you i no die i call you ah you i get something for body where no make can die. As I ah, look you, I get something for body. That's why you, I did. Baba, na you I go thank. Na God, no be. Na you I go thank. Go dem Allah. Wow. Baba, nah. war no be like a Akamu. Wallahi Allah. War no be like my mind. Wallahi, Pasika Madaba. My boys die. Ah, I die plenty. Oh. My twice. I see. Ah. Nkechi. Ugoja. Adamu. Is killed. All of them don't die, Baba. I don't die, everybody. But I thank God. I thank God and I thank you ba ni ba ne Allah shi ne. Baba. Na. I know say my people go don think say I don die. Ah, wallahi. Wọ́n ti rò pé mo ti kú even my friend. Ah! Ọlọ́run ṣe. Hmm. Ṣé wàá rí gbogbo eré tí ò ti ṣe látijọ́ jọ yìí? alẹ́ ìgangan la máa eh? Mm. mo máa fún left right center front and back. ìyẹn ló pè ní combined honours. <laughs> Hmm. <laughs> Hmm. Ah! ah. Hmm. ah my God. Ah, ti pẹ́ It's been a while. Ọmọ, you remain so sweet. Ọmọ, wọ́n fọ́n tó you sí. Ó ń tó bọ́ ni. Ó tẹ̀ ní Rúbìn náà tó tọkọ̀ tó Yo, I miss you so much. Oh, you can say that again. But I miss you more. That's a lie. Seriously. You just give me some water. I need some water. Hum. lójú gan o anyway result mo ṣe fún madam so èsì ẹ̀jẹ̀ bóyá mi pé wọ́n ti ní seven weeks. Um, um, um, doctor doctor please can you just repeat that. ẹ jẹ́ ṣe bí obìnrin anyway nǹkan tó ń mìn ni pé your wife is seven weeks gone. Uh, um, Adenike please tell me it's not true. Tell me what the doctor is saying is not true.

Who impregnates you? Who? Oh, what Adenike, I love you. I love you. All I did, I did for you. I went to the war not because of my father, not because of my mother, because of you. You are you. You are you. That will you, Nike. Nike, stop talking. Stop talking now, or else I'll kill your father. I'll kill your mother, ọmọ mi. Ó wẹ̀ pé sójà ni mí. Sójà not just a soldier, a colonel. Oh no, I'll kill your entire family. Bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí i. Please. Uh, fọ́ mi ìwọ ló fíyàwó mi lóyún. mo rọ tí bá gbọ́ kí n lẹ́nu ẹ̀ ó ráwọn ọlọ́kadà ẹgbẹ́ rò ó fíyàwó wọn lóyún ó ráwọn onímọ̀rúwá ó fíyàwó wọn lóyún ìyàwó tèmi ẹ̀kọ́ ọkọ̀ alẹ́ rẹ̀. Báyọ̀. Bàbá, ṣé o máa gbé mo lè pa ẹ́? Báyọ̀ tí bá pẹ́ kò sí kan tó máa ṣẹlẹ̀ Báyọ̀ ìdókòó pápá lóko. Báyọ̀ ó rí pé ńgbà tó pè mí lórí aago mo ní ọ̀fara rẹ̀ balẹ̀ mo lókun ruru káwa ruru. Hmm, hmm mo fẹ́ kó jókòó kọ́ máa wò mí lọ́nà ẹ̀nu báyìí ìlẹ́ o ẹ̀ jókòó sórí àga bàbá kó tún jókòó báyọ̀ ìwọ máa wòran ọ̀ya jókòó. òkété gbàgbé àbùsí yóò dé gbá láti ọkà olérí. ìwọ náà jókòó dáadáa jókòó jókòó báyìí. adédi ẹyìn mọ ṣíàgò mi omi tí mbẹ lọ mi ọsẹ mú mbẹ bẹ́ẹ̀ ni ah. bọ ọba wa kọ tọ ọba mú mbẹ ikú tọ ọsàbùn náà ni ọ padà pa ọ wàá gbà lọ́ọ̀mí kó gbé mi. Take the foot of friend. ọ̀yà gbé mu gbé mu gbé mu. ó mú kó lọ kú dànù gbé mu. obìnrin mi ìwọ náà gbà. bàbá. Ah, ah. ń gbá lọ́ọ̀ mi. Hmm. Báyọ̀ ọ̀yà hmm? gbà. Èmi náà. Bẹ́ẹ̀ni. Kémi náà mú. Ọ̀kàrí. Wọ́n á fẹ́ kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ wèmí náà. Hmm. omi tí àwa mẹ́rẹ̀ẹ̀rin mu yìí kì í ṣomi lásán o amúlẹ̀nu o hmm. hmm. njọ́ mẹ́kẹ́ bá múlẹ̀ kì í mọ̀ ó dijọ́ bá dalẹ̀. ọmọ eke tó bùwúrú kò tí ń yọjú wẹ̀yìn ọ gbàgbé pé kì í ṣòjọ́ lulúwéré pani n tá a ṣe lónìí odó ti dé ẹnikẹ́ni tí ọ̀rọ̀ yìí bá wá tẹnu ẹ̀jọ̀ láàrin wa lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí kó tó di pọ́ mẹ́nu lé báyìí ilẹ̀ jẹ́ ó ti tẹnu ẹ̀ jáde olúwa rẹ̀ ọ̀pọ̀ jẹ́ tí ó fi kú rẹ̀ ẹ gbọ́. Báyọ̀ bàbá mo fẹ́ kọ́ ọmọ wò mí lọ́kàn báyìí. o ò rí àwọn iṣẹ́ tí mo ti ṣe fún ọ tí ń bẹnu àgọ́ ara rẹ̀ tọ́jẹ́ pé tí wọ́n bá ta ọ kò ní ràn ọ́ bí wọ́n bá sá ọ kò ní ràn ọ́ tí wọ́n bá kì ọ́ mú ọmọ yọ́bọ́rọ́ tí wọ́n bá gbá ọ mú ọmọ jòwèrè akọ̀ṣẹ́ ní bẹ lára rẹ̀ orí wọn lọ́dẹ tí ó pe erin kó tọ́jú egbé ètí ọ̀pẹ fọ́ kó tọ́jú àjàbò ọdẹ tí ó patú òkú kó má ṣàfihàn ojúgun ìdínú mo rí wípé ààyè rẹ ló wúlò kì í ṣòkú lọ́jẹ́ ń ṣiṣẹ́ ńlá náà fún ọ ẹnikẹ́ni tí ẹ bá sì ṣerú iṣẹ́ náà fún olúwa rí ò lè súnmọ́bìn kájọṣepọ̀ náà doyún o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bọ́ bá sá obìnrin kò ní jò gbogbo àgbàdo téèyàn bá sì yín gbà náà olúwa rẹ̀ kàn yín dàsẹ́yìn gbá lásán ni n ti bẹ lára rẹ̀ ò lè dán mọ́mọ́ torí pé akọ́la sí fún ọ àṣàbò fún ọ orí kápẹ́ngbà náà láti ṣe abo fún ọ ni ó ṣeé ṣe bó ṣe lójú ogun. nínú wọn gé ọ lápá àbí wọn gé ọ lẹsẹ ó ṣe ṣe kọ ọ má bí wọn bá wá gé ọ lápá àbí wọn ọ ṣó dáadáa ó rí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ lójú ogun tẹ́ ẹ lọ ìwọ nìkan lọ padà bọ̀ sí nítorí kọjá kan nìkan ní ni wá wo ọkùnrin tó ń yìí rẹ ni bẹẹ ni mo sọ fún ọ. aláàánú rẹ ni ó yóò ṣe láàánú yẹn. ẹni tá a bá ṣiṣẹ́ kí ń bẹ lára rẹ fún un ètò lè mú àfi tí fábàtì lẹ́yìn tó lódùmarè bá lànà fún tọ́lọ́ rèé sí èsì súnmọ́ ẹni ọba lóyún nìkan ni sí ara rẹ̀ lè bàjẹ́ ọ̀gbọ́ kò sì gbọ́dọ̀ mọ̀ pẹ́ni lóyún torí tó bá mọ̀ kò lè bàjẹ́ ìyàwó rẹ tó lóyún tí wọ́n rọ́lù ń ńlọ́jẹ́ kí wo dòmìnira ara tiẹ̀ lónìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí ìdí èyí mo fẹ́ kó o ṣe lóore bó o ṣe ń wo yìí ó ti báyà múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu kò jújẹ kò ṣe é tú dànù bẹ́ẹ̀ ṣe ń wo ìtẹ́ ẹ bá jù fájá báyà já ò lè gbé kò ló lọ kò rí ṣe nǹkan rìn kí náà ni ṣe láàánú kọ́ tara tiẹ̀ náà dìde. It's okay it's okay eh, bàbá nǹkan tẹ́yìn náà mọ̀ ni mo yan iṣẹ́ ológun láàyò ni látàrí ìgbà tí mo ti ń serve eh, bí NYSC eh, program mi kò ṣe pàlọ́ owó lè wà we have money then ìtẹ́ sọ yẹn well ó dáa pé máa wo nǹkan kan ṣe àwọn nǹkan kan ṣe I think to start with, I will give him five million naira. Sori ah, ah! báyìí, n ò kó balẹ̀ bá ṣe o. Ìwọ̀nba owó tó o fún lọ fẹ́ para rẹ̀ sí un. Tówó ń bá gbẹ́nu ókè, ó ṣeé ṣe kọjá láìsí lórí ìjókòó bí ọ wà. Eh, but but but but still still baba, ah, ẹ̀yin náà ẹ wà nù kíní yìí o, ẹ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ń pẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá ti mọ where to go how to go about it. Ah, <laughs> ọmọ àlè ẹ̀wẹ̀ ọmọ àlè ò lè wúnú ràn rẹ mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. òòrì níwọ̀nba àgbà tí o ti súnmọ́ ìyàwó rẹ̀ yìí tó bá gbọ́n bí ẹyẹ olúgbọ́n tó mọ̀ bí àbábílẹ̀ ẹyẹ ìgbani tó gbọ́n ṣáṣáṣá oyún ti ń bẹ lára rẹ̀ ọ̀ wàlẹ̀. bẹ́ẹ̀ ni ìwọ sì ti pé lọ́kùnrin ń gbòòyún ara ẹ̀ bá wálẹ̀ ìwọ rọ́ọ̀lù ọmọ tiẹ̀ gan tara rẹ̀ jáde ọgbọ́n àmọ́ mo fi ọ̀fà mọ́ra fàmọ́ra dáríjìn kí gbogbo tí ń bẹ́ lẹ̀ kó sì tán pátápátá àní kó mi tán ká tó gbé nǹkan kan rùn ọgbọ́n má bínú. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ ti bá mi sọ àmọ́ dẹ̀ ti dáríjì nígbà tẹ́ tún sọ yìí. fàmọ́ra ẹ má wo tiẹ ẹ má wo tiẹ ẹkùn tí ọmọ kó wọn ju kó bá lórí lọ́wọ́ ẹkùn owó ni. bàbá ẹlẹ́kùn. orí ọ̀rọ̀ rẹ̀ wá gbẹ́kún ẹ̀rín ló yọ ọmọ rí ká pé ìgbà tó lóun ó fìbọn fọ ọ lórí un lọ́ba ti fọ ọ lórí sọlọ yìí máa sunkún nù sáré ọ̀rọ̀ rí ọgbẹ́ kún máa dúpẹ́ lọ́wọ́ olódùmarè kó dúpẹ́ lọ́wọ́ orí rẹ ni àmọ́ tá a sọ láàrin. ìrùmú lówó kò ṣe é fàtú ẹnu kìnìún lówó wa o ìyá ti dowó irọ́ dọ́là o akitiyan ti dópin ìsinmi dé. ìsinmi dé o orí kò fàyọ orí o ó má ti rí o kún fàyọ̀. orí ń kún fàyọ̀. orí ń kún fàyọ̀. ó ti rí o. ó mà ti rí kún fàyọ̀. alákẹ̀dẹ̀ tó lójú kan. lójú àfìgbà tó rí kún fàyọ̀. àfìgbà kì í jóná. rẹ́gí ṣe rẹ́gí. rẹ́gí o. àpọ́nlọ́wọ́ ti wá pé bàbá. ó ti wá pé Iwe ni ìwé onílé o, ìfọ̀ ni ìfọ̀ alejo. o, onílé ní ká jẹ tán o, àlejò ní ká jẹ ṣẹ́kù o, ni nígbèsí o, ìsúnkún sí nígbètìga, ìwò tá a wà párọ̀ bí ká fi dá o, orí ẹyẹ tí kẹ́yẹ yọ. Ó ti kẹ́yẹ.